عليكم ورحمة الله وبركاته كنت أفكر أصور نقبال لون أجل زكاة إلي تسكب بوالوكا ìyẹn gbẹ̀ndé alukóyàmù ọ̀rọ̀ nípa àwọn àmì tá a máa fi dá dídé gbẹ̀ndé alukóyàmù mọ̀. àti sísúnmọ́ rẹ̀ ọbẹ̀ nínú nǹkan tó yẹ kí mùsùlùmí ó gbìyànjú láti wá ìmọ̀ nípa rẹ̀ nítorí pé a ti mọ̀ kíká ní ìgbàgbọ́ sí ọjọ́ gbẹ̀yìn orígun kan ló jẹ́ nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo eléyìí tó ṣe pé èèyàn ò lè jẹ́ni sọ́gbọ́n lọ́wọ́n bá gbọ́ láì jẹ́ pé èèyàn ní ìgbàgbọ́ sí pé ọjọ́ gbẹ̀yìn ń bọ̀ gẹ́gẹ́ bí ọlọ́wọ́n ọbẹ̀ lẹ́dàá wá ti fi sọ. فليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وسنن دادا سيسي كما تجقى يا حبيب ونلاتا ثم دادا سيسي òun náà ní títí ẹni tó gbọ́ lọ́wọ́ tó sì ní ìgbàgbọ́ sí tírà tí ọlọ́run bá sọ̀kalẹ̀ àti àwọn aránṣẹ́ tó fi ránṣẹ́ àti àwọn màláìkà ọlọ́run bá wa eléyìí fi hàn wá yí pé téèyàn bá lò ní ímánì wàláìkìn tó sọ pé mi ò ní ìgbàgbọ́ sí ọjọ́ gbẹ̀yìn kò sí bó nítorí ti lè jẹ́ olùgbàgbọ́ òdodo torí ẹ̀ nígbà tí màláìkà Jibril alayhi salam tó wá bá nàbẹ wa muhammad sallallahu alayhi wa sallam tó fi ṣèbéèrè lọ́dọ̀ rẹ̀ àní ìmán pé kó fún un ní ìròyìn nípa àgbàgbọ́ òdodo anabi wa sallallahu alayhi wa sallam ọ̀dà lóhùn al iman an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa tu'mina bil qadari khayrihi wa sharrihi. anabi sallallahu alayhi wa sallam nǹkan mẹ́fà ló fi sábẹ́ gbàgbọ́ òdodo ọ̀kan nínú àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí àti pé eléyìí tó jẹ́ ẹlẹ́ẹ̀karùn nínú bánabi ti ṣe tó o náà ní ká ní ìgbàgbọ́ sí ọjọ́ gbẹ̀yìn torí ẹ̀ ọjọ́ àkọ́kọ́ la wá yìí ọjọ́ gbẹ̀yìn lèyí tó ń bọ̀ eléyìí tá a fẹ́ mọ̀ nípa àwọn àmì dídé rẹ̀ ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó tún sọ. nínú Suratul Baqara nípa àròyìn àwọn olùgbàgbọ́ òdodo nígbà tó ròyìn wọn lóríṣiríṣi pẹ̀lú pé wọ́n ní ìgbàgbọ́ sí nǹkan pamọ́ bákan náà ó tún ní nínú máa walladhina yu'minuna bima unzila ilayka wa ma unzila min qablik wa bil akhirati hum yuqinun àwọn olùgbàgbọ́ òdodo àwọn làwọn ẹni tó ní ìgbàgbọ́ òdodo ṣe ń wọn bá sọ̀kalẹ̀ fún wa nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n sì tún ní ìgbàgbọ́ òdodo tí ń ta ti sọ̀kalẹ̀ fáwọn ànábì tó ti síwájú tí wọ́n sì jẹ́ni tó ní àmọ̀dájú nípa àgbẹ̀ndì àlùkìyàmù ike ń bọ̀ kò sí tàbítàbí nípa rẹ̀ ń bọ̀ kò gba iyèméjì rárá ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó tún fi ń yé wa nínú Suratu Taha wọ́n ní inna as-sa'ata atiyatun akadu ukhfiha litajza kullu ọlọ́run ní dájúdájú ìgbéǹde àlùkìyámà ń bọ̀ ìgbéǹde àlùkìyámà ń bọ̀ kódà mo fẹ́ lè gbé pamọ́ ìgbéǹde àlùkìyámà ń bọ̀ kódà mo fẹ́ lè gbé pamọ́ ọjọ́ yìí làwọn sàn kálukú lẹ́sàn lórí ní tó gbélé ayé tè ọlọ́run bá wa nínú to ko Ghafir wọ́n tun ní inna as-sa'ata la'atiyatun la rayba fiha walakinna akthara an-nasi la yu'minun ọlọ́run ní dájúdájú òun gbégbé ndé alùkìyàmà ń bọ̀ ìgbé ndé alùkìyàmà ń bọ̀ kò sì sí tàbí ṣùgbọ́n nípa pé yóò dé ṣùgbọ́n ètò pọ̀ sí nínú àwọn èèyàn òun ní ìgbàgbọ́ sí ọjọ́ yìí pé yóò dé ọlọ́wọ́n bá wa ó tún sọ nínú ní nìsa ó ní allahu la ilaha illa hu la yajma'annakum ila yawmi ti la rayba fihi wa man asdaqu min allahi haditha dájúdájú allah kò sí ọba mi o. tó tọ́ pé kásìn lódodo tó yàtọ̀ sí ọlọ́run ọba ní òun búra pé òun kó wa jọ ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama dídí ọjọ́ yìí kò sí iyèméjì nínú dídé rẹ̀ pé yóò dé kò sí sí iyèméjì nípa ọlọ́run ọba kó gbogbo wa jọ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ alkiyama ẹ wí fún mi náà sani ọ̀rọ̀ rẹ̀ jó dodo tó ju ti Allahu Rabbul Alamin lọ kò sí jẹ́tọ́ abá ti mọ̀ kíkà ní ìgbàgbọ́ ti dídé títí ọjọ́ ògbìnlẹ̀ alùpùpù òde orígun kan nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo eléyìí tí o ṣe fi ṣeré rárá kò ṣe fi ṣe àwàdà nù a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nípa pé gbẹ̀ǹdẹ̀ alùpùpù ń bọ̀ gẹ́gẹ́ bí àwọn àyà ìṣiṣẹ́ tọ́ka sí àwọn àyà tí àti ẹ̀ tọ́ka sí nípa pé gbẹ̀ǹdẹ̀ alùpùpù ń bọ̀ wọ́n pọ̀ ju èyí tí àkàjáde yìí lọ níbi tí ọlọ́run ti ń ṣàlàyé fún alọ́lọ́kan ọ̀jọ̀kan nípa pé gbẹ̀ndẹ̀ alùkìyàmù ń bọ̀. wáyé o àti dé gbẹ̀ndẹ̀ alùkìyàmù ó súnmọ́ jọjọ ó súnmọ́ jọjọ. ọlọ́wọ́n bá wa ọ sọ nínú alukur'an eléyìí tó sọ̀kọ́ àlẹ́ fáwọn sallallahu alaihi wa sallam láti nǹkan bí ọdún ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ó lé tọ́lọ́n ti sọ alukur'an kalẹ̀ fáwọn sallallahu alaihi wa sallam lọ́lọ́n ti oni taqtarabati as-sa'atu wa inshaqqa al-qamar kẹbi tó wá nínú ayé alákọ̀ọ́kọ́ nínú suratu al-qamar ìgbẹ́ndé al-qiyama ti súnmọ́ o bẹ́ẹ̀ ni òṣùpá sì pín sí méjì ìgbẹ́ndé al-qiyama ti súnmọ́ òṣùpá sì pín sí méjì báwo ti ṣe ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ láyé anábà Muhammad sallallahu alayhi wa sallam wípé òṣùpá pín sí ó pín sí lọ́nà tó ṣe pé ọ̀kan nínú rẹ̀ ọ wà ní ìbúlá oòrùn ìdajì yòókù ó dúró ní ìbúwọ̀ oòrùn gbogbo àgbáńlá ayé nígbà náà sì rí ìdajì ní òun dúró gédégédé ìdajì kejì òun náà dúró lóṣù kejì gédégédé gbogbo àgbáńlá ayé níbikíbi wọ́n sì rí eléyìí jẹ́ mu'jizatun min mu'jizati an-nabiy sallallahu alayhi wa sallam nǹkan kan tó ṣe é pé àti dárò rẹ̀ ṣe ó máa ń kani láyà ọlọ́run ló fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam alami sẹ́yìn náà bá gbàgbé ẹ̀rí pé àwọn ará mẹ́kà wọ́n yọ anabi sallallahu alayhi wa sallam lẹ́nu lọ́pọ̀lọpọ̀ nípa pé àwọn ń fẹ́ kó náà má mìkan wa torí gbogbo àwọn anabi tó síwájú lọ́lọ́wọ́n bá fún lámì kan tí wọ́n fi máa dá wọn àmọ̀ pé ìránṣẹ́ ọlọ́wọ́n bá ní wọn ìwọ náà mú àmì kan wá eléyìí tó ṣe pé á rẹ̀ mọ̀ pọ́lọ́wọ́n bá lọ́ràn wọn náà ọlọ́wọ́n bá wá ní kí òṣùpá kúkú sí méjì fanabi muhammed sallallahu alayhi wa sallam àmì lélẹyìí lórí pọlọmọ ọba lọrọ mi níṣẹ́ ẹni tó bá ń ṣe iyèméjì nípa apá mi lọjẹ fún mi lórí pọlọmọ ọba lọrọ mi níṣẹ́ ẹ jẹ́ kí òṣùpá nígbà tó bá tún padà dọ̀kan káwọn náà sọ pé kó pín sí méjì. walam yahtadu ila dhalika sabila kò lè ṣeé fún wa lè ṣe láìláì. ìjẹ́tẹ̀lẹ̀ wa a rí eléyìí ọlọ́run sọ pé iqtarabati as-sa'ah ìgbéǹde alikiyama ti suma ìgbéǹde alikiyama ti suma láti ọdún ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ó lé lọ́lọ́wọ́ bá ti sọ kó suma súnmọ́ bá tún sọ nínú súrọ́tù àmbíyá láti àyà kínní tóbi dórí àyà kẹta ọlọ́ni ẹ̀kọ́tọ́rọ́bẹ̀lì náà ti hisabuhum wa hum fi ghaflatin ma'ridun ma ya'tihim min dhikrin min rabbihim muhdathin illa illa illa istamacuhu wa hum yal'abun. láhìyàtàn qulubuhum ọlọ́ni ọjọ́ tá a ó ṣe ìṣirò fáwọn èèyàn lórí tí wọ́n gbélé ayé ṣe ti súnmọ́ o ṣùgbọ́n inú ìfọ́nukọ́ra làwọn èèyàn wà kàkà kí wọ́n gbọ́rọ̀ ọlọ́wọ́n bá kí wọ́n tẹ̀lé kí wọ́n máa fi ṣiṣẹ́ kí wọ́n máa fi ṣe wà o wọ́n gbọ́ wọ́n ṣàkìtì pàpọ̀ sí ni o àti pé ìrántí kan ìkìlọ̀ kan kì í wá bá wọn látọ̀dọ̀ ọlọ́wọ́n bá wọn níkìlọ̀ tuntun. ní ìrántí tuntun àyàfi kí wọ́n tẹ́tí gbọ́ kí wọ́n sì tún fi rí fi parí ẹ̀ wọ́n tẹ́tí sì fi tẹ̀fẹ̀ fi tàwa dáadáa nu ní. ọlọ́ni lahiyatan qulubuhum eré ti fọ́ ọ̀kan wọn wọn ò kákùn wọ́n rò pé eré nìkan tí wọ́n sọ nípa pípé ní àlùkìyà máa ń bọ̀ rò pé náà ni tó bá ti pé kí ló dé tí ò sí gẹ́gẹ́ bí one thousand four hundred years ago plus ẹni wọn ti sọ pé ó ti súnmọ́ ó ti súnmọ́ ó ti súnmọ́ tí ọba àti tí kò sí ẹ̀kọ́ dé sọ̀rọ̀ pé bọ́pọ̀lọpọ̀ ń ṣe sọ náà nù. ọlọ́wọ́ bá wa ó ti ń pe bopolopo n so naa nu olowo ba wa o ti so ninu suratul Hashr wọn yá ayyuhal ladhina amanu ittaqullaha wal tanzur nafsun ma qaddamat li ghad ọlọ́wọ́ bá ń pè ní ghad ọ̀la torí kálíbà àmọ́ kó súnmọ́ kálíbà àmọ́ kó súnmọ́ mina àhìyẹ ìdìbàrí ọlọ́wọ́ jìnnà lójú gbogbo ẹni tí ó bá ti kú ọlọ́wọ́ jìnnà lójú gbogbo ẹni tí ó bá ti kú torí ẹ ọlọ́wọ́n bá pè gbé ndàlùkìyàmọ̀ lọ́la ìṣọ̀rọ̀tẹ̀ ìlà kùrùbí ha ọlọ́wọ́n fi ń tọ́ka sí kó súnmọ́ jọjọ kọ̀pẹ́ tó bẹ́ẹ̀ ń ṣe lérò tọ́ sábà wá béèrè ìgbé gbogbo àwọn àyà yìí wọ́n ń tọ́ka sí pé gbé ndàlùkìyàmọ̀ súnmọ́ sábà sì wò ó a rí i pé gbogbo àwọn àyà yìí wọ́n ti sọ̀kalẹ̀ fanabi sallallahu alayhi wa sallam ṣáájú kanabi ọ̀tún kú anabi gan alára ti kú nìsín kìí ṣe ọ̀rọ̀ one thousand four hundred years ago kìí sọ̀rọ̀ one thousand four hundred years ago tóró tún lé àwọn ọdún kan ó lé àwọn ọdún kan láti ìgbà tó lọ́wọ́ bá ti wá sọ wípé gbèndé alùkìyàmọ̀ súnmọ́ yìí èyí ti rí tí ò tí ì dé àbí kí ni túmọ̀ sí súnmọ́ rẹ̀ ìdáhùn eléyìí òun náà lè jẹ dídé ìgbẹ́ndé alùpùpù ó sì tún má jọjọ nínú ìmọ̀ ọlọ́run ọba wa àti bọ́lá ọba ti ti máa ń pè bùbù nǹkan ó sún má jọjọ nínú ìmọ̀ ọlọ́run àti bọ́lá ọba ti máa ń pè bùbù nǹkan bó tilẹ̀ jẹ́ pé nínú òsùn wa mìíyàn àti báwa ti ṣe máa ń ṣèṣirò ó ṣe é ṣe ká máa wò pọ́pẹ́ nínú ìṣirò tọ́lọ̀ àti bí ti máa ń pè bùbù nǹkan ìgbéǹde àlùkìyàmà àti báwa ti ṣe máa pé bùbù nǹkan àwa lè máa wò pé ọpẹ after all tí ò bá jẹ́ pọpẹ báwo ni one thousand four hundred years ago ó ti lọ lórí nǹkan tí wọ́n sọ pé súnmọ́ tí ò sì tìde tó bá wá pẹ bò ní ọba rí sẹwọn tó bá mi yóò ṣe máa sọnù torí ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ Ọlọ́run ọba tiwa ó súnmọ́ gan gẹ́gẹ́ bọ́lọ́run ọba ti ṣe sọ nínú Suratul Ma'arij àyà kẹfà sí àyà keje innahum yarawnahu ba'ida wa narahu qariba àwọn ni wọ́n wò kọjọ gbé ndàlù kìyàmù jìnnà ṣùgbọ́n lọ́dọ̀ àwọn Ọlọ́run àwọn àwọn wò kó súnmọ́ ni bẹ́ẹ̀ ni ọwọ́ ayẹ ká kíyèsí o ike gbogbo bó tilẹ̀ wù ká máa wò kó jìnnà tó lójú tiwa tó ń ti pọ́lọ́wọ́n bá ń fún wa ń rò kó súnmọ́ tó sì jẹ́ pé tọ́lọ́wọ́n bá náà lódodo gbogbo bó tilẹ̀ wù ká máa wò kó jìnnà tó ní ìpè gbogbo tiwa a gbọ́dọ̀ mọ̀ dájú ike tó sì sẹ́kù nínú ọjọ́ orí ilé ayé ó kéré jọjọ tó ń tí ilé ayé tí ó fi wá sópin ó kéré jù ó kéré jọjọ sí ní tó dúró kọjá gẹ́gẹ́ bí anabi muhammed sallallahu alayhi wa sallam bó ti ṣe tọ́ka sílẹ̀ nínú ẹgbàá wọ̀rọ̀ ilé ìtura alátọ́dọ̀ abdillah ibn umar ibn al-khattab radiyallahu anhuma ilé ìtura imam al-bukhari àti muslim tí wọ́n gbé jáde anabi wa sallallahu alayhi wa sallam ó ní innama ajalukum fi man mada qablakum min umami min salati al-asri ila maghribi shams tẹ ẹ ma bí ọjọ́ ayé yín ti bó ti ṣe ma tẹ ẹ ma bí ọjọ́ ayé tí yín ti ṣe ma ẹ̀yin ìjọ mi lẹ́gbẹ̀ẹ́ ọjọ́ ayé àwọn ẹni tó ti ṣíwájú yín ńṣe ni ọjọ́ ayé tí yín dàbí ńṣe ń bẹ láàrin al sí wíwọ̀ oòrùn ńṣe ń bẹ láàrin salatul asr sí wíwọ̀ oòrùn bẹ́ẹ̀ lọ́jọ́ ayé tí yín ma ìyẹn ni pé àwọn ọ̀dọ́ tó síwájú ọjọ́ ayé tiwọn ìyẹn ni pé ilé ayé láti gbà tí ilé ayé ti bẹ̀rẹ̀ òun kó irun tí ń bẹ láàrin ìgbà tí alifájàre ti yọ títí dàkókò àkù ó kó tí ń bẹ láàrin ìgbà tí alifájàre ti yọ títí di àkókò àkù ṣùgbọ́n ọjọ́ orí ìjọ yìí títí táyé ó fi wá sópin ọ̀dà ẹ̀jẹ̀ bíi àásùrì sí kóòrùn ọwọ́ bí wọn náà bá wò ó ti ń bẹ láàrin ìgbà tí alifájàre ti yọ sákòókò asùn kìí máa ṣẹgbẹ́ ètí ń bẹ láàrin asùn tí kò ràn ọwọ́ láwọn wákàtí. ó túmọ̀ sí pé èyí tó ti lọ nínú ọjọ́ ayé ọ̀pọ̀ tayọ èyí tó ṣẹ́kù tayọ fìdókùn. nínú ẹgbàá wa mi anabi sallallahu alayhi wa sallam ó ní innama baqa'ukum fima salafa qablakum min al-umami ma bayna salati al-asr ila ghurub ash-shams sísẹ́kù ti ń lẹ́gbẹ̀ẹ́ tàwọn ẹni tó ti síwájú ọ̀dà bíi ti ń bẹ láàrin sọ̀láàtùl Asr tí kò rùn fi wọ̀ ni ti ń bẹ láàrin sọ̀láàtùl Asr tí kò rùn fi wọ̀ iná ní ti yín ó túmọ̀ sí pé ìtọ́sẹ́kù nínú ọjọ́ ayé ó kéré jọjọ sí ìtòsí lọ. ó wá nínú ẹgbàá ọ̀rọ̀ mi eléyìí tó fẹ́ sẹ́rin lẹ̀ lọ́dọ̀ Bukhari àti Muslim láti ọ̀dọ̀ sàábì Sahal ibn Sa'id as-Sa'idi. رضي الله عنه قال النبي صلى الله عليه وآله وسلم أسق بعثت أنا والساعة كهاتين بعثت أنا والساعة كهاتين ويشير بإصبعيه فيمدهما ويشير بإصبعيه فيمدهما قال النبي صلى الله عليه وآله وسلم أني لنا طلعنا في بند القيامة بين دوريو ríran tọ́lọ̀ ọ̀ràn mi sí ìgbéǹde alkiyama báyìí lájọ rí ọwọ́ ń fi ọmọ ká méjèèjì ń ọba mi tí gbogbo àgbáńlá yìí sí ìgbà tí ìgbéǹde alkiyama ó fi dé báyìí lájọ rí àtẹnu àti ìgbéǹde alkiyama báyìí lájọ rí anábìwá ń na ọmọ ká méjèèjì sókè tẹ́ ẹ bá wò wò ẹ̀rọ ń parí. nínú hadisi kan anabi sallallahu alayhi wa sallam ó ní ana wa kafilul yatimi kahatayn fil janna ana wa kafilul yatimi kahatayn fil janna àtẹni àtẹni tó ń ṣètọ́jú ọmọ òrukàn báyìí láti dọ́rí nínú àlùjánnà anabi na ọmọ àká ìfábẹ́là àti ọmọ àká dání ọ̀nà méjèèjì papọ̀ àtẹni àtẹni tó ń ṣètọ́jú ọmọ òrukàn báyìí láti sọ rí níjọ́ gbẹ̀ndà àlùkìyàm níbi ó sì sọ pé ríran tọ́lọ́ rán mi sí gbẹ̀ndà àlùkìyàm báyìí la sọ rí níbi tí ọmọ òrukàn bàtà nàbì sallallahu alaihi wasallam sọ pé èmi àtẹni tí máa ń tọ́jú ọmọ òrukàn báyìí láti sọ rí nínú àlùjẹ́nà ìyẹn ni wípé ọ wà lẹ́gbẹ̀ẹ́ mi pẹ́kípẹ́kí ẹnìkan ò ní là wá láàánú gẹ́gẹ́ bí máa ń gbé ọmọ káàtà ni àti tìfábẹ́là kò sí kàtọ́ làwọn. bẹ́ẹ̀ lẹni tó bá ń ṣètọ́jú ọmọ òrukàn tó ń ṣàánú rẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe rí sànàbí Muhammad sallallahu alayhi wa sallam nínú àlùjánnà ìyẹn ni pé àyè tó ga jù nínú àlùjánnà lọ́lọ́wọ́ bó ti ṣe. ìkẹ́tọ́ ga ni ó rí kọ́dà yọ wà lẹ́gbẹ̀ẹ́ ànábì sallallahu alayhi wa sallam ṣùgbọ́n gbàtà ànábì sallallahu alayhi wa sallam sọ ike bu'ithtu ana was-sa'atu ọlọ́run rán mi àtẹ̀mí àtẹ̀gbẹ́ndẹ́ àlùkìyàmà àwa rí ìtumọ̀ rẹ̀ ní pé ìgbéǹde alùpùpù ọjọ́ rẹ̀ ti ń lọ ó ti fẹ́ tán ìrìn tó ti rìn ní ìsìn ọ̀dà gẹ́gẹ́ bí ọ̀dà gẹ́gẹ́ bí ọmọ àka àbábẹ̀là bó ti ṣe bó ti ṣe gùn lẹ́gbẹ̀ẹ́ ọmọ àka àtàrin gẹ́gẹ́ bí ọmọ àka àbábẹ̀là gẹ́gẹ́ bó ti ṣe rí lẹ́gbẹ̀ẹ́ ọmọ àka àtàrin ẹni tó sẹ́kù sígbèǹde alùpùpù òfìdè kò jù rẹ́gbẹ́tẹ́ tó ya sọ́mà ká tààrin lọ ìtàn àti sọlọ́lá àdìsí náà sọ bẹ́ẹ̀ pé bu'ithtu ana was-sa'atu kahatayn ìyẹn ní pọ́wọ́ rẹ bí tẹ́ sọ́sẹ́kù ni lẹ́yìn tọ́lọ̀ ti rán mi sí gbèdà òkè àmọ́ òfìsẹ́ kémi tí ó fi dé adẹ́pẹ́ tó ti lọ nínú ọjọ́ ayé ọ̀pọ̀ ju èyí tó ṣẹ́kù lọ. tọ́ eléyìí ọjẹ́ àwọn ẹ̀rí tó fi hàn wá pé gbèdà òkè àmọ́ nǹkan ó ti súnmọ́ jọjọ. lẹ́yìn ẹlẹ́sìn gbígbé ní alikẹ́yàmá bá súnmọ́ gẹ́gẹ́ bá ti ṣe wí gẹ́gẹ́ bí ẹ̀rí ti ṣe tọ́ka sí ìjẹ́ nìkan wa nímà nípa àgbà tí gbèǹdé ń bọ̀ bẹ̀ rárá o àwọn ẹ̀rí tó múnádóko nínú àti anabi sallallahu alayhi wa sallam wọ́n fi hàn ayéke pé kò sí ẹnìkan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba bóyá màláìkà bóyá àlùjọ́nú bóyá èèyàn tó nímà nípa àgbáwo ìnìgbèǹdé bọ̀ sọ́yàtọ̀ sí ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá نينو سورة الأحزاب آية كتا لن يغدا الله يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة قريبا الله ما بيالي يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله wọn yóò máa fi ọ léèrè nípa ìgbéǹde alùpùpù yẹn máa dáwọn lò wípé ìgbà wo ni ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà èèyàn onímọ̀ nípa rẹ̀ ọlọ́run ọba tó sọ nínú sura al-A'raf ọlọ́run yas'aluka an-nasu 'ani as-sa'ati ayyana mursaha qul innama 'ilmuha 'inda Allah la yujalliha liwaqtiha illa hu ثقلت السماوات والأرض لا تأتيهم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون وما في وليري ìwà anabi sallallahu alaihi wasallam ìgbà wo ni gbẹ̀ndẹ̀ alùpùpù òde dáwọn lóhùn nígbà nìkan ní mà nípa àgbà wọn ni òde àyàfi Allahu rabbul alamin ẹnì kún un ìgbà wo làsìkò rẹ̀ tó sí Allah kọ́dà ìmà nípa àgbà wo ìní gbẹ̀ndẹ̀ alùpùpù òde ó wúwo lórí sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì kò sí ìtọ́mà nínú wọn àti pé gbẹ̀ndẹ̀ alùpùpù tí ọba dé kò ní onímọ̀ nípa rẹ̀ ọkàn gbé pamọ́ yẹn wọ́n máa bí ọ́lé bí ìgbà tó ti pé onímọ̀ nípa rẹ̀ ọkàn gbé pamọ́ yẹn dáwọn lò ike ìmọ̀ nípa àgbà òní gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ìní odò ọ̀dọ̀ ọlọ́wọ́n bá ló wà wọlẹ́kì náà sọ̀rọ̀ náà sí láàyè àlẹ́mú ṣùgbọ́n ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn kò mà. bákan náà ọlọ́wọ́n bá nínú sórọ́tò nàdìán àyà kejìlélógójì dé ẹ̀kẹrìnlélógójì ó ní ẹ̀sán lónìí káà ní sáà àti ayé ànàmọ̀sáà فيما أنت من ذكراها إلى ربك منتهاها وأن بيولي نكوى عند القيامة إقوى وغاني ودي إن بولي واتي جاي صفوة بولو سيفي ميسي وافوة إن بولو سيفي ميسي وافوة نكوى عقبوني عند القيامة ìwọ́kàn jẹ́ ìmọ̀ nípa àgbà oníòdì ọ̀dọ̀ ta إلى ربك rabbika muntaha ọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá rẹ̀ nìmọ̀ rẹ̀ wà kó ọwọ́ nínú ẹgbàá wọ̀rọ̀ eléyìí Umar ibn al-Khattab radiyallahu anhu tó gbà wá nípa bí malayika Jibril kò ti ṣe wá bá nàbí sallallahu alayhi wa sallam tó ṣe ìbéèrè lọ́dọ̀ rẹ̀ nípa al-Islam al-Iman ó tó wá ṣe ìbéèrè nípa al-Ihsan lẹ́yìn gbogbo eléyìí malayika wá sọ fún anabi pé qala fa akhbirni ani as ó ní wá sọ fún mi ìgbà wo gan-an nígbèǹdà al ń bọ̀ fa su'alu Jibril an waqti as-sa'a ìgbà wo ni gbẹ̀ndà kìámọ̀ dé ni màlíkà Jibril là ń béèrè kìí ṣe nǹkan mi. anabi sallallahu alayhi wa sallam dalo oni mal mas'ulu anha bi a'lami min as-sa'i èmi tó ń béèrè rẹ̀ nípa rẹ̀ tó ń béèrè lọ́dọ̀ rẹ̀ nípa àgbà wo ni gbẹ̀ndà kìámọ̀ ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ èmi ò ní ma nípa àgbà wo ni ń bọ̀ gẹ́gẹ́ bí ìwọ tó ti béèrè nípa rẹ̀ ò ti ṣe ma nípa rẹ̀. màlíkà Jibril alayhi salam ológasi nínú àwọn màláìka anabi muhammed sallallahu alayhi wa sallam olùgàdù nínú àwọn èèyàn ana sayyidu waladi adama yawma alqiyamati wala faqr ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni tó gàdù nínú àwọn màláíkà kò ní mà nípa àgbáwo ní gbẹ̀ndé alqiyama bọ̀ ẹni tó gàdù nínú àwọn èèyàn anabi muhammed sallallahu alayhi wa sallam kò ní mà nípa àgbáwo ní gbẹ̀ndé alqiyama bọ̀ báwo wá ni àwa tá a jámọ̀ kankan láti wá ṣe fẹ́ máa gbàtí gbẹ̀ndé alqiyama bọ̀ tẹ̀lé ìtumọ̀ sí wípé kò sí ẹnìkan kò bá jẹ́ màláíkà tó súnmọ́ lọ àbí kó sì dá anábì tọ́lọ́ wọn bá rán níṣẹ́ tọ́mọ gbà wọn nígbè ní al-qiyāmah ń bọ̀ eléyìí ó ń bẹ nínú àwọn mafatihul ghaib àwọn àwọn ìmà tó jẹ́ ti ìkọ̀kọ̀ eléyìí tó ti pẹ́ nìkan kò mà nípa rẹ̀ yàtọ̀ sí Allahu Rabbul Alamin nìkan gẹ́gẹ́ bó ti ti wá nínú hadith eléyìí tí Imam bukhari tó gbé jáde nínú sahihi rẹ̀ الأسود عبد الله بن عمر رضي الله عنهما ولا النبي محمد صلى الله عليه وآله وسلم أن مفاتح الغيب خمس لا يعلمهن إلا الله اوا اوا إما يقفو ما روني واو اوا قفرو ما قفو ما روني واو أني قفو نما نقع وقفرو أيا في الله رب العالمين أنا بواكي آية إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض تموت ان الله عليم خبير يا سوره سوره سوره لقمان آية كان للقمان الله باني دجاجو الله بالني ما باوني بند القيامة دي ثم انقروا فراوة سنسن راوة جي فتيني كانين واتوني ما نقبع باوني ودي وكان سنسن راوة nígbà tí ilẹ̀ já tí wọ́n rí i pé àwọn àtàwọn arú àwọn táwọn jọ jókòrọ̀ làwọn ti jọ wà inú wọn ṣe jọ ń parọ́ fúnra wọn ní bíi wípé gbàgbó ìgbà báyìí ìnìgbé ní dàlùkìyà mọ̀ ń bọ̀ irọ́ ni wọ́n ń pa ọ́ ọlọ́run ọba nìkan ló nípa rẹ̀. wọ́n yóò lẹ́sẹ̀ ló ọlọ́run ọba ló máa ń rọ̀jò ẹnìkan ò sí tó lè rọ̀jò àyàfi Allahu Rabbul Alamin gbogbo oòrùn tó bá pa omi tí ń bẹ nínú àwọn odò kéékèèké oòrùn tó bá pa omi tí ń bẹ ní àwọn òkun ńláńlá àwọn omi tó wà nínú òkun yìí lẹ́yìn ìgbà tó oòrùn bá pa wọ́n iná ni wọ́n wá di èéfín omi èéfín omi ni wọ́n máa gbéra lọ sókè yóò máa lọ sínú òfurufú nígbà tó bá dénú òfurufú tán atẹ́gùn ọmọ wa tìka yọọ máa tìka yọọ máa tìka nígbà tó bá tirú eléyìí àti irú rẹ̀ tí ń tìbọ̀ láti bọ̀ míì wọn láàárọ̀ ọba sán láàárọ̀ bá wa sán yóò hàn mú kómi ọmọ sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí ìgbà fi yìnyín tá a bá fi gbá yìnyín tẹ́bó mi ọ̀kàn wa lọ́lọ́wọ́ bá wa kí ló dé tẹ́ ẹ̀rọ̀jò fún wa bẹ́ẹ̀ ẹ bá ní dáná sómi òkun ọ lọ sókè báyìí à omi omi omi torí ẹ bá ní rọ̀jò sí Sahara níbi tó rọ lásán ọlọ́wọ́ bá nìkan ló òun náà ló sì lè mú kójú ọmọ rọ̀ tọ́ba kóra wọn jọ tọ́ba ń tanra wọn jẹ ipò àwọn tí ó jò fún wa àwọn oníjẹ kó ń rí àjọ yẹn ṣe wọ́n ń tanra wọn jẹ ni o ìgbà tí wọ́n rí pé rú àwọn àti rú àwọn làwọn ti jọ wà níbi kan náà torí ẹ̀ irọ́ yọ ta láàrin àwọn iná náà ṣe ń tanra wọn jẹ o igi àwọn ó ti òjò bẹ́ẹ̀ bákan náà tó bá ti jọ péjọ tán láwọn ó òjò nítorí kójú ọmọ bá yọ àwọn lẹ́nu àwọn ó ti àwọn ó ti tí òfin ní rọ wọn ń tẹra wọn jẹ ni o wọn ní kó àwọn òpònú aláìmọ̀kan ayéra dàbí tàwọn làwọn ti dọ̀ wà lójú kan náà wa illa rabbuna Allah huwa alladhi yunazzilu al-ghayth ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá tó wa ló máa ń rọ̀ jù ẹnì kò sí tó lè rọ ìmọ̀tò ìjẹ́kù nìkan ló lè rọ wọn ò bí ẹnìkan dáa tó lè tì ẹ̀mí ló lẹ sọ pé ẹ̀sì tẹ̀ rí tì wọn á sọ pé táwọn bá láwọn ó ti táwọn rí tì àwọn gbọ́dọ̀ dúró nínú òjò yín ni yóò dálé àwọn lórí mi ọlọ́run àti mokójú ọrọ̀ òkúta kọ́ sọ wèrè látàrí kò kú dànù tọ́ wọ́n yẹ àlẹ́ mo máa fi ọ̀rọ̀hàm ọlọ́run bá ló máa ń tó ń bẹ nínú àwọn àkọ́bí ọlọ́run bá ló máa ń tó ń bẹ nínú àwọn àkọ́bí kò sẹ́nìkan tó nímọ̀ nípa rẹ̀ ọlọ́run ọba nìkan ló máa ń ń bẹ nínú àwọn àpòbí ṣé yọ dọ́mọ àbí òní dọ́mọ ọlọ́run ọba ló máa sakọ ni ọjà àbábo ọlọ́run ọba ló máa ìyẹn ni pé omi gbọ́lọ́gbọ́lọ́ tó bọ́ sínú àpò bíi ṣé yóò dọ́mọ àbí òní dọ́mọ sálọ́mà ẹgbẹ́ ultrasound machine jáde àná lobìnrin yìí lájọṣepọ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ẹgbẹ́ ultrasound yẹn yẹ̀ wò tí omi ọkọ tó bọ́ sínú àpò bíi rẹ̀ yẹn ṣé yóò dọ́mọ àbí òní dọ́mọ ẹ̀ràn wá lọ́wọ́ ẹ mẹ́jọ àṣìṣe wàhálà ṣé yóò dọ́mọ àbí òní dọ́mọ ẹ̀yin scientist ẹ̀ràn wá lọ́wọ́ bákan náà tí ọba dọ́mọ ẹ sọ fún wa ó ti pósù kan báyìí nínú rẹ tí akọni àbábo ẹ fi yé wa omi tó ti wà nù rẹ yí báyìí ó ti dọ́mà ọmọ yìí tẹ̀ sí lọ sóṣù kẹjọ ẹ fi yé wa olóríire ni àbó lórí ibú ẹ má gbàgbé láti sọ fún wa mẹ́kò ni ó ṣe ni àbí káfíńtà ẹ ràn wá lọ́wọ́ èkó ni ó gbé ni àbí Abakaliki ẹ̀dàkùn ẹ̀jẹ̀ á máa tí yóò gbọ́dọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu náà àwọn ọmọ abú ní ọ̀yà kákúkú tètè tàmínétì ẹ̀. ẹ sọ̀rọ̀ ẹ sáyẹ́ǹsì olówó ní ọ̀jẹ̀ ni àbí mẹ̀kúnnù tí ó ní ọ̀pọ̀ ni àbí bíntín la ilaha illallah wa ya'lamu ma fil arham ọlọ́wọ́n bá nìkan lọ́ máa ti ń bẹ nínú àpò bì kò sẹ́ni tó máa fọlọ́ torí ẹ̀ sọ máa ń tọrọ àwọn jẹ́ tán péjọ tán sọ pé ti detect machine kan ultrasound ló kọ́ rẹ̀ ń jẹ́ o wọ́n máa tara rẹ̀ mọ̀ bọ́kùnrin ni ọjà àbóbìnrin o ẹ sọ fún wa pé irọ́ lásán irọ́ lásán torí machine yẹn ò lè dáhùn béèrè kankan nínú gbogbo àwọn béèrè tá a kó kalẹ̀ irọ́ lásán ìgbà wọn ni machine tó detect kọkùnrin ni àbóbìnrin tọ́mọ ti dọ́mọ àbí òsì dọ́mọ àgbà ó pẹ́ ó lè late comer ó lè kọ́ mọ́ nǹkankan nítorí pé ọmọ nínú òkùn nínú òkùnkùn tó wà náà ọlọ́run sọ pé wọn ò lè rí ọlọ́run sọ pé wọn ò lè rí lẹ́yìn ìgbà tó dọ̀mọ́ àbọ̀lọ́run sọ pé wọn ò lè rí wọ́n sọ pé wọ́n lè rí èmi ẹ ẹ máa wo kíní ká àmì kan ó fi hàn ẹ wọ́n lè sọ pé ẹ ó lè pọ́sibù kọjú ọkùnrin ó lè pọ́sibù kọjú obìnrin tó bá lè ó sì sọ pé ó dájú pọ́kùnrin tẹ́ ẹ bá bí obìnrin tẹ́ ẹ mọ̀ fẹ́ lọ́kọ̀tù níbi táwọn èèyàn tó bọ̀ dé láyè ẹ̀yin náà lẹ sọ pé ọkùnrin bóòlù ó ṣe lóbìnrin báwọn ní ń dà ní àìmọye mẹsìnì sọkọ ọmọ kan lọ́wọ́ àmì ọmọ kan ni wọ́n sọ ultrasound gbogbo fi tán lọ láyé ọmọ kan ni nígbà tó obìnrin bímọ tán lọ́mọ kejì máa ń ta ń pa ń kùn pé à ah, bó lẹ́ ń lọ èmi náà fẹ́ jáde àbó ah, ló ti ajẹ́ báwọn ah, ẹyọ kan wọ́n pé jáde kí ni tún ta mí panú báwọn náà bá gbọ́ kò lè sí nǹkan kan bẹ́ẹ̀ jáde káàtó wo tí mẹsìnì tó mẹsìnì tó ìparọ́ màláìka mẹsìnì lọ́mọ kejì náà bá jáde ń ti jáde wọn ní èkejì ọmọ ni ọmọ kejì ni kì í ṣe kejì ọmọ ọmọ kejì wa ya'lamu ma fil arham ṣẹba wa náà ni ṣẹbi jọ kan gbogbo wa náà inú ya wa láwa àbí ẹ̀kọ́ ni ṣẹba lọ mọ ọ̀dà wa mọ̀ àbí ẹ̀kọ́ ni ṣẹba ó ti kọ́ńtà jẹ ó ti kọ́ńtà jẹ ó sì ti máa tí ó sì wá ó ti máa dá àtì iná ni wọ́n á yìí o ta ló rí síwájú gbà yẹn kò sẹ́ni sórí. tó wa ya'lamu máa fi arham nígbà tí machine ọba rí tí babaláwo ní ọ̀hún àdàmú olùkọ́ ìfura machine nísìnyí àwọn wọ́n fi kíní kan wọ́n fi ń ra obìnrin kùn wọ́n fi ń ra ń kùn wọ́n mọ̀ á transfer nǹkan lọ sínú screen àbí ẹ̀kọ́ ni babaláwo ó sì kọ́ pẹ̀lẹ́ kalẹ̀ ńtẹ̀ ńtẹ̀ ńtẹ̀ níta bá kíní kan kọ́ gbọ́ níta bá kíní kan kọ́ gbà níta bá kíní kan kí ló wá fẹ́ rí irọ́ lásán nígbà tí machine ọba rí sí babaláwo ló máa dáàmà kalla wa ya'lamu ma fil arham wa ma tadri nafsun madha taksubu ghada ẹlẹ́kẹ̀rin ni ẹ̀mí kan ò sí tó máa ń tó ń hórì kó jọ lọ́la wàláhi bò ṣé kò yẹ ká lè dáàmà níbi tí sáyẹ̀nsì dé láyé ni ká dáadáa lè rí kó jọ lọ́la kò sẹ́ni náà kò sí ẹ̀mí kan tó lè máa tó lè rí kójọ lọ́la kò dé tọ babaláwo kò lè dá àmọ́ alágbègbà kò lè rí oníyàwó kan kò lè má kò sí ẹ̀mí kan tó máa ń tó lè rí kojọ lọ́la èdè ìnà tó jẹ́ pé tẹ́mi bá ń bẹ ìrètí ń bẹ ó máa ń tó lè ṣẹlẹ̀ lọ́la ó máa ń tó lè rí kojọ lọ́la kọ́lá ọ̀jẹ̀ ká máa rí rere kojọ. wa ma tadri nafsun bi ayyi ardin tamut kò sí sẹ́mi kan tọ́mọ̀ ló tó wọn kù sí kò sẹ́mi náà tọ́ dábí tó wọn kù sí mà kọ́lọ̀ kó ti ká kú síbi rè torí ẹ̀ ló ti jẹ́ pé wọ́n ń ṣépè fún ọ òní kú síbi tásọ̀ rẹ wà ìbẹ́ ni kò kú síbi tí bàtà rẹ wà irọ́ lásán ibi tọ́lọ̀ bá bá kọ pé òkú ni òkú nísìnyí tọ́lọ̀ bá bá kọ pé ibi tẹ́yìn òkú sí alásàní. Alaska níbo lọ́wọ́ àná ni náà ẹ̀rí nǹkan mẹ́rin níbo lọ Alaska wa United States of America wọ́n ti débẹ̀ rí òdebẹ̀ rí sábà ti dárúkọ America ọpọlọ rẹ ti lọ gbígbà tá àlùjánnà kan ní irọ́ lásán fún eyín àgbẹ̀ ń bẹ̀ pọ̀tọ̀pọ̀tọ̀ òsì gọ́tà náà ok ọlọ́run akọ́kọ́ Alaska kọ́dà tí wọ́n bá láwọn ò ní fọ́ọ̀mù nàìjíríà visa mà lásìkò tí kù tiẹ̀ dé o wọ́n sì ti fọ́ọ̀n tiẹ̀. tí ọba lówó àti wọ́n bá lù ọ̀rẹ́ ní sẹ́sí tẹ̀bí lè láì fọ́ torí pé bẹ́ẹ̀ lọ́lọ́ nǹkan kó ó ní máa ń tí ó gbé ọdẹ bẹ́ẹ̀ tí wọ́n bá sọ pé kú sọ̀ tó bá bẹ́ẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un subhanallah àti bẹ́ẹ̀ lè pẹ́ rẹ wà. eriko pé ibi ọba kọ pókù sí ni. àìmọye èèyàn oníkọ̀ láyé orí ìrìn àjò ni wọ́n wà ìrìn àjò lọ́ọ́ dúró síbẹ̀ wọ́n sùn ní ọ̀rọ̀ ajé má torí ti kangara ni bó ni kangara wà náà naam nbọ ni kangara wà. ẹ̀yin tẹ́ ẹ dá làásàmà náà Niger State ta kangara wà ní Niger State kutu wẹ̀njí ńkọ́ Niger yìí náà ni wàtí ọlọ́nkọ́ pé bẹ́ẹ̀ ló kù ọlọ́nkọ́ ó ní ma gbé ọ níbẹ̀ wọ́n gbọ́ pé bẹ́ẹ̀ ló kù sí subhanallah inna Allah alimun khabir olùmọ̀ nípa gbogbo nǹkan ìlọlọ́run ọba ẹlẹ́dàá wa olùfúnni nírò nípa gbogbo nǹkan ìlọlọ́run ọba ẹlẹ́dàá wa Ànábì sallallahu alaihi wa sallam obìnrin àwa nínú ayé tí kò sẹ́nìkan tó nímà nípa àgbà onígbèǹdà àlùkìyàmọ̀ bọ̀ ayé yìí fi hàn bẹ́ẹ̀ kí ló dé tọ́lọ̀ tí wàá gbégbèǹdà àlùkìyàmọ̀ pamọ́ bẹ́ẹ̀ tóbi jẹ́ kẹ́nìkan ọmọgbà tí ń bọ̀ yàtọ̀ tọ́lọ̀ ọba tó wà ń wọ́n nítorí pé nǹkan tó pamọ́ nǹkan ńlá ló máa ń já sí nǹkan tó pamọ́ nǹkan ńlá ló máa ń já sí nígbà tá a ti mọ̀ dájú pé nǹkan yìí ń bọ̀ a sì ti mọ̀ pé dídé rẹ̀ ọ́ dájú kò sí tó lè wúlò fún wa àfi ká ṣe dáadáa lẹ́dẹ̀ kò sí tó lè wúlò fún wa àfi ká ṣe dáadáa lẹ́dẹ̀ torí ẹ̀ àìmọ̀ nípa déètì ìgbà tí ń bọ̀ nǹkan ló wúlò jù yóò dé kí kálukú wà nínú ìpalẹ̀mọ́ ojoojúmọ́

lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ṣe ẹnì kan sọ two minutes àbẹ́ rí bẹ́ẹ̀ ìpè ńgbà tó pásìkò yẹn òun ti máa dé tiẹ̀ kí ló fẹ́ máa yọrọ lẹ́nu tó ṣùgbọ́n ńgbà tó lọ ń gbé pamọ́ ẹ̀rí pé àwọn ẹni tó ń kú ní mọ́mì ni wọ́n pọ̀ gan àwọn ẹni tó ń kú tí wọ́n ti lọ́n kú wọ́n pọ̀ gan unlike kọjá pé àmàdé tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ alẹ̀ tọ́ ilé ìjọba sáwa lè máa dára wa láàmú ká máa yọra wa lẹ́nu pẹ̀lú pàǹwá ìgbà wo nìgbẹ́ndàlùkì ó wù wá láti mọ̀ nípa rẹ̀ ọjọ́ ká lọ́ọ́ máa ṣe ìwádìí àwọn geologists àwọn geographers àwọn kìnnì kan tí gbogbo wa máa péjọ ká máa wá ọ̀nà bá wo láàmọ́jọ́ yẹn ká máa gan pàtàkì yọrọ lásán kọtọ ọ̀tọ́ ká bá sùkọ́ ara wa jẹ́ lórí ipá àmọ́ wa yọrọ alẹ́ nu pa ń wá mà nípa àgbáwo ènìgbé dàlù kìí àmọ́ òde sẹ́fọ́lọ́n ti sọ fún wa nínú suratul ahzab ayat sixty three ọlọ́ni yẹ sọ́lù kan náà sọ àní sàá قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا الله نوام أبدوا النبي محمد صلى الله عليه وآله وسلم ليله إقبعوا لقند القيامة بغانا لي تيوا إقبعوا لما نقبعوا نبو آيات الله رب العالمين وما يدريك لعل الساعة تكون قريبا إن جاء ثاني أصفه ويقند القيامة كاكيان يدري torí ẹ ìmọ̀ nípa gbẹ̀ndà lùkìyàm kò sí ẹni tọ́lọ́ wọn bá fi mọ̀ yìí mà kódà kò fi mọ̀ màláìkà tó súnmọ́ kò fi mọ̀ ànábì kàtó ara níṣẹ́ lànàbì sọ pé mal mas'ulu anha bi a'lama min as-sa'il èmi tó ń bi léèrè nípa rẹ̀ ìnímọ̀ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ìwọ tó ń ṣe léèrè nípa rẹ̀ náà ti ṣe nímọ̀ nípa rẹ̀ ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ni ẹ o lẹ́sẹ̀ tukutu fẹ́ máa tún yẹn o èmi tó ń bi léèrè nípa rẹ̀ ìnímọ̀ nípa rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n tó o ṣe béèrè nípa rẹ̀ náà kọ́ ò ti ṣe mà nípa rẹ̀ ìtumọ̀ ọ̀rọ̀ yẹn nù. gbèsè pé èmi tó ń bi léèrè nípa rẹ̀ ìmọ̀ nípa rẹ̀ ju ọ lọ ó túmọ̀ sí pé àwọn méjèèjì jọ mọ̀ but the same level of knowledge làjọ ní ìtukùtù nìyàwó ìtumọ̀ rẹ̀ ni pé èmi tó ń bi léèrè nípa rẹ̀ èmi mà nípa rẹ̀ gẹ́gẹ́ bí ìwọ tí wọn náà ń ṣe béèrè nípa rẹ̀ ò ti ṣe mà nípa rẹ̀ torí ẹ̀ káwa sọ pé déètì báyìí ìnìgbẹ́ni alùpùpù yẹn á máa ń bọ̀ kò sẹ́ni tó lè sọ àfi Allah Rabbul Alamin ẹni tó bá ti sọ ìsọkúsọ ní sọ ó ń parọ́ mọ́lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa ni nítorí pé báwo lẹ́yìn ṣe fẹ́ máa ń tí màlẹ́kà Jibril lọ mọ̀ màlẹ́kà Jibril lọ́jọ́ kó lọ ga jù nínú gbogbo màlẹ́kà báwo lẹ́yìn ṣe fẹ́ máa ń dáná sọ Muhammad sallallahu alayhi wa sallam mọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe kó lọ ga jù nínú gbogbo èèyàn tọ́lọ́wọ́ ọba dá tó bá sì jẹ́ jẹ́ nǹkan téèyàn bá lè mà nípa rẹ̀ ni ó yẹ kó jẹ́ pé àwọn eléyìí mà nípa rẹ̀ àti pé pápá gan tó bá rí pàǹfààní kan bẹ fún wa nínú ká máa dé tí gbèǹda àlùkìyámà ń bọ̀ ni ńṣe ni ọlọ́run ọba ọba ṣàlàyé rẹ̀ fún wa torí àwa nígbàgbọ́ òdodo tí kò sí nǹkan kan tá ń bùkátà tí ó sì wá láǹfààní láyé ń bí tí ó jẹ ká rọ́nà lọ́lọ́lá àlùkìyámà àfi kọ́jọ́ pọ́lọ́ ti ṣàlàyé rẹ̀ fún wa àbí ẹ̀kọ́ ni torí ẹ̀ eléyìí tọ́jẹ́ pé kò sáǹfààní kan fún wa nípa ká máa pàtó iná lọ́lọ́run ọba ọ̀sàlàyé fún wa. wáyé o látọjọ́ tó pẹ́ la ti rí àwọn ẹni tí wọ́n fẹnu wa rọ̀ nípa àgbà tí gbèndé àlùfẹ́ yà máa bọ̀ láti ọjọ́ tó pẹ́ la ti rí wọn á sì fún yé rí wọn dòdò níyì. nínú àwọn ẹni tó ṣe àṣìṣe wọ̀nyí òun náà ni al-imam ibn jarir at rahimahullah al-imam ibn jarir at-tabari bàbá onítafsiri àgbà tá a mọ̀ sí Sheikhul Mufassirin àfa gbogbo àfa onítẹ̀sẹ̀ bàbá yìí ọlọ́wọ́n bá kọ́ bá kẹ́ wọn kọ́ bá forí jì wọn wọ́n ń bẹ nínú ẹni tó sàṣìṣe nípa pé wọ́n ti dé tìkan lélẹ̀ wípé gbà náà ní gbẹ̀ndà àlùkìyàmù odò látàrí àwọn àgbọ́yé eléyìí tí wọ́n ní látara àwọn hadith kan tí wọ́n kà tọ́wọ́ alátọ́dọ̀ anábì sallallahu alaihi àwọn sọ ìgbéǹde àlùkìyàmọ́ dé lẹ́yìn five hundred years sọlọ ntìrán anabi sọlọ ntìrán anabi sọlọ lọ àti sọlọ nsàgbà láàyè yẹn kó tó bá pé five hundred years sọlọ ntìrán anabi níṣẹ́ ìgbà náà láyọ pa sọlọ kébùnú jẹrìí òun ti kú min ulama al-qarn ar nínú àwọn olùmọ̀ sẹ́nsẹ́ mi ní the fourth century three hundred and something ló sọ láì òun á sọ pé tí ọdún five hundred bá dé ilẹ̀ ayọ̀ pa ayé náà láwa yó kò tí ì parun Ibn Jarir ayé ò tí ì parun dè Al-Imam Ibn Khaldun rahimahullah nínú tírà rẹ̀ al-Muqaddimah òun ló ti wá láǹfààní wípé Ibn Jarir ó ti àṣìṣe yìí ó sọ pé nígbà tí ọdún ọgọ́rùn-ún bá dé lẹ́yìn hijira anabi sọlọ lẹ́yìn ríran sọlọ náà anabi ilẹ̀ ayọ̀ pààrọ̀. sẹ́mi pé lẹ́yìn déètì tí ibùdó jẹ́rìí rí dá a tún ti rí more than nine hundred years. lẹ́yìn déètì tó ń dá a tún ti rí more than nine hundred years. torí pọ́n la wà ní ìsìn fourteen thirty six fourteen thirty six minus five hundred. ó ti di kí ni ó ti di nine thirty six nine thirty six yẹn ẹtún bá mi fi thirteen years kún nine forty nine nine forty nine ó ti kọjá lórí tí ibùdó jẹ́rì rí da nine hundred and forty nine years ó tún ti lé ayé ọ̀parẹ́ o torí ẹ̀ nínú àwọn tó tún sáà ṣe nínú àwọn olùmọ̀ mùsùlùmí onáni alimami Suyuti. rahimahullah kọ́lọ́ wà bó forí jù náà òun náà sá ti ṣe yìí o ó ti ẹ̀kọ́ tíra kan ni ó pè tíra yẹn ni alkash anasacata kúmu ala ra'sil mi'atil khamisa ba'da al min al-bi'thati al-muhammadiyya. alimami Suyuti àwọn sọ pé ayọ̀ parun àtìsí òun náà pé àtìsí ibnu Jarir ṣe it is now clear and obvious ṣùgbọ́n ní ìṣẹ́jú àwọn fún ẹ̀ ń bẹ̀rẹ̀. As-Suyuti ni ẹ o àwọn sọ pé tó bá pé one thousand five hundred years lẹ́yìn tọ́lọ̀ rán Ànábì sallallahu alaihi wasallam níṣẹ́ ayọ́pàá ẹ̀ ò kéde ti Suyuti ti ń bọ̀ báyìí <laughs> torí ní sáà ti rí one thousand four hundred and forty nine years tọ́lọ̀ ti rán Ànábì sallallahu alaihi wasallam one thousand four hundred and forty nine years ọdún mélòó ló kù báyìí fifty one years ní sírò tá a ní ọ̀sẹ̀ yóò sè ó tún láyà ó tún kọtíra lórí eléyìí tán àjẹ pé sòyóòfin tá a lè já rọ kí déètì ó tó pé àbí ká tó di déètì irọ́ gidigidi kò sí nǹkan tó sọ irọ́ lásán ìbẹ́ẹ̀ náà rí pàdé bisalòlá sọlá ohun ọ̀mọ́ ń parẹ́ màlẹ́kà jibril náà sọ pé kí ni wọn àmọ́ ń pa rẹ̀ bọ́ọ̀sì yóò tí ó sọ̀rọ̀ àmọ́ ń pa rẹ̀ pé kí ni tí ò ní jẹ́rọ. kò nídìí ká dúró déédéé tí ń irọ́ lásán nínú àwọn àtúntò sọ̀sọ̀kúsọ yẹn ọ̀nà ni as-Suhaili òun kó àwọn harafi tó bẹ̀rẹ̀ àwọn súrà kanjọ yasin alif lam mim hamim taha so gbogbo àwọn harafi yẹn ó kó jọ. ọwọ́ ayọ àwọn èyí tó wá láwàá tó wá ọyọ wọn síbi kan ó mú kan gbà tó wá kó gbogbo ẹjọ sẹ́nu tó bá kó gbogbo ẹ̀jọ láì sí èyí tó wá lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta tó yẹ pé ọ̀kan wọn lẹ́mú sẹ́mi pé iye tára fi hàn jẹ́ mẹ́la mẹ́la yẹn ó sì jẹ́ ìdajì tí èdè lárúbáwá jẹ́ ọwọ́ àtìrò rẹ̀ ó sì ro àwọn aráàfin yẹn pẹ̀lú hisabul jamal hisabul jamal èyí tí wọ́n tún kọ́ ìmọ̀ hisabi ọwọ́ àtúrò tó gbogbo aráàfin kọ̀ọ̀kan abjada awwal ọ̀kọ̀ọ̀kan ló ní nọ́mbà tó fún ọwọ́ àtúrò rẹ̀ ìgbà tó ń tírò rẹ̀ òun á sọ yìí pé ó sọ yìí pé iye ìgbà sílẹ̀ ayé òṣèlú tó fi parun kò tó ẹgbẹ̀rún ọdún ẹ wá wọn kan pé lẹ́yìn tọ́lọ̀ tí wọ́n á nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ irọ́ lásán gbogbo ẹ̀ sọ́kútọ́ lásán ni o Ibn Taymiyyah rahimahullahu ta'ala ó sọ nípa àwọn ẹni tí wọ́n fẹ́ nu warọ́ nípa gbà ó ní pé ndàlù kìí àmọ̀ bọ̀ ó sọ nípa àwọn ó gbogbo àwọn eléyìí bí tilẹ̀ jẹ́ pé àwọn bí èso yóò pè é bí Tabari á kà fún pé àwọn sàkìtì yìí akàkùn tí wọ́n ṣàṣe olùmọ̀ẹ́sìn Islam tó ti sẹ́fẹ̀sì Islam gidi ni wọ́n. ṣùgbọ́n àwọn sọ pé àwọn èèyàn tí wọ́n ṣe tí wọ́n sọ àwọn ọ̀rọ̀ yìí báyìí kódà gbọ́jẹ́ pé àwọn ọmọlẹ́yìn wọn wọ́n wò wọ́n pa àwọn èèyàn ńláńlá ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kẹ́ẹ́dé bóun náà mọ̀tẹ́rù òpùrọ̀ lásán alágbárí irọ́ ni wọn ìyẹn ni pé yàtọ̀ síru tọ́bẹ́rí yàtọ̀ síru ọ̀pẹ̀yẹ́ òfin torí káwọn ẹni kan parọ́ ìgbà tí gbẹ̀ngà òkè á máa ń bọ̀ wọ́n pọ̀ gan ní nàìjíríà gan èyí ó ṣèwé pa rẹ̀ láwọn òkúrọ́ rẹ́gẹ́dẹ́ tẹ́ẹ̀pẹ́ tí ọdún wọn bá ti fẹ́ bẹ̀rẹ̀ tí kàlẹ́ndà níbi àwọn bá ti fẹ́ bẹ̀rẹ̀ sẹ́mi pé wọ́n máa ń sọ wípé àwọn fẹ́ ṣe prophecy àwọn fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan tí wọ́n ṣẹlẹ̀ lọ́dún yìí kí wọ́n ṣẹlẹ̀ kí wọ́n ṣẹlẹ̀ àìmọye náà ti sọ pé ayọ̀ parun ilé wọn lọ parun àìmọye náà ti parọ́ láwọn ìlú òyìnbó náà lamẹ́ríkà kọ́dà gan níbi ọdún kan ọdún kan àbọ̀ sẹ́yìn ọ̀kan lamẹ́ríkà tó yẹ pé tọ́ọ̀tì rẹ̀ ẹni tí ń lọ dò mẹ́wàá wọ́n sì kàga àga pọ̀ àmọ́ mẹ́mbà rẹ̀ wọ́n ò tó mẹ́wàá kọ́dà àwọn tẹlifíṣàn tó gbé hàn pé débi pé nínú mẹ́mbà tó bá jókòó ní róò kọ̀ọ̀kan àgọ́ òtún ní kú èèyàn kan bá lọ́wọ́ abọ́ta ń wáyà fúnjọ rẹ̀ lọ́ba kéde ló pe gbogbo òun ìròyìn o lọ́ba ayé ọ̀parun ọmọdé tì náà wà ó ti tọ́dún kan ní ọmọdé tì náà àpínlẹ̀ ayé ọ̀parun ó sì ní káwọn òun ìròyìn fún kóòtù òun bó sọ pé jọba ìlà yọ ọ̀parun kálukú sì ń bá aṣọ déètì gbàtí déètì pé mímí kàn nǹkan kan ṣẹlẹ̀ ó ní ó tún á pa àwọn òwe rẹ̀ ó ní miscalculation tọ́tún mú déètì ní irọ́ lásán àìmọye irú wọn torí rẹ̀ gbogbo wọn kúrọ́ ni wọn o táwọn ọmọlẹ́yìn wọn bá wò wọn pé èèyàn ńláńlá ni wọn wọn ọ̀já mọ̀ kankan àbòkúrọ̀ tùmọ̀ aláyọ̀ irú ìmáàmù Tabari àti ìmáàmù Suyuti bó tilẹ̀ jẹ́ pàṣẹ ṣe làwọn náà ṣe ìsọkúsọ náà ni ṣùgbọ́n àṣìṣe làwọn ṣe kéde fún àwọn ọmọ parun àṣìṣe làwọn ṣe kò wá yẹ kó ṣerú náà àtúndàrà mi sọ pé wọn mọ tí mọlẹka dìbìrì sọ pé wọn mọ wọn lè ṣe à ń ṣerú àwọn àṣìṣe yẹn ah wọn lè ṣe à ń tóbi ah àwọn àdìsí yìí ti wà very clear ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ á wò dáadáa wọn tí wọ́n ti ti fẹ́sìn Islam á gba wọn sábẹ́ pé wọ́n sá ti tèmi. tọ́ àwọn ẹni tí wọ́n ń parọ́ yẹn ó ti yá wọn náà pé rọ́lá wọn pa ẹni tó bá ti sọ pé mo máa jọ́ òní gbọ́dọ̀ gbẹ̀ndà kìí máa ń bọ̀ eléyẹn ọ̀n parọ́ mọ́lọ ni o ọlọ́sì sọ pé kul innama harrama rabbiya al-fawahisha ma zahara minha wa ma batana wal-ithma wal-baghya bighayri al-haqq wa an tushriku billahi ma lam yunzil bihi sultana wa an taqulu ala allahi ma la ta'lamun nínú àwọn nǹkan lọ́wọ́ bá ṣe léwọ́nu ọlọ́wọ́ bá ṣe àwọn ìwà pálapàla èyí hàn àti tó pamọ́ ọlọ́run ṣe léwọ́ bákan náà gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́run ṣe léwọ́ gbogbo àgbèrè ọlọ́run ṣe léwọ́ gbogbo kámẹ́dìtẹ̀ ọlọ́run ṣe léwọ́ láì jẹ́ pé pẹ̀lú ẹ̀tọ́ ọlọ́run bá tún ṣe léwọ̀ pé kẹ́ máa ṣẹbọ sọ́lọ̀ pẹ̀lú ntọ́lọ́ ọba ọ̀sán kalẹ̀ ẹ gbọ́dọ̀ ṣẹbọ sọ́lọ̀ ọlọ́run ọba ọ̀sán kankan kalẹ̀ kíkí kẹ́ ẹ ṣẹbọ sóhun ntọ́ sọ fún wa ní kẹ́ ẹ gbọ́dọ̀ ṣe kíni ẹ gbọ́dọ̀ ṣẹbọ sóhun wa an taqulu ala Allahi ma la ta'lamun ọlọ́run tún ṣe léwọ̀ kẹ́ máa sọ nípa ọlọ́run tẹ́ ẹ bá mọ̀ ẹ mà ẹ má sọ pé ẹnìkan ọmọ ìgbà òní gbẹ̀ǹdà lùkìyàmọ̀ anybody tó máa ń dìklẹ́ àdéhùn ti dájọ́ fún kékeré òpùrọ̀ ni ilé ìjọba. wáyé o kí ni jẹ́ aṣọ́rọ́ọ̀kú sáà àwọn àmì gbẹ̀ndàlùkìyàm àwọn àmì gbẹ̀ndàlùkìyàm ilé ìjọba pé òun náà nìkan tí a fẹ́ sọ nípa rẹ̀. àwọn àmì gbẹ̀ndàlùkìyàm aṣọ́rọ́ọ̀kú sáà lédè lárúbáwá شرف جمع شرف شهر شرط إذا شرط شرط وطا شرط وطا شرط أطا قلنا يعني وصول الفقه أما شرف قلنا يعني كتي هذا مفرد أشراط أشراط الساعة أو نان يا وامي جند القيامة اللهم با قل له اللهم با في رجل يبا وصرنا القرآن جابوا سواني سورة محمد آية كجدين الله فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها الله نكين وارد فياتوا سجن دع القيامة قيوت ونزج وما قجوا أوامي رجبه أوامي جن دع القيامة سجن تريد أشراق جمع شرط إتما شرط قلنا علامة àìrẹ́mẹ̀ àwọn àmì àwọn àpẹẹrẹ táàfin dáàmà pé gbèǹde àlùkìyàmà ti dé eléyìí ni nǹkan gbà lérò pẹ̀lú rẹ̀ kí láǹfààní ti ń bẹ nínú kánímà nípa àwọn àmì àwọn àpẹẹrẹ rẹ̀ àmàdétì rẹ̀ àlèmàdétì ọlọ́nìkan lọ́màdétì sáǹfààní wa ń bẹ nínú kánímà nípa àwọn àpẹẹrẹ rẹ̀ tí èèyàn kan bá sọ yìí pé wàhálà lásán lẹ máa fúnra yín ṣe nípa pé ẹ nípa àwọn kí ni ọjà apẹrẹ ti gbẹ̀ǹdà àlùkìyàmù kí ló dé tẹ́ kúkú máa lo àsìkò yín láti fi máa wá ọ̀nà àbáyọ fún àwọn àṣòro tó ń dojúkọ àwọn mùsùlùmí àwọn oríṣiríṣi nǹkan àpọ́njú oríṣiríṣi àwọn àdààmú eléyìí tó ń bá àwọn mùsùlùmí fara fínra ní gbogbo ibikíbi tí wọ́n wà láyé kí ló dé tí ọ̀jẹ̀ kò là solution fún tó bá jẹ́ pé àpẹẹrẹ ìgbéǹda alùkìyàmà ilẹ̀ fẹ́ máa sọ nípa rẹ̀ ìgbéǹda alùkìyàmà tó yẹ pé ọlọ́nìkan lọ́mọgbà ti ń bọ̀ kí ló wá gẹ́gẹ́ bá pọ̀lọpọ̀ tó ṣe sọ pé ẹ̀yin ẹ fẹ́ wá solution fún nǹkan tí ń ṣẹlẹ̀ láyìíká yín iná ilẹ̀ fi ń sá lọ sírò àwọn tọ́pìkì báyìí ìdáhùn rẹ̀ òun náà ní gbẹ àwa ọ̀rọ̀ kọjá ó wù mí kó wù mí wíwá mà nípa àwọn nǹkan tó pamọ́ tọ́lọ́wọ́n bá ṣàlàyé wọn fún wa wọ̀nyí sanabi sallallahu alaihi wa sallam ṣàlàyé àpẹẹrẹ wọn fún wa wọ̀nyí ọkọjá agbára wa kápá àfẹ́kọ́ nípa rẹ̀ kò sí lọ́wọ́ wa kò sí lọ́wọ́ wa àti pé a gbọ́dọ̀ wá ìmọ̀ nípa gbogbo nítorí wọn bá sọ fún wa nípa rẹ̀ torí ká lè bá àgbàgbọ́ nítorí pé ìgbàgbọ́ yìí òun náà la nílò a sì mọ̀ ikú ọ̀rọ̀ nípa àpẹẹrẹ gbẹ̀ndé alùpùpù kìí sin tá a fẹ́ fọpọlọ wa gbé kalẹ̀ ara ń tọ́lọ̀ fi rán wa Muhammad sallallahu sallam ẹ̀ síbẹ̀ yìí náà rí màlẹ́kà ìgbà tó béèrè ìgbà wo ni gbẹ̀ndà àlùkìyámà ń bọ̀ sànàbí lẹ́mi mọ̀ nípa rẹ̀ gẹ́gẹ́ bí wọn náà ṣe mọ̀ nípa rẹ̀ kí ni màlẹ́kà sọ ó ní sọ akhbirni ha amaratiha fún mi nírò nípa àwọn àpẹẹrẹ rẹ̀ fún mi nírò nípa àwọn àpẹẹrẹ rẹ̀ ó túmọ̀ sí pé báwọn ẹbí ọmọ ìgbà tí ń bọ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ọlọ́wọ́ bá nìkan alukurani náà ti sọ apá kan nínú rẹ̀ fún wa torí ẹ̀ tí wọ́n á ní túmọ̀ pé káwọn ọmọ wa mà nípa rẹ̀ àwọn sọ̀hábà wọn mà nípa rẹ̀ wọ́n sì ṣèwádìí fínífíní nípa rẹ̀ torí ẹ̀ eléyìí sì ń bẹ nínú nǹkan tó ti pé agbọ́ kò tí ì ṣẹlẹ̀ agbàgbọ́ yóò jẹ́ kí imáni wọn lékún wọ́n sọ fún wa nípa àpẹẹrẹ kan àpẹẹrẹ yẹn ò sì tí ì ṣẹlẹ̀ àwa wá gbàgbọ́ ìpè tásìkò bá tó yọ ọ̀sẹ̀lẹ̀ gẹ́gẹ́ bá ti ṣe wí kí ló ṣe fún wa yóò ṣàlékún ìmánì fún wa yóò sì tún máa ṣàpẹẹrẹ wa pé láti sin kọ́ àgbọ̀lọ́wọ́n bá gbọ́ ẹ̀rí gbà tó lọ́wọ́ bá ròyìn àwọn olùgbàgbọ́ òdodo ni ó ní alladhina yu'minuna bil ghaib àwọn tí wọ́n nígbàgbọ́ nípa nǹkan tó pamọ́ yàtọ̀ sí kọjá pé nǹkan tí ò ní ṣẹlẹ̀ ni là ń ṣèwádìí nípa rẹ̀ eléyìí lẹni máa bú wa pé tí ò wúlò tí ó ṣàǹfààní là ń bá sìkò wa jẹlé lórí ṣùgbọ́n eléyìí ó ṣẹlẹ̀ kẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ti ṣe wí kí wọ́n á ní tó burú nù ká mà nípa rẹ̀ bákan náà ńṣe lálẹ́ bẹnu àtẹ́lu àwọn ẹni tí wọ́n ń retí ódìgbà tí gbẹ̀ndẹ̀ ódìgbà támì yẹn bá dé káwọn tó máa sin lọ àwọn lálẹ́ máa bẹnu àtẹ́lu torí pé ń bẹ nínú àwọn èèyàn àwọn ẹni tí ń sọ yìí àwọn òní ṣe jihad ódìgbà tí mahdi tó bá dé sẹ́wọ̀n kí mahdi nínú àwọn àmì tí ń bọ̀ ni nínú àwọn àpẹẹrẹ tí ń bọ̀ ni fún gbẹ̀ndẹ̀ alùpùpù àwọn aṣọ tó gbogbo jihad tó bá ṣẹlẹ̀ láyé ṣáájú kí mahdi ó tó dé àwọn òní jà gẹ́gẹ́ bí àwọn ṣíà táwọn náà tún sọ ike ṣáájú kó tó di pé màdí rọ táwọn táwọn ń retí torí màdí táwọn ń retí màdí rọ ni ṣáájú kí màdí rọ táwọn ń retí ó tó dé gbogbo sọ̀láàtì táwọn bá ń ṣe ìgbára gbóná lásán ni gbogbo sìyàm táwọn bá ń ṣe ìgbára gbóná lásán ni gbogbo hajj táwọn bá ń ṣe ìgbára gbóná lásán ni gbogbo táwọn bá láwọn ṣe nínú islam ìgbára gbóná lásán ni ó dìgbà tí màdí ń bá dé síwájú kẹsìn òtó ṣeéṣe ẹgbọ́rọ̀ mẹ́rin irú àwọn eléyìí la lè bá wí kí ló dé tẹ ẹsẹ̀ yín jíjọ́sìn fọlọ́wọ́n bá tì tẹ ẹ lẹ́ẹ̀ni ṣe má ó dìgbà tẹ́nìkan bá tó dé nínú àwọn ẹni tó ti pé dídé wọn àpẹẹrẹ kan ní nínú àpẹẹrẹ dídé dídé wípé gbẹndẹ àlùkìyàmọ̀ ti súnmọ́. bákan náà atúlẹ̀ bẹnu àtẹ́lu àwọn ẹni tó ṣe pé ní tí wọ́n gbọ́ nípa ntánà ti sallallahu alaihi wa sallam tó sọ nípa àwọn àpẹẹrẹ tí ó dé ṣáájú kí gbẹ̀ndà àlùkìyàmọ̀ tó dé àwọn ẹni tí wọ́n gbọ́ tí wọ́n wá lò nílòkulò tí wọ́n tú nítùkùtù kó lè bá jẹ́ nǹkan tí wọ́n fi máa parọ́ fáwọn èèyàn. àwọn eléyàn la lè bẹnu àtẹ́lù gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam ti sọ fún wa wípé nìkan bọ̀ ní ìgbẹ̀yìn ayé orúkọ rẹ̀ gẹ́gẹ́ bí orúkọ mi ni orúkọ bàbá bí orúkọ bàbá mi ni yóò kún ilé ayé bí ti kún ilé àwọn kan gbà tán gbáde sí i àìmọye irọ́ wọn ti pa láyé tí wọ́n ń pera àwọn yìí pé àwọn ni màdíyàn yàtí Mirza Ghulam Ahmad Qadiani tó bá yẹ kó ti parọ́ pọ̀ ni màdí ó fi gbà kan pera rẹ̀ màdí ní amadiya tí àwọn kan tẹ̀lé yìí tó ń tara wọn jẹ yẹn ọ̀gá wọn ti kọ́kọ́ pera rẹ̀ màdí rí bẹ́ẹ̀ náà la rí ní Sudan àwọn ẹni tó ń tẹ̀lé màdí màdí kan wà ń bẹ náà tó ń náà ń tọ̀rí kọ̀ tọkàn nínú àwọn ọmọ rẹ ti di prime minister Sudan rí tó bàbá yẹn náà pera rẹ ní màdí tí wọn retí tó gbogbo orú àwọn eléyìí lálẹ́ bá wípé bóun ni wọn ti dé màdí o gbogbo àpẹẹrẹ tán láàrí sáàfì dá màdí mà àrí lára tiẹ̀ àìrú àwọn eléyìí lálẹ́ bá wí kí wọn aláǹfààní tá a lè rí nínú kíkọ́ mọ̀ nípa àwọn àpẹẹrẹ gbẹ̀ndà òkèèyàmà nínú àwọn àǹfààní tá a lè rí ń bẹ̀ òun náà ní pé tí ẹ bá ní imáni tí n tánàbí sallallahu alaihi wasallam fún wa nírò nípa rẹ̀ nínú àwọn nǹkan tó pamọ́ tó sì jẹ́ pé àwọn ẹ̀rí tó múnádóko ló mú wa eléyìí ìyí máa ń ràn yàn lọ́wọ́ pé kí má ní èèyàn pé kí má jẹ́ kí má ní èèyàn pé pé gbogbo tánàbí sọ yìí tó ń ti pé kò tí ì ṣẹlẹ̀ gbàgbọ́ pé ó ṣẹlẹ̀ kí má jẹ́ kí má ní èèyàn pé kí má jẹ́ kí èèyàn nígbàgbọ́ òdodo sọ́lọ̀ kí má jẹ́ kí èèyàn nígbàgbọ́ òdodo sánàbí Muhammad صلى الله عليه وآله وسلم الذين يؤمنون بالغيب àwọn tí a nígbà gbọ́ sí ń tọ́pa mọ́ ẹlẹ́kẹ̀jì nínú àǹfààní wípé tí n tànà bí sọ fún wa nípa rẹ̀ pé yóò ṣẹlẹ̀ tó jẹ́ àpẹẹrẹ kan nínú àwọn àpẹẹrẹ gbẹ̀ndàlùkìyàmù tó bá fi lè lọ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bá nàbì ti ṣe wíyùn yóò jẹ́ sábàbí kan nínú àwọn sábàbí tí máa jẹ́ kí ìmánì ò lékún yóò jẹ́ sábàbí kan nínú àwọn sábàbí tí máa jẹ́ kí ìmánì ò lékún ó wí bẹ́ẹ̀ ó ti sẹlẹ̀ bẹ́ẹ̀ tèèyàn mọ̀ pé nítorí nígbàgbọ́ nípa rẹ̀ òdodo ni ìsìláàmù tó ń ṣe ń kọ́ kò sí dànù bákan náà nínú àwọn àǹfààní tó wà ń bẹ òun náà ni pé àwọn àmì gbẹ̀ǹdà kìyàmà yẹn àwọn àpẹẹrẹ táwọn ti sọ fún wa nípa rẹ̀ yẹn téèyàn bá mọ̀ nípa rẹ̀ yóò jẹ́ ọsẹ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wí ajẹ́ pé nǹkan tó ń jápẹ̀rẹ̀ fún kọ́ yóò dènà tẹ̀lé ìjẹba ẹlẹ́kẹrin àmì ló tún jẹ́ o téèyàn bá mọ̀ nípa àwọn àpẹẹrẹ gbẹ̀ndàlùkìyàm yóò jẹ́ ká mọ̀ pé ríran tọ́lọ̀ rán nàbí Muhammad sallallahu alaihi wa sallam títí lẹ́kùn oore ni títí náà gbogbo aburú ni gbogbo àwọn àmì gbẹ̀ndàlùkìyàm yẹn téèyàn bá gbàgbọ́ yóò jẹ kọ́ ọmọ pé ríran tó lọ rán Ànábì sallallahu alaihi wasallam ìtìlẹ̀kùn gbogbo rẹ ni ìtìlẹ̀kùn gbogbo aburú ni torí pé nínú àwọn àpẹẹrẹ yìí àwọn tó kàn bẹ tí Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa wípé yóò ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ báwo ni kẹ́ ẹ ṣe àwọn tó kàn bẹ tó kúrò ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ ibo ni kẹ́ ẹ sá lọ tò yóò wúlò fún gbogbo ẹni tó bá wà láyé ńgbà náà ó túmọ̀ sí pé oore ṣe ń bẹ níbi ríran tó lọ rán Ànábì sallallahu alaihi wasallam oore tí kò lópin ni ìtìlẹ̀kùn aburú ti ń bẹ nídìí ríran tọ́lọ́run anábì sallallahu alaihi wasallam títì láti parí ni títì tó yẹ pé kò lè sí níbi kàkà ni. tó bákan náà nínú àǹfààní tó tún wà ń bẹ. òun ní kíkà nímọ̀ nípa àwọn àmì gbẹ̀ǹdẹ̀ àti àpẹẹrẹ gbẹ̀ǹdẹ̀ alqiyam yọ ràn wá lọ́wọ́ gan láti máa báwo láti ṣe é nígbà táwọn kankan bá ṣẹlẹ̀ anábì sọ fún wa sallallahu alaihi wasallam nínú àmì gbẹ̀ǹdẹ̀ alqiyam Ona ni dide dídé adajal adajal òun náà ló lójú kan dajal yìí tó bá dé ànábì lógójì ọjọ́ péré ni ó lò ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn ogójì ọjọ́ yìí ó dàbí ọdún kan ọjọ́ kejì yóò dàbí oṣù kan ọjọ́ kẹta yóò dàbí ọ̀sẹ̀ kan ọjọ́ kẹrin títí dé ìparí ogójì ọjọ́ rẹ̀ tí ó lò yóò dàbí gẹ́gẹ́ bí ọjọ́ ayé wa yòókù anabi ọba sọ eléyìí fún wa báwo làwọn sọhábà ti ṣe béèrè àwọn sọhábà ni àtẹkùsì tẹlifáàhídì mìnhà sọlẹ àtòyẹwòmín nígbà tó sọ fún wa ìwà anabi sọlọ lọ àdìsẹlẹ tí ọjọ́ kan nínú àwọn ogójì ọjọ́ tí dàjálù ó lò ọjọ́ alákọ̀ọ́kọ́ ọdà gẹ́gẹ́ bí ọdún kan sísọ láti ọjọ́ kan láwa ṣe lọ́jọ́ náà ìrẹ anabi sọlọ lọ àdìsẹlẹ ọjọ́ kan wá gùn bí ọdún kan nígbà láti àkókò márùn náà láti lọ́jọ́ náà wàá lọ Rasulu sallallahu alaihi wa sallam là ànábì ní rárá o kì í ṣe sọ láti ọjọ́ kan láti lọ́jọ́ náà o quduru lahu qadara ẹ pè gbogbo àwọn sọ láti fún ọjọ́ yun bí ọba ti bá mu ẹ máa pè gbogbo sọ láti fọjọ́ yun yóò ti bá mu yẹn ní ká yẹn máa ṣe sọlá ọba tó ti ṣe ẹtùn ṣe ọyẹ kásìkò zoro ó tún ti tó ẹtùn lọ ṣe ọyẹ kásìkò afiri ó ti tó ẹtùn lọ ṣe ọyẹ kásìkò magiri ó ti tó ẹtùn lọ ṣe ọyẹ kásìkò ìṣá ó tún ti tó ẹtùn lọ ṣe ẹtùn wò pé aha tó bá pọ́jọ́ lásán ni tá a bá sùn ọ̀sá ti yẹ kásìkò dàrí ọyọ ẹtùn sákùbà. bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa ṣe títí tọ́jọ́ ọ̀hún fi tán ọjọ́ tó dàbí ọdún kan sẹ́ẹ̀sì ṣe sọ láti bí ọdún kan nù ẹ̀ tánàbí ọba ṣe lóyún àbó làṣẹ fẹ́ mọ́ bó làṣẹ máa ń bẹ láyé ńgbà náà ó ṣe mà bákan náà anabi sallallahu alaihi wasallam tó sọ fún wa ìgbà anabi Isa alaihi salam tó bá dé kò ní gba jizya tànàbí bá dé anabi Isa alaihi salam tó bá dé la yaqbalu al-jizyata min al nasara kò ní gba owó ìtanràn tí káfíìrì ọ̀sán fúnjọba ẹ̀sìn islam táàfì sílẹ̀ ibi kan máa gbé abẹ́ ìjọba ẹ̀sìn islam kò ní gbà lọ́dọ̀ àwọn yahudi kò sì ní gbà lọ́dọ̀ àwọn nàfàrà a sì mọ̀ kó fi ọlọ́run ọba nínú ẹ̀sìn islam òun náà nípa àmọ́ gba jizya lọ́dọ̀ kèfèrí tó bá fẹ́ gbé abẹ́ ìjọba ẹ̀sìn islam a sì mọ̀ pé tánàbí isa aleyhi salam tó ń bá dé òfin àdánù muhammad sallallahu alaihi wa sallam lọ́gbọ́dọ̀ tẹ̀lé alukur'ani àti sunna lọ́gbọ́dọ̀ tẹ̀lé ok alukur'ani àti sunna yìí onú sì sọ pé ká gba kíni ká gba jizya lọ́dọ̀ àwọn kèfèrí owó òtaràn tí wọ́n fi máa bẹ lábẹ́ ìjọba ẹ̀sìn Islam òfin ànábì ni ó lò ṣùgbọ́n kò ní gba jizíya kí ló dé tí ò ní gba jizíya kí ló dé tí ànábì Ìsá alayhi salam tí ò ní gba jizíya táwọn wàá mọ̀ bá ànábì Ìsá ò ní gba jizíya tí ọba jẹ́ pé anabi sallallahu alaihi wa sallam lọ sọ fún wa sẹ́nu kátàkùn lọ́wọ́ bá ṣẹlẹ̀ ńgbà náà káwọn kan sọ pé ọlọ́run tẹ̀ lófin anabi sallallahu alaihi wa sallam ọlọ́run tẹ̀lé Qur'an wa sunna ọlọ́run bá ti paláṣẹ kíkẹ́ gba jizya lọ́dọ̀ àwọn yahuda àti nasara hatta yu'tul jizyata an yadin wa hum saghirun. bọ́ọ̀lù ti ń takò alukur'an sẹ́nu kí wàá lọ ṣẹlẹ̀ àmọ́ nínú àǹfààní tó tún wà ń bẹ̀ ni gbogbo èèyàn máa fẹ́ máa ń jọ́ ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú àbí ẹ̀kọ́ ni àbí kí ni gbé yín lọ lé babaláwo kí ni gbé yín lọ sílé àwọn alágbègbà kí ló dé táwọn oníyàwó fi ń tà láwùjọ àwọn tí ò ríran kankan àwọn afọ́jú fẹ́ẹ́ kọ́dọ̀ wọn lẹ́yìn tẹ́ ríran lọ ẹni fọ́ bá yín yẹ̀wò tí ìyàwó tẹ fẹ́ fẹ́ ṣe ọ̀dà fọ́ bá yín yẹ̀wò ilé tẹ fẹ́ gbà tẹ fẹ́ kó lọ yìí tó yọ yẹ yín bẹ̀ ẹni fọ́ bá yín yẹ̀wò mọ́tò tẹ ra yìí báyìí báwo ni ẹni fọ́ bá yín yẹ̀wò àmàlà tẹ fẹ́ lọ jẹ ìṣe ọ̀dà gbogbo rubbish náà sẹ wọn làwọn lọ yẹ̀ wò torí pé kálukú fẹ́ máa ma ẹnjẹ ń bọ̀ ìsìláàmù ti sọ pé gbogbo alọ yẹ̀ wò alọ béèrè yún yìí máa sọ yàn di kèfèrí ni ẹ má débẹ̀ ẹ gbọ́dọ̀ sí kí wọn ní ìsìláàmù fi jà arọ rẹ fún wa ọ̀nà ni kíni al-istikhara bọ́ọ̀ bá ń bọ̀ kó tuntun lọ́kọ́ o eléyìí ìsìláàmù wá fáwa o istikhara ìsìláàmù ọgbà fáwọn ọmọ lọlé ń yẹ̀ wò ọgbà fáwọn ìyẹ̀wò kí ló fẹ́ yẹ̀ wò òǹgùn òríra rẹ̀ yọ̀wọ́ àmọ́ yẹ̀wọ́ wò torí di eléyìí báyìí ìyẹn máa fẹ́ mọ̀ nípa tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú anábì wa sọ fún wa gbara àwọn àdéhùn tó fẹ́ sẹ́yìn tí ọ̀yẹ́ kátètè wá kátètè sùrùgbó kakọ́ nípa rẹ̀ torí mi yẹn tí máa fẹ́ ma kí ni ó ṣẹlẹ̀ kí ni ó ṣẹlẹ̀ eléyìí wáyé o. ọ̀nà mélòó la lè pín àwọn àmì gbèǹde àlùkìyàmẹ́ ẹjẹ́ àkọ́kọ́ wo àwọn àdéhùn kan tó wá lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nípa gbèǹde àlùkìyàmẹ́ sáájú ká tó kùn àdéhùn yìí wá látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu nínú Sahih al-Bukhari àti Muslim ànábì sọ wípé la taqumu as-sa'atu hatta taqtatil fi'atan 'azimatani. ìgbẹ́ni alùpùpù ní dé o tètè àwọn ìjọ ńlá méjì tí wọ́n fi dojú ogun kọra wọn takunu baynahuma maqtalatun azima ìpa ìfẹ̀míṣòfò tó ga yóò ṣẹlẹ̀ láàrin wọn wọ́n para wọn nípakúpa da'watuhuma wahida lọ́sí pé ìkíní kejì wọn nǹkan kan náà ni wọ́n jọ ń pèpè lọ sídìí rẹ̀ èkíní kejì wọn nǹkan kan náà ni wọ́n jọ ń pèpè lọ síbi rẹ̀ subhanallah oníkálukú wọn wọ́n jọ ń pèpè lọ síbi ẹ̀sìn islam wọ́n sì jẹ́ ìjọ ńlá méjì tó tóbi tó pọ̀ ìgbéǹda àlùkìyàmọ̀ ní jẹ́ síwájú fún tó dojú ìjà kọra wọn ìfẹ̀míṣòfò tó ga yóò sì ṣẹlẹ̀ wọ́n ó ṣekú para wọn lọ́pọ̀lọpọ̀ wa hatta yub'atha. دجالون كذابون قريب من ثلاثين bẹ́ẹ̀ni àmì míì tó ní ìgbéǹde alùpùpù ní dé ṣáájú kọ́lọ́hún tó gbé àwọn òpùrọ́ bíi ọgbọ̀n kó tó gbé wọn dé. kulluhum yaz'umu annahu rasulullah oníkálukú nínú wa yóò máa fọ́nu sọ pé ìránṣẹ́ ọlọ́run ló náà ọlọ́run lọ́rùn ń sẹ́ ọlọ́run lọ́rùn ń sẹ́ mélòó lànà bí pé wọn wọn ó tó gẹ́gẹ́ bíi ọgbọ̀n ló ń kà àmì míì tó ní wàhátà wàhátà yókùbọ́bù làìl ìgbéǹda àlùkìyàmù tún ní dé sáájú kọ́lọ́n abó tó ká ìmàkú lẹ̀ nínú àpẹẹrẹ nù wọ́tẹ́kùtòrò zelzali mímì ilẹ̀ ó sì pọ̀ nínú àmì ìgbéǹda àlùkìyàmù wọ́yẹ̀tẹ̀ kọ́rọ̀bù zaman àwọn àkókò ó sì súnmọ́ra àwọn pẹ́kípẹ́kí tẹ bá ti tẹ ọgọ́rùn ọdún ẹ ní mọ̀gbà tó pé máa ń lọ kíá. wọ́tẹ́bù haru fitẹ́n àwọn fìtínà wa yọjú lọ́lọ́kan àjọkan wọ́yẹ sọ̀rọ̀ har tó har yọ wà pọ̀ láàrin àwọn èèyàn kí ni jẹ́ anábì ni wọ́n huwọ́ kọ́tìl ìpànìyàn yọ pọ̀ wàhátà yẹ sọ̀rọ̀ fi kọ́mọlmáàlì ìgbẹ́ndẹ̀ alùkìyàmù sí ni dé títí tó wó fi pọ̀ sábúà lọ́wọ́ yín sọ̀yẹ̀ fíò owó yọ ọkọ débi pé wọn máa tàn dànù hatta yahimma ar-rajul hatta yahimma rabbal mali man yaqbalu sadaqata títí ìdààmú mi bẹni tó lówó pé ẹwọn ọ̀rẹ́ nìkan gba tààrà lọ́wọ́ òun yọọ máa gbowó kiri pé ta wọn gba tààrà lọ́wọ́ àwọn èèyàn lọ dájú pásítọ̀ yẹn òfin dè fà á hàn lẹ́lẹ́ tẹ̀lé wọn sì na sàrà àtẹ́lẹ̀ omi ni tó ti yọ lápò tó ìgbà yẹn olówó sì máa gbowó káàdì pé ààrẹ ni gbà wàhátà yọ̀rẹ́bù débi pé olówó ńgbà náà yóò gbowó fún yàn yóò gbé sí yàn wájú fẹ̀yẹ̀ kú lọ́lẹ́bí yọ̀rẹ́bù àárẹ̀ ẹni tó bá dojú owó yẹn kọ yọ mọ wá sọ yìí pé láàrìbẹ̀lì bẹ́ẹ̀ ní bùkátà kan subhanallah ajẹ́pọ̀ àwọn bára ò ní ẹni tí wọ́n subhanallah wàhátí ayẹkọ̀tọ̀ àwọn ẹnìyàtọ̀ fẹlbọnìyàn àti pípẹ́ ní alùpùpù ní ti o títí táwọn èèyàn fi máa kọ́lé gúngùn róróró. bóyá síkò yẹn ti wà báyìí báwo lọ́la bóyá rí tí wọ́n máa kọ́lé tó gùn wọ́n ń pa àwọn aléyàn ní kíni náà fẹ́ hàtó sàhà àwọn alétí kan ẹ̀sùn òjò ló fi kàlágbò níbi tó gùn lè. وحتى يمر الرجل بقبر الرجل يقول لها القيامة نديو تتدين يددي ساريا نكا فيقول يا ليتني مكانا آه تبا تجكو من بين ساري كبدا أيوسو يعني كل بين القيامة ونجي تايوسو سواهو وحتى تطلع الشمس من مغربها يقول لها القيامة ونجي تونو في يولات بسيسي ما هو فإذا طلعت تونو بات يولات بسيسي ما هو ورآها الناس أو يا يبالي amanu ajma'u gbogbo yẹn lọ gbọlọ gbọjọ náà gbogbo dáa ń pè pèsè islam má ṣe sá kí ló dé tó ń ṣe kèfèrí gba islam ṣe sá tó ń fetí pàlàbà rẹ kálukú ní oṣù islam lọ́jọ́ tá a wí. kadhalika hina la yanfa'u nafsan imanuha lam takun amanat min qabl aw kasabat fi imaniha khayra eléyìí làkókò tó ṣe wípé gbogbo ẹni tí o bá ti gbàgbọ́ kó tó di jọ́nà tí o sì ti tara imani rẹ̀ ṣàǹfààní Imani ò lè ṣe láǹfààní máa ń jọ́nà ìyẹn ni pé gbígbàgbọ́ tí gbogbo èèyàn gbàgbọ́ nígbà tí wọ́n bá rí kóòrùn yọ láti ibi tí tí máa wọ̀ kò lè ṣe wọ́n láǹfààní ìgbàgbọ́ wọn ò wúlò. muttafaqun alayhi bukhari àti muslim ló gbà ọ́ tabata kéèsì adéṣe àríkè ńbẹ́nu tánà bí sallallahu alaihi wasallam sọ sọ ẹ kó ti ṣẹlẹ̀ ìsì ńbẹ́nu rẹ̀ ké ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó sì ńbẹ́nu tọ́sọ ohun tí ò ti ṣẹlẹ̀ tá a sì gbàgbọ́ pé yọ ṣẹlẹ̀ nínú sahih al-bukhari ẹgbàá wa kan wá láti ọ̀dọ̀ awf ibn malik radiyallahu anhu qala ataytu an-nabiy sallallahu alayhi wa sallam fi ghazwati tabuk mo lọ bá nabi sallallahu alayhi wa sallam lọ́jọ́ ogun tabuk wa huwa fi qubbati udmi nígbà tí anabi ń bẹnu tẹ́ǹt tí wọ́n fa wọ́sẹ̀ faqala anabi wa sọ ike a'du sittan bayna yaday as-sa'a ẹ jẹ́ kí n kàn kàn mẹ́fà fún yín tí ó síwájú kí gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ tó dé alákọ̀ọ́kọ́ mọ́wòtì ikú mi àmì ńlá ni nípa kí gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ tó ma ikú anabi wa muhammed sallallahu alayhi wa sallam àmì kejì fẹ́tù bẹ́tẹ̀l maqdis gbígba bẹ́tẹ̀l maqdis kúrò lọ́wọ́ àwọn ẹni tí wọ́n yìí ṣe mùsùlùmí tó wà lọ́wọ́ wọn bẹ́tẹ̀l maqdis ìyẹn jerusalem gbígba kúrò lọ́dọ̀ àwọn kèfèrí àmì kan ni nínú àmì gbẹ̀dẹ̀ àlùkìyàmù eléyìí ti ṣẹlẹ̀ òun náà ti ṣẹlẹ̀ torí báwọn mùsùlùmí gba Baitul Maqdis láyé tani Umar ibn al-Khattab radiyallahu anhu nígbà tí Umar táwọn ọmọ ogun rẹ̀ tó gba Baitul Maqdis àwọn ẹni tí wọ́n jẹ́ àwọn pàìtọ̀ pàìtọ̀ tí wọ́n mójútó Baitul Maqdis nígbà náà ọ̀gá àwọn pàìtọ̀ yìí ó pé kọ́kọ́rọ́ Baitul Maqdis kọ́kọ́rọ́ Jerusalem àwọn ò gbé fáwọn ọ̀gá jagunjagun mùsùlùmí tí wọ́n gbà ló máa wọn lọ́wọ́ àyàfi tí Umar kọ́ wá gbà fúnra ara rẹ̀ Umar wá wá nítorí rẹ̀ láti Madina ọwọ́ àgbà ní Baitul Maqdis eléyìí tẹ thumma mutan lẹ́yìn náà ikú ọ̀wọ́wọ́ láàrin àwọn nǹkan ọ̀sìn yó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àrùn yírùnyírùn bó ti ṣe máa ń pa àwọn ẹran dànù anábì ni yó ṣẹlẹ̀ eléyìí jẹ́ àmì kẹta ó lè ti ṣẹlẹ̀ kó sì tún máa ṣẹlẹ̀ síbẹ̀ yìí náà rí pé ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ láàrin àwọn nǹkan ọ̀sìn bí àwọn àgùntàn so àrùn ṣẹlẹ̀ láàrin àwọn àgùntàn tó kọ́ máa kú in hundreds of thousands in millions so anábì ní orí wa tó bá ṣẹlẹ̀ ẹlẹ́kẹ̀rin tó ń mẹ́sì fún ọgọ́sìn náà pípọ̀ tó wọ́pọ̀ tí wọ́n máa ṣẹ́ dànù hatta yu'ta ar-rajulu mi'ata dinar débi pé wọ́n ó fúnyàn wọ́n ó bùnyàn ní ọgọ́rùn-ún dinar ee yéésù owó kékeré o ọgọ́rùn-ún dinar èlò lẹ́yìn lẹ́ gbọ́ wípé nìṣẹ́ fi máa yọ zakat náà twenty dinar twenty dinar ẹni tí èèyàn bá ti ní ló ti dolówó àsìkò tó wá wàá pọ̀ tí wọ́n máa ṣẹ́ dàmì ànábì ni wọ́n bùnyàn ní ọgọ́rùn-ún dinar ọgọ́rùn-ún dinar sẹ́wọ̀n pé twenty dinar iná lápẹ̀ ní seventy grams of gold èlò náà ń ta gíráàmù kan gold tó kékeré ni sọ́kù tó bá táǹtì ẹ̀ ní náírà wa títí ń di bí ṣe ń di yìí báyìí sẹ́wọ̀n pé eh, owó ti súnmọ́ mílíọ̀n wọ́n wàá fún yàn ní nǹkan bíi káyọ̀pé bíi five million naira wọ́n bù ní o fọyọ̀ bọ́ọ̀lù ló sá àpẹ̀pọ̀ ló sì mọ̀ bínú ká ṣé tó wọ́n tẹ̀ fẹ́ fún mi ẹ fọwọ́ mi wọ̀ mí tọ́wọ́ sọ ẹ kókó fún mi ṣèrò fásitì náà ti dè abẹ́tìdé ẹ kọ́dà ní Nàìjíríà level kọ́dà ní Amẹ́ríkà level kò ti dè torí kíkà ló kò síbi káàtó lọ́wọ́ ní ìfisùn ọ̀hán pákà ẹni tó ṣáájú ló gan ẹni tó bẹ̀rẹ̀ sí rẹ́rìn owó ni àmì lẹ́yìn ọ̀sùn ládùúró owó yóò tún fàdúró ni tọ́mọ bínú lẹ́yìn rẹ̀. ثم فتنة لا لا يبقى بيت من العرب إلا دخلته لأنها فتنة يوتن دي تونس لك أنا أنه لا والأربعة هذه قد صدق ووضع ثم هدنة بينكم وبين بني الأصفر لينا أطيقوا ìgbọ́ra ẹni yé tí wọ́n wáyé peace agreement yọ wáyé láàrin ẹ̀yin mùsùlùmí àti àwọn òyìnbó fọyàgùdúró ṣùgbọ́n wọ́n jàǹbá yín o wọ́n ní pé níta ẹjọ́ fẹ́ lọ kò lé lórí tónakùn tàṣẹṣẹ mẹ́ni nàkọ́ ayẹ wọ́n wá gbógun wá báyìí wọ́n sì gun wá báyìí lábẹ́ àsíá ọgọ́rin lábẹ́ àsíá kọ̀ọ̀kan tàṣẹ kò lè kọ́ ayẹ tẹ́ni ìsìnà àṣọrọ̀ àlùfáà lábẹ́ gbogbo àsíá kọ̀ọ̀kan ọmọ ogun twelve thousand ní ọ̀wà mbẹ́ twelve thousand times eighty mathematician iye ọmọ ogun tó kó wa báyìí subhanallah anabi sọ pé yọ ṣẹlẹ̀ yóò ti ṣẹlẹ̀ ẹ rí i pé nbẹ nínú àwọn àmì yìí ètò ti ṣẹlẹ̀ ikú anabi sallallahu alaihi wasallam ó ti ṣẹlẹ̀ àti gba Baitul Maqdis ṣùgbọ́n wò ó ti pọ̀ bá ṣe wí yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. أنس بن مالك رضي الله عنه قلنا ورا وروا قال النبي صلى الله عليه وآله وسلم قل إيه؟ من أشراط الساعة الفحش من نامي بين القيامة إني سقطت من نامي بين القيامة إني سقطت سقطت هو أبي يوسف هو والتفحش حتى السقطين ìṣekúṣe wà bí oṣù ọ̀wà wakọ̀sí àtúnráhìm ìmọ̀ jákun ẹ̀bí ọ̀wà bí oṣù ọ̀wà wọ́tàkùwìn ẹ̀mín àti mímọ́ pé ẹni tó jẹ́ni ìfọkàntán ló ń jàǹbá ọwọ́ àbí oṣù ìyẹn jẹ́ni tó ṣe ìfọkàntán lódodo àmọ́ wàá pè é ní kíni oníjàǹbá wọ́n ti máa ní àti pípọ̀ oníjàǹbá lẹ́nu ìfọkàntán ọwọ́ àbí oṣù ẹ mọ̀ pé àmọ̀gùn tó fi mú bàbá ó lé lọ́kùnrin yìí bàbá sì ló wọ̀n gbẹ nìkan gbà fún eléyìí olódodo ni bàbá sì ló ń jàǹbá ni irú rẹ̀ anábì ni yóò ṣẹlẹ̀ Al-Bazzar At-Tabarani nínú tírà rẹ̀ Al-Awsat àti Ahmad ibn Hanbal àwọn ni wọ́n gbé ẹgbàá wọ̀rọ̀ ìjáde gẹ́gẹ́ bí ibn Hanbal àti Bazzar wọ́n ti ti gbé jáde látọ̀dọ̀ Abdullah ibn Amr ibn al-As. rọ́bì yọ̀lọ́hu àníhùnmá ó ti jáde ìsìnkà fẹsẹ̀ nílẹ̀. a rí i pé nbẹ nínú àwọn kan wọ̀nyí tó ti ṣẹlẹ̀ a sì rí nínú wọn pé ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tuntun wà ń bẹ̀. sẹ́bà wọ ẹgbàá wa mi eléyìí wà látọ̀dọ̀ abdullahi bin mas'ud rọ́bì yọ̀lọ́hu àní. anabi sallallahu alayhi wa sallam onímínà ìṣòro sáà nínú àwọn àmì gbẹ̀ndẹ̀ alqiyama أن يمر الرجل في المسجد هناك كلمة وأنه مسلسي لا يصلي فيه ركعتين قام في تحية المسجد ọ̀sẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ ìyàmí ló ló ti ta ayé tó mẹ́sì níbi wọn tí wọ́n wà àbí wọ́n sí níbi tá a jókòó yìí tí gbogbo aláṣẹ ta ayé tó mẹ́sì nínú àmì tó ń da òkè àmì ọ̀sẹ̀ àbí ọ̀sẹ̀ àdúpẹ́ hmm, wà á lè ayọ̀ sẹ́lẹ̀mù rọ́júlù ìlà ànàmẹ́ni yára nínú àmì gbẹ̀ndà kìámẹ́ nu kéèyàn má ma sálámà sẹ́ni tí ọba mà tàdéjọ jókòó yìí olójú ẹjọ́ lè sálámà ti fa ó sì lẹ́ni tó lè gbogbo amùsùlùmí ni wọ́n bá subhanallah ọ̀pàdé ẹni assalamu alaykum ó sì padà lómi ó sì fàdúró àlẹ́sẹ̀ mùsùlùmí ṣèṣe mùsùlùmí lọ innahu muslim lakinnani la a'rifuhu pé mùsùlùmí ni àmì mi ọ̀ ma a ìbà nínú àmì kínú. náà mi gbégbé ndé alùpùpù àmàtúntúnmá àdìsí onájáde ti tọ́jú ẹsẹ̀ rìn lẹ̀ alimam Tabarani olóògbé jáde nínú al-Mu'jam al-Kabir ẹgbẹ́ àwọn mi tún wá láti ọ̀dọ̀ Anas bákan náà wọn lànà bí sallallahu alaihi wasallam sọ pé min ashrati as-sa'a an yatabaha an-nasu fil masajid ní káwọn èèyàn máa ṣàgbére síra wọn wọn máa ṣe ìgbéraga síra wọn wọn ma ṣe fari síra wọn pa mọ́sálásí tí mọ́sálásí fi wọn á dá tó tiwa ni. ọ̀nsẹ̀lẹ̀ àbí ọ̀nsẹ̀lẹ̀ ọ̀nsẹ̀lẹ̀ náà wọ́n gbé mọ́sálásí lórí àtẹ wọ́n mọ̀ wá wọ̀n owó mọ́sálásí fún kótópó mọ́sálásí fún róńdó mọ́sálásí fún wọ́n yìí sì sọ fún mọ́sálásí pé kótópó wọ́n yìí sọ fún pé róńdó torí àwọn èsì sọ pé ìrùn mẹ́sì wọ́n yìí sọ pé mùsáìdì lédè lárúbáwá ọ̀ gbọ́dọ̀ sọ sọ pé wọ́lẹ̀t tábà ní sọ pé ọmọ róńdó rajul bàbá mi sọ kọkùnrin kékeré azọ pé kíni rujai bàbá kékeré ńkọ́ ubayi àmọ́ wọn sọ pé mọ́sálásí kékeré o kọ́ sọ pé musaidi aa àwọn òbí ta ó ti wá ṣẹlẹ̀ àwọn èèyàn mọ̀ aṣọ fáàrí síra wọn pé mọ́sálásí ìlú yín ṣe lórí báyìí ẹ wá wo mọ́sálásí ìlú tiwa mọ́sálásí tá a fi tọrọ mọ́sálásí ẹ̀gbọ́n kan fẹ́ẹ̀ gbálẹ́nu kẹ́nu rẹ̀ wọ́ wọ́n máa ti fáàrí wọ́n máa ti fáàrí pẹ̀lú mọ́tíláṣí eléyìí náà àmì gbẹ̀ǹdà alkiyama Abu Dawud àti Ahmad àti ad-Darimi ibn Khuzaimah àwọn náà gbé jáde ọjọ́ ìgbà wọ̀rọ̀ tọ́tọ́ sí àná ẹ̀rí tó léyìn ṣẹlẹ̀ torí ẹ̀ sábà wo àwọn àdéhùn yẹn àdéhùn ń bẹ nínú àwọn àmì gbẹ̀ǹdà alkiyama eléyìí tá Nabi sallallahu alaihi wasallam wí àwọn àmì tó sọ yìí pé wọ́n jẹ́ àwọn àmì tó ti ṣẹlẹ̀ tó ti ti ṣẹlẹ̀ tí ò ní ṣẹlẹ̀ máa ọmọ nínú àwọn àmì yẹn àwọn àmì tó so pé wọ́n ń ṣẹlẹ̀ wọ́n ti ṣẹlẹ̀ wọ́n sì tún ṣẹlẹ̀ ẹlẹ́kẹta ọmọ nínú àwọn àmì yẹn àwọn àmì tó so pé wọn ò tí ì ṣẹlẹ̀ torí ẹ̀ láti pín àwọn àmì gbẹ̀ndà àlùkìyàmù sọ́nà mẹ́rin á pín àwọn àmì gbẹ̀ndà àlùkìyàmù sọ́nà mẹ́rin gẹ́gẹ́ báwọn olùmọ̀ ṣe pín alákọ̀ọ́kọ́ àwọn àmì kéékèèké tí ó sì wájú gbẹ̀ndẹ̀ àlùkìyàmù tí ó ti ṣẹlẹ̀ tí ó sì ní ṣẹlẹ̀ mọ́. àwọn àmì kéékèèké tí ó sì wájú dídé gbẹ̀ndẹ̀ àlùkìyàmù wọ́n ti ṣẹlẹ̀ wọ́n sì tún ní ṣẹlẹ̀ mọ́. ẹlẹ́kẹ̀jì àwọn àmì kéékèèké tí ó sì wájú gbẹ̀ndẹ̀ àlùkìyàmù tó ṣe pé wọ́n ti ṣẹlẹ̀ wọ́n sì tún ṣẹlẹ̀. ẹ̀rọ kan yàtọ̀ síta lákọ̀ọ́kọ́ wọ́n ti ṣẹlẹ̀ wọ́n sì tún ṣẹlẹ̀. ẹlẹ́kẹta àwọn àmì kéékèèké tí síwájú gbẹ̀ndà àlùkìyàmà tí wọn ò tí ì ṣẹlẹ̀ ó túmọ̀ sí pé ẹni tó ń ka déètì tí ń sírò déètì ọ̀ ń tanra rẹ̀ jẹ ni o àwọn àmì kan tún wà tọ́jà àmì kéékèèké ni kì í sì ṣe kéékèèké láàrin tí gbẹ̀ndà àlùkìyàmà ò fi dé àwọn ní ńláńlá àwọn ni ó dé tán tí gbẹ̀ndà àlùkìyàmà ò fi dé àwọn àmì kéékèèké tí ó síwájú gbẹ̀ndà àlùkìyàmà tí ò al-alamatul kubra àwọn àmì ńláńlá pẹ́ẹ́kì táwọn bá ti gbé tí wọ́n bá pé ìgbéǹde náà tẹ̀lé torí ẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa tó ní yọ jẹ abala alif nípa àwọn àpẹẹrẹ ìgbéǹde alqiyam ìdánilẹ́kọ̀ọ́ wa míì yọ jẹ abala bá nípa àpẹẹrẹ ìgbéǹde alqiyam nítorí pé ètò wà lábẹ́ rẹ̀ ọ̀pọ̀ gan ọ̀pọ̀ gan ó sì ń bùkátà ká ní mà nípa wọn a sì mà yín pé ọ̀rọ̀ nípa àpẹẹrẹ ìgbéǹda àlùkìyàmù ọjọ́ ní ti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n máa ń kọ́ kó didi sẹ́mísítà kan ní al-Jami'atul Islamiyya ní Madina lọ ní làwọn á sì fẹ́ kọ́ láàrin wákàtí mẹ́ta àbẹ́rẹ́ rí mo fẹ́ ibà so àwọn ọmọ kọ́ fún didi sẹ́mísítà kan so àmọ́ sọ́kù à ń bẹ lọ kọlọ́n sáàjì ó wúlò fún wa torí ẹ̀ ló ti jẹ́ pé a kún sọ́nà méjì eléyìí tá a bára sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí yọjọ́ oríṣi méjì nínú àwọn àpẹẹrẹ wọ̀nyí alákọ̀ọ́kọ́ onáni alàlámẹ́tò sọ̀rọ̀ alẹ́tì wákàtí wọn kọ́bọ̀t àwọn àpẹẹrẹ gbẹ̀ndẹ̀ alùkìyàmà àwọn ètò ti ṣẹlẹ̀ tí ó sì tún ní ṣẹlẹ̀ mọ́ alákọ̀ọ́kọ́ wọn onáni bi'satu nàbí sallallahu alayhi wa sallam wa wafatuhu ríran tọ́lọ́run anábì sábà láàyè àti kú anábì wa Muhammad sallallahu alayhi wa sallam àpẹẹrẹ ni o fún gbégbé ndé ti súnmọ́ ó ti ṣẹlẹ̀ ó ti kò ní ma anábì ò tún ní ma ambosibazi pé ó tún kú ọwọ́ nínú sallallahu alayhi wa sallam sọ ẹgbẹ́ ọ̀nà àwọn màkà rẹ̀ méjèèjì sókè ọlọ́run rán mi àti gbé ndé gẹ́gẹ́ bí àwọn méjèèjì á rẹ̀. ìyàtọ̀ tí ń bẹ láàrin gígùn àwọn ọmọ ká méjèèjì nígbèǹda àlùkìyàmọ̀ sẹ́kù pẹ̀lú ríran tọ́lọ̀ ọ̀rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam. àpẹẹrẹ mi nínú àwọn àpẹẹrẹ kéékèèké eléyìí tó ti ṣẹlẹ̀ tí òfin ní ṣẹlẹ̀ mọ́ òun náà ni inshiqaqul qamar pínpín sí méjì tí òṣùpá pín sí méjì ẹnu àwọn olùmọ́sìkò ìpele pínpín tó sùpà pín sí méjì kò tún ní pín sí méjì mà láyé ọlọ́run sọ pé iqtarabati sa'atu wa inshaqa al-qamar ìgbẹ́ni al-qiyamah ti súnmọ́ òṣùpá ti pín sí méjì. àpẹẹrẹ kẹta eléyìí tó ti ṣẹlẹ̀ tó sì ní ṣẹlẹ̀ ma òun náà ni naaru al-hijaz allati ada'at a'naqa al-ibli bi Basra iná kan tó ṣẹ́yọ láti al-hijaz iná yìí ṣẹ́yọ ó sì ní agbára. ọmọlẹ̀ débi wípé àwọn èèyàn wọ́n ti àtòdìdì Madina wọ́n rí ọrùn àwọn ràkúnmí ránṣẹ́ nílùú Basra ní al-Iraq. iná ọ̀sẹ̀ yọ ìmọ̀lẹ̀ náà yìí ti gbalẹ̀ débi kó mú kí ẹni tí bẹ Madina kó rí ọrùn àwọn ràkúnmí tí ń bẹ ní Basra ní Iraq ránṣẹ́. ọwọ́ nínú hadith Abu Hurairah radiyallahu anhu. أن النبي صلى الله عليه وآله وسلم قال لا تقوم الساعة أنا من ابن القيام ونجيو حتى تخرج نار من أرض الحجاز نقو في السيو التي لا حجاز تضيء أعناق الإبل ببصرة يوسعين من لسواد فوينيا توفي الريال ورق ميرانسة التي بصرة بصرة في جنوب العراق من ساوذن إيراق ìnìbásúra wà èrè oṣù kan ní sí Madina tí ẹ bá gunra fún mi tó ọlọ́run bá ní kí náà yọ ọtẹ yọ ó sì tẹ ìmálẹ̀ ránṣẹ́ sí Basra débi wípé àwọn èèyàn ń rí ọrùn rà fún mi wọn ránṣẹ́ láti Madina eléyìí ti ṣẹlẹ̀ ní ọdún six hundred and fifty four lẹ́yìn hijira anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ lọ kásìrò al-Bidaya nihaya tó alimami Ibn Kathir níbi títí sọ nípa àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní ọdún six sixty four lẹ́yìn hijra anabi sallallahu alayhi wa sallam ọ̀ṣẹlẹ̀ bá anabi ti sèwé. àmì mi òun náà ni tawaqquf al-jizya wal-kharaj àwọn èèyàn ní san jizya ma wọn ò sì ní san kharaj ma al-jizya òun náà lówó tí káfíìrì ọ̀sán tó fẹ́ máa gbábẹ́ ìjọba ìsìlám al-kharaj òun náà lówó tí ẹni tí wọ́n bá bulẹ̀ fún tó máa ti ilẹ̀ fún tí wọ́n máa san fúnjọba ẹ̀sìn Islam torí pé nígbà tí Islam gba gbogbo òlu wọ́n gba Misr wọ́n gba Iraq wọ́n gba Sham gbogbo àwọn ìlú tí wọ́n gbà yẹn wọ́n pín ilẹ̀ rẹ̀ fáwọn mùsùlùmí ẹ máa dáko ń bẹ̀ ẹ máa sin ara ń ó lówó tí wọ́n máa san fún ìjọba owó tí wọ́n san fún ìjọba là ń pè ní kíni al nínú àpẹẹrẹ gbẹ̀ndà òun náà ní pé kharaj àwọn èèyàn ní sánmà jizya wọn ní sama gẹbi bí wọ́n nínú hadith abu huraira rabi allahu anhi eléyìí tí imam muslim gbé jáde anabi sallallahu alayhi wa sallam ó ní mana'at al-iraq dirhamaha wa qafizaha wa mana'at as-sham muddaha wa dinaraha wa mana mana'at misr irdabaha wa dinaraha وعدتم من حيث بدأتم وعدتم من حيث بدأتم النبي صلى الله عليه وآله وسلم أن يووني ولي وامو لا تعراف jizíyà ò ní wọlé kharaju ò ní wọlé bẹ́ẹ̀ owó ò ní wọlé láti sham ma bẹ́ẹ̀ owó ò ní wọlé láti misra ma àwọn mùsùlùmí ò sì gba iraq tánà fi fi sọ̀rọ̀ yìí o àwọn mùsùlùmí ò sì gba sham tánà fi fi sọ̀rọ̀ yìí o àwọn mùsùlùmí ò sì gba misr tánà fi sọ̀rọ̀ yìí o ṣùgbọ́n sọ fún wa nípa tí ó kí ló dé tówó òfin ni wọlé ma alimami nawawi rahimahullah wọn lé lé yìí báyìí àmì ni o lórí pé gbogbo àwọn ìlú yẹn àwọn mùsùlùmí ọgbà ṣùgbọ́n àwọn àkóso gbà má mùsùlùmí lọ́wọ́ àwọn ìjọba gbà má mùsùlùmí lọ́wọ́ àwọn ò ní jẹ́ kí mùsùlùmí ó rí owó tí wọ́n ń gbà lọ́dọ̀ ẹni tí ń gbé bẹ́ẹ̀ gbà má ó sì ṣẹlẹ̀ torí pé lẹ́yìn táwọn mùsùlùmí ti gba gbogbo olóyè dọ́wọ́lá ìsìlámì alágbára títí títí títí ó tún fi di pé àwọn ẹni tá a gbàlú lọ́wọ́ wọ́n tún fi ń gbàlú padà àwọn Roman Empire wọ́n tún fi ń gbàlú padà lọ́dọ̀ wa nígbà tó tún yá àwọn rómánù lọ níbo ya àwọn òyìnbó kan tó dé àwọn láwọn àgbélébú làwọn ń jà fún wọn gba gbogbo olúwa wọn pin mọ́wọ́ àfi bí bàtà pín àkàrà fáwọn ọmọdé kéékèèké bí ọba kárí ẹja méjì náà ti pín àwọn olúwa dànù nù. France gba tiẹ̀ England gba tiẹ̀ Germany náà gba tiẹ̀ wọ́n tún gba ti Germany mọ́ Germany lọ́wọ́ Russia náà gba tiẹ̀ wọ́n já gbogbo olúwa mọ́wọ́ wọ́n tọ́jú àjàǹkólókóló ó di pé dọ́là ìsìlámù yà kọ́ ambosibosi pẹlẹ gbowó lọ́dọ̀ tani subhanallah eléyìí ọjẹ ọ̀kan nínú àpẹẹrẹ tó ti ṣẹlẹ̀ tí o tún ní ṣẹlẹ̀ má ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹ oríṣi kejì pẹ̀lú pa aláàfin oríṣi kejì nínú tá a fẹ́ sọ òun náà ni al-alamatu as-sughra allati waqa'at wa la tazalu mustamirra àwọn àpẹẹrẹ gbẹndé al-qiyama sọjá àpẹẹrẹ kéékèèké ó ti ṣẹlẹ̀ kò sì yé ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ kò yé ṣẹlẹ̀ ẹjá jọ gbé yẹ̀wò alákọ̀ọ́kọ́ òun náà ni al-futuhat wal-hurub gbígbà táwọn mùsùlùmí gbà wọn lu àtògùn tí wọn bá wọn ọ̀tẹ́sì ìsìláàmù jà eléyìí ò ní yé ṣẹlẹ̀ dídọ̀ gbẹ̀ndà al-qiyam torí pé jihad yóò máa bẹ di ọjọ́ gbẹ̀ndà al-qiyam Khabbab ibn al-Arat radiyallahu anhu ó lọ kí lọ́ba nàbì sallallahu alayhi wa sallam nígbà tá a wà ní Mẹ́kà tá a rẹ̀ sí ìsìláàmù ìgbà tá a ké lọ́ba abanikaaba níbi tó ti má sọ bóra rẹ̀ tó fi rọrí lábẹ́ bòjì kaaba àwọn asọ́fà nàbì sallallahu alaihi wasallam ti ala tastansir lana kí ló dé tó ní bá ní bẹ́ẹ̀ náà kó fún wa ní ìṣẹ́gun lórí àwọn kékeré wọ̀nyí ala tad'u lana èyí ti tó ní bá wa bẹ́ẹ̀ náà anabi sallallahu alaihi wasallam kana ar-rajulu fi àwọn ẹnìkan nínú àwọn tó ti síwájú táwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ ṣáájú káwọ́ tó dé wọ́n mọ̀ máa gbẹ́lẹ̀ fáwọn ni táwọn èèyàn bá ti rí kí wọ́n gbọ́ lọ́wọ́ gbọ́ wọ́n gbẹ́lẹ̀ fún láì sí èkó pẹ̀lú ìjà àlùfí wọ́n wá gbọ́ ọ̀nà kòtò yẹn pẹ̀lú ìjà obìnrin wọ́n wá lọ mú àyùn wá pẹ̀lú ọba wàhálà rẹ̀ wọ́n gbé àyùn yìí lé lórí pẹ̀lú sọ́kù kó fi sinẹ́kẹ̀ yìí wọ́n wá fi àyùn yìí gé sí méjì wa ma yasudduhu dhalika an dinihi gígbé sí méjì nǹkan ní jókòó fẹsẹ̀ rẹ̀ lẹ̀ ṣẹ́ni wọn ṣe bẹ́ẹ̀ fáwọn àtúntò mùsùlùmí má ẹja máa bira wa léèrè o sàrà àwọn ń pín o wọn wá lọ tẹkọ tó dọdọ rẹ oníbẹ ọwọ ọhún ṣe islam ma sàrà àbá wọn ò gbé ayọkẹlẹ olórí bá wọn gbé orí rẹ sí méjì o anabi ní kò ní tó tutù sórí rẹ fẹsẹ̀ rẹ̀ lẹ̀ wọ́n yóò sọ bí amṣẹ́ ọ̀fẹ́ hadith bákan náà wọ́n máa lọ mú ìyá ìyàrí tó jẹ́ ike irin ni wọ́n fi ṣe wọ́n máa lọ mú wa wọ́n máa fi já wọn lára wọ́n máa fi já wọn lára wọ́n máa fi ya gbogbo tí ń bẹ lókè egun wọn ẹran ni àbí san wọ́n máa fi já kò lára wọn. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n máa yọ sódò hó dáadé kí á ń dé ní eléyìí èjẹ kọ́fẹ́sì Islam wọn sílẹ̀. àwa ń kọ́ ẹ̀rí pé lọ́pọ̀lọpọ̀ gbà ọ̀rọ̀ tí ò sọ̀rọ̀ ó sì lọ sí islam ó lọ sí islam torí kọ́ tọrọ fífẹ bí lílá mọ́ṣáláṣí wọn dáwó fún ọ tó yẹ tó ọfẹ ó sí islam torí tó bá lọ ṣọ́ọ̀ṣì ọmọ yìí kan lè dá fún ọ à kò burú ẹjọ máa lọ kẹjọ wọ náà tẹ́lẹ̀ náà tí wọn lọ níbi àlùjáná ni àbájáná lọ níbi rẹ táwọn la níbi àbọ̀ lọ níbi wa àwọn la níbi rẹ. والله ليتمن هذا الأمر mọ̀fọ́lọ́n búra pẹ́sìn yóò pẹ́ o ẹ̀sìn ìṣirò rọ́ọ̀kì débi pé ẹnìkan yóò gbọ́ra fún àbí ẹṣin àbí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ mí min Sana'a láti Sana'a ní Yemen ila Hadramaut títí tí ó fi dé Hadramaut. la yakhafu illa Allah oníbẹ̀rù ẹnìkan àfi ọlọ àwọn ad àlẹ́ ala àbí ìkòkò lórí àwọn ẹran rẹ̀ walakinnakum tasta'jilun ẹ̀ńkájú ni o. ìyẹn ni kí bá a bẹ́ lọ́wọ́. kọ́ran wá ṣe lórí àwọn kẹsìrì ẹ̀ńkájú ni ẹ̀sìn yóò pè débi wípé ẹnìkan ò ní lè dún màwúrú màwúrú máa yín má. alimami Bukhari òun ló gbé àdìsí jáde eléyìí fi hàn yín pé báwo wá ní ẹ̀sìn Islam ẹni ó ti ṣe dé sọ̀nàá tí ó tún fi dé Hadramaut tí ó jẹ́ pé a máa lọ a máa bọ̀ a ní ẹnìkan àfọlọ́ jihad ni ọ̀fà torí pé tẹ̀ máa ń ṣe jihad àwọn èèyàn máa bẹ̀rù yín ni ẹ̀yin ò ní bẹ̀rù ẹnì kankan ìgbà tẹ́ bá ti pa jihad sí gbogbo èèyàn ní káyín fún kankan ẹ̀yin lẹ́yìn máa bẹ̀rù gbogbo èèyàn ọ̀sẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ ní mùsùlùmí ń bẹ̀rù ẹnìkan ọ̀bẹ̀rù tiwa mọ́. àdìsí wa látọ̀dọ̀ Nafi' ọmọ Utba ọlọ́nàbí sallallahu alayhi wa sallam oníṣàbùsùn jazirata yóò fún yín gbà gbogbo erékùtù lárúbáwá alẹ́ gbà ọ̀tẹlẹ̀ àbí ọ̀tẹlẹ̀ ọ̀tẹlẹ̀ asaudiya albahrain sultanat oman qatar kuwait الإمارات العربية المتحدة اليمن gbogbo eléyìí iná làwọn mùsùlùmí gbà ní rome tó ń mọ sáré anábìnrin lẹ́yìn rẹ̀ ẹ tún lọ gbalẹ̀ àwọn fúrùs afẹ́kíàn Iran Iraq Turkmenistan Uzbekistan gbogbo àwọn ìlú yẹn ìlú àwọn fúrùs ni ẹ tún tí àwọn lógun fẹ̀yẹ̀ fúṣàbù Allah ọlọ́wọ́n bó tún fún yín gbà. ثم تغزون الروم ẹ̀ẹ́dùn jẹ́ àwọn Rome ẹ̀jẹ̀ àwọn ológun àwọn ní empire tó lágbára jù láyé ìgbà yẹn bí Amẹ́ríkà anabi lẹ́tí àwọn lògùn fẹ́fẹ́tàwọ̀ ọlọ́ ọlọ́wọ́ bó tún fún yín nílùú wọn gbà gbogbo ẹ̀ láwọn mùsùlùmí gbà gbogbo ẹ̀ ló dìtà. tó ń mọ̀tàkùnkùn lè dẹ̀jáàlì lẹ́yìn náà ẹ̀ tún dàdàjáàlì lógun fẹ́fẹ́tàwọ̀ ọlọ́ ọlọ́wọ́ tún fún yín ṣẹ́gun lórí ẹ̀. àlìmá muslim ló gbà wá ó tún bá ti pé jihad títẹ̀síwájú rẹ̀ nínú àmì gbẹ̀ndẹ̀ àwùjọ yàrá radiyallahu anhu ó ní láàrin ìgbà tí mo wà lọ́dọ̀ anábì muhammed sallallahu alayhi wa sallam arákùnrin kan wá bá fẹsẹ̀kẹ́ ilé ìjẹ̀lifà pa ọwọ́ àfi ẹjọ́ àìní ó fi sàn anábì sallallahu alayhi wa sallam pé yà ń jẹun ثم أتاه الآخر قالوا ميت أبا النبي صلى الله عليه وسلم لا ينتلي فشكى إليه قطع السبيل وهم تجسع النبي صلى الله عليه وسلم نقع فهم دانا دانا زين دانا فقال النبي أنا يا عدي إلى عدي هل رأيت الحيرة كوتر حيرة ربي حيرة اللقني سنن بني العراق قلت لم أرها من يرى النبي صلى الله عليه وسلم فقد أنبئت عنها عنها كما تصفون من قالوا يري قال أنا بني فإن طالت بك حياته سمر بلغ لترين الضعينة ترتحل من الحيرة حتى تطوف بالكعبة wàá rí arìnrìn àjò lóbìnrin tó ń dá arìnrìn àjò tí ó wà láti lu xira títí tí ó fi dé Káàbà tí ó wà ti tawaf la takhafu ahadan illa yóò rìn gbogbo rìn àjò yẹn àjò yẹn kò ní bẹ̀rù eni kan àfi olo kootu yẹn lẹ́sẹ̀ bee bayna lese ó ní mo wá sọ sínú mi ǹsọ́ bá nàbí o fa eyín ayna du'aaru sayf alladhina qad sa'a alladhina qad sa'iru albilad níbo ni àwọn onízìnnà ẹ̀yà mi ọ̀wà àmọ́ wà ń gbà náà o àwọn ẹni tó sọ gbogbo ilé ayé gbèlè báyìí tí wọ́n fún ọ̀gbọ́dọ̀ róbìn kọ́ máa dá lọ àfi kọ́ níbo wọ́n wà ń gbà náà ó ní mò ń bira mi léèrè ànábì sì ni yọ́ dání kò ní bẹ̀rẹ̀ nìkan kan àfọ́lọ̀ ìyẹn nìkan nìkan kò ní lè lọ rọ́ọ̀lù wọlé ntọ́lẹ̀ ìjọba àwọn fárísà àwọn Persian àwọn lágbára ńlá kejì tó wà láyé ńgbà náà àwọn mùsùlùmí tó gbàjọba tiwọn náà kúlùtù kìsìtìrọ̀ bùnú hormon mo ń bí anabi sọlá sọ kìsìtìrọ̀ yẹn ni ọba ńlá yìí ọmọ Hormuz ìlà àgbàjọba wọn anabi ni kùnú ọdún kìsìtìrọ̀ bùnú hormon gbogbo dúkìá wọn lẹ́kọ̀ wọlé ntọ́lẹ̀ fi káyàtò sami rẹ̀ bá tó gùn lẹ́tẹ̀rẹ̀ yẹn na rọ́jùlá yọ kúrò jù bí mílíkì kẹfì hí ń dẹ́hẹ̀ bí ní bá. wà á rí èèyàn tó kó owó tó pọ̀ lọ́jọ́ ti gold tó kún ọwọ́ rẹ̀ àbówó sílvà yaslubu man yaqbaluhu min yóò ọmọ wá ta ni ó gbà lọ́wọ́ òun fala yajidu ahadan yaqbaluhu min kò ní rẹ́ nìkan gbà lọ́wọ́ rẹ̀. wàlẹ̀ yulqiyanna Allahu wala yulqiyanna Allaha ahadukum yawma al-qiyamah wa laysa baynahu wa baynahu tarjuman anábìnrin mọ́fọ́lọ́ ń búra o. oníkálukú yín náà pàdé ọlọ́njọ́ gbẹ̀ndà lùkìyàmọ̀ nígbà tí òní sógbè kọ̀ọ̀kan láàrin rẹ̀ àtọ́ ọlọ́njọ́ ọmọ túmọ̀ ọ̀rọ̀. fẹ̀yẹ̀kùlẹ́nà ọlọ́wọ́n bá wa sọ pé alam ab'ath ilayka rasula ṣé ìran ìránṣẹ́ mi ti ọ ni ìran nàbì Muhammad sallallahu alayhi wa sallam ti ọ fẹ̀yẹ̀bẹ̀lẹ́gàp ó sì jí ti ọlọ́run fún àbí ọ̀jẹ̀ fún ọ fẹ̀yẹ̀kùlù èèyàn sọ wà ó fi làálẹ̀ ǹjẹ́ ń fi ọlá fún ọlá yé bí fẹ̀yẹ̀ kó ló bẹ́lẹ̀ èèyàn sọ pé bẹ́ẹ̀ ni fẹ̀yẹ̀ ń lọ àníyàmí ni hi fẹlẹ̀ yọrọ ilẹ̀ jahannam èèyàn wà pọ̀ tún rẹ̀ kò ní rìn kankan júnà jahannam lọ wọ́n lọ́rọ̀ ànyẹ̀sẹ́rẹ̀ yóò tún wà pọ̀ sí rẹ̀ fẹlẹ̀ yọrọ ilẹ̀ jahannam kò tún ní rìn kankan júnà jahannam lọ kọ́ lọ́n sànù wa. àdé onímọ̀gbọ́tà nàbísọ̀lọ́lá àdìsẹ́lẹ̀ wọn sọ pé ìtọ́kùn náà rọ wọlé òbí sọ ẹ wá ìsọ níbi àtiwọ́ náà kódà kó ṣe pé ìdajì awọ ẹ̀dẹ̀bí nù ilé ti ṣe ntẹ́sí máa wá sọ níbi náà sọmọlẹ lẹmi ẹsẹ ẹni tí ò bá ara awọ ẹ̀dẹ̀bí nù tí ó fi ṣe sàrà láti fi wá sọ níbi náà sọfí kẹlẹ mẹtẹl fàyébà ajá pípẹ́ máa sọ̀rọ̀ rí lẹ́nu náà lànàbì sọ̀rọ̀ àti sọ̀rọ̀ kọ́ alẹ́ pọ̀ nbí kò sówó kò tó lọ́rọ̀ rí lẹ́nu èèyàn ọfẹ sábùkù mi olówó ọjàyà lówó òtún sọ̀rọ̀ burúkú ó sì àbùkù kan torí ẹ tó o bá ti ní awọ ẹdẹ bínú tó lè fi wá àti wàlìjẹnà ajẹ pé máa sọ̀rọ̀ rẹ lẹ́nu àdì ó ní o ọlọ́wọ́ bá ràn mí lọ́wọ́ ẹ̀mí mi gùn gẹ́gẹ́ bá nàbí ti ṣe wí mo wá ń rí arìnrìn àjò lóbìnrin lóòótọ́ ó sì rìn láti hírọ̀ gẹ́gẹ́ bá nàbí ti ṣe wí títí tó fi dé kààbà ó sì wá sí tọ́wáfù ilé ọlọ́ọ̀ ọbẹrun kankan àbọlọ àti pé pápá gan èmi jọkan nínú àwọn ẹni tí wọ́n jagun gba ìjọba kítrá ìtànàbí ní àgbàjọba rẹ̀ bí ẹ bá nàbí tètè wí èmi jọkan náà ọmọ ogun tó jagun gbà mo sì ń wò pé tẹmí tiyín náà bá gùn ẹ rí nǹkan yòókù tànàbí sallallahu alaihi wasallam sọ yẹn ni pé àdé àsìkò tó ń sọ̀rọ̀ yìí tí ó ti gbógan ó ti dàgbà tẹmí yín bá gùn ẹ rí nǹkan yòókù tànàbí wí gẹ́gẹ́ bá nàbí sísọ pé nìkan kó góòlù lọ́wọ́ yóò kún gbogbo ọwọ́ rẹ̀ kò ní rẹ́ni gbà lọ́dọ̀ rẹ̀ títí dòkò. Abu Hurairah radiyallahu anhu ọlá nàbí sallallahu alaihi wasallam sọ pé idha halaka Kisra fala Kisra ba'da tọba àwọn fárísà yìí tọba ti lè kú tẹ bá ti pa tẹ gbàjọba wọn tọtún ní sí Kisra mọ́lẹ́yìn rẹ̀ ló ti tẹ̀lẹ̀ yẹnni pé tọba àwọn wó láéláé lọ. wa idha halaka Qaisar tí ọba Rome tó náà bá ti parun fàlà qaysara ba'da kò sẹ́ni tó tún jẹ́ qaysara lẹ́yìn rẹ̀ mọ́. walladhi nafsu muhammadin biyadihi mo fi ọlọ́wọ́ bá tẹ́mi ànábì muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ búra latunfaqanna kunuzuhuma fi sabilillah gbogbo dúkìá àwọn ọba ńlá ńlá méjèèjì yẹn iná lánàá láti fi ṣe jihad gbogbo ẹ̀ lálò láti fi ṣe jihad alimami bukhari ló gbà wá. sawban radiyallahu anhu onáàgbà ti ti wá yẹ́bùsùn wá nínú súnánù alimami nasa'i pàdánù sallallahu alaihi wasallam o fún wa ní rò á India náà lógun àwọn mùsùlùmí ti jà wọn lógun yẹ anabi nàbí fún wa ní rò yẹ bó ti nínú hadith abdullahi bin amr ibn al-awf ipe àgbà Constantinople Constantinople òun náà ní kápítà orílẹ̀-èdè àwọn Rome ní Eastern Roman Empire anabi la àti gbà ibi tó yẹ kó benefaction wà ànábì sọ pé àgbà lẹ́yìn tá a ti gba custom pain ètò ti dájú nípa àti gba custom pain róòmù yìí gbẹ̀ngà lùfíàmù ní ìdí ká tó gbà tóbi lórí Vatican gbogbo ẹ̀ mùsùlùmí ọgbà fún múra. bákan náà nínú àwọn àmì gbẹ̀ngà lùfíàmù eléyìí tó ṣẹlẹ̀ tó sì ń ṣẹlẹ̀ dòní òun náà ni àwọn òpùrọ́ tí wọ́n máa pera wọn lánàbì ànábì fún wa nírò pé wọ́n sọ ọgbọ̀n ẹ bá ti tẹ̀lé inú àdìsí tó síwájú nínú àdìsí kan ànábì pé wọ́n ní mẹ́tàdínlọ́gbọ̀n ó ní wọ́n sọ ọgbọ̀n kò túmọ̀ sí pé wọ́n ò ní jù lọ kò sì túmọ̀ sí pé wọ́n ò ní kéré sí wọ́n sọ bíi ọgbọ̀n. tọ nínú àdìsí yìí àdìsí míì ànábì ní mẹ́tàdínlọ́gbọ̀n ni làwọn èèyàn wọn yóò jẹ ìjọba lérò pẹ̀lú wọn òun náà ní pé àwọn ẹni tí wọ́n lẹ́nu gan-an táwọn èèyàn tún dá tẹ̀lé wọn nígbà tí wọ́n bá pinnu àwọn lánàbì táwọn èèyàn tún máa pe ànábì náà ni wọ́n tẹ̀ tí wọ́n da àwọn ni nọ́mbà yẹn wà ilá àwọn ẹni tó pera àwọn lánàbì wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn tó pera àwọn lánàbì lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn ẹni tó jẹ́ pé fìtínà tí wọ́n gbókan àwọn èèyàn dá tẹ̀lé wọn tí wọ́n máa tó bí wọn ni ànábì ń tọ́ka أبو هريرة رضي الله عنه هنا جواره النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة يقول ده القيامة ونبيه حتى يبعث دجالون كذابون تزلهم بالجاه والقراء أو نرى يوفي جواد قريب من ثلاثين وافع توقف كل يزعم أنه رسول الله وذكر القرآن أقبار إن شاء الله له متفق عليه بخاري مسلم لو لدى إمام مسلم ثوبان رضي الله عنه وهو جواره ọlọ́run nàbí sallallahu alaihi wasallam sọ pé wa innahu sayakunu fi ummati kadhabuna thalathun àti pé dájúdájú àwọn òpùrọ́ ọgbọ̀n wọ́n wà nínú ìjọ mi o kulluhum yaz'umu annahu nabi oníkálukú wọn máa parọ́ pa nàbí lòun wa ana khatamul anbiya ẹni tí lópin àwọn ànàbì la nabiyya ba'di kò sá nàbì kan tí wọ́n wà lẹ́yìn mi. Hudayfa ibn al-Yaman radiyallahu anhu oní agbègbè àwọn ọ̀rọ̀ kan látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni fi ummati kadhabun àwọn òkúrọ̀ kan yọjú nínú ìjọ mi o wa dajjalun àwọn onídùúrọ̀ ńlá wọ́n jáde o سبعة وعشرون أو متى تلقى منهم أربعة نسوة وبرمان يسوى نوا بقوا ما قرأ على نبي الله وإني خاتم النبيين كمي لقوا على النبي لا نبي بعدي وكان بكتوب لين الإمام أحمد لقوا جادي أتي أبو جعفر الصحاوي من سرار شرح معاني الآثار أتي إمام الطبراني رحمه الله ونقوا جادي لأنه المعجم الكبير بقوا أنا قدري بسند صحيح باونا توقف سامي láyé àwọn sàhábà làwọn òkúrọ̀ yìí ti yọjú láyé àwọn sàhábà láti rí Musaylimatul Kazzab ọ̀kan nínú àwọn tó kura àwọn lánàá yìí nínú wọn náà láti ti rí al-Aswad al-Ansi al-Aswad al-Ansi òun náà kura rẹ̀ lánàá yìí nínú wọn láti ti rí Sajah al-Kahina obìnrin lòun lánàá bí sọ pé mẹ́rin ni wọ́n jẹ́ obìnrin Sajah yìí òun jẹ́ alágbègbà òun náà pera rẹ̀ lánàbì láyé àwọn tàbíì ààrẹ nìkan òun náà pera rẹ̀ lánàbì òun jẹ́ al-Mukhtar as-Saqafi al-Mukhtar as-Saqafi ó pera rẹ̀ lánàbì. a sì ààyè rìndò ní ní nǹkan bíi sẹ́ńtúrì kan sẹ́yìn nìsín àbí tí ò tẹ̀ so iná láàrin Mirza Ghulam Ahmed al-Qadiani ìbẹ́yìn náà dáàmà àbẹ́yẹ̀ dáàmà. olórí àwọn tó ń pera ní amadiya ló náà pera rẹ̀ lánàbì ìbẹ́ iná ọmọ kúkúrọ ni àbí òun lànà bí ó ṣe kú sílé ìgbẹ́ ẹ̀ sọlá sọlá sọ pé ibi bá kú sí ó abẹ́ tó tó kúrọ kú sínú bákan náà ní nǹkan bíi ọgọ́rùn-ún ọdún sẹ́yìn ẹnìkan yọ ní ìlú ní ilẹ̀ Ah, ní ilẹ̀ Iran ní ilẹ̀ Iran orúkọ rẹ̀ ń jẹ́ Hussein ọmọ Ali ọmọ Almirza Abbad ọmọ Almirza Abbad nílùú wo ní orílẹ̀-èdè wo Iran eléyìí pé ra lánàá bì àwọn ọmọlẹ́yìn rẹ̀ ń sìn ní Baha'u'llah Baha'u'llah ẹ̀wọ̀ ọlọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n kó wọn ní kíni. bahaiyun bahaiyun ẹ̀sìn rẹ̀ tí ó gbé wá ẹ̀sìn rọ̀ wọ́n pè kíni wọ́n pè ọmọ Iran lò wọn náà pèrè àrè lánàá lò ẹ̀rọ kí Nàìjíríà sampo pọ̀ kódà sampo ẹ̀ tó pèrè àrè lọ́lọ́ wa àbí gúrú kí ni pèrè welcome to the city of the lord sọba ti ń bọ̀ láti kó tí burúkú ọ̀nù ó lò ní the lord on the earth a'udhu billahi minash shaitani rajim nígbà tí a bá rẹ̀ tó pera rẹ̀ lọ́lọ́ ṣé ànábì wa ni ò ní sí àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ a'udhu billahi torí di eléyìí bẹ́ẹ̀ náà ni kọ̀pẹ́ kó jìnnà ní ilẹ̀ Sudan àtúrẹ́ nìkan tó pera rẹ̀ lánàá bíi. orúkọ rẹ̀ jẹ́ mahmud bùnú tọ́ha mahmud bùnú tọ́ha asudani wọn ó ti ti àwọn èèyàn lọ́nà rẹ́gẹ́dẹ́ látàrí àwọn àwé ìkọkúkọ tó ń kọ àwọn àwé ń ó ti àwọn èèyàn lọ́nà rẹ́gẹ́dẹ́ látàrí àwọn eléyìí ń wọ́n ṣe ìdájọ́ kú fún mahmood muhammad taha wọ́n ṣe ìdájọ́ kú fún ní 1985 so adájọ́ tó dájọ́ fún à ń pè ní ahmed mahjoub hajinoor ọ̀kan náà olùkọ́ wa ni òun ló lórí àwọn adájọ́ nígbà yẹn ahmed mahjoub hajinoor rahimahullah wọ́n ti sọ láìsí tó ń lo adájọ́ tó dájọ́ kú fún mahmood muhammad taha yìí tó pera rẹ̀ lánàbí ọlọ wọ́n ṣe dájọ́ kú fún ìgbà tí wọ́n ṣe dájọ́ kú fún wọ́n dí orí rẹ̀ lórí jábọ̀ pẹ́w àwọn ọmọlẹ́yìn rẹ̀ sọ pé wọ́n máa kọ́sẹ́ olówó wọ́n máa sọ̀rọ̀ wò walakin tí gbé hàn lọ. wọ́n ní wọ́n pa ọ̀kan má gbélé mu ìtújú ni adájọ́ yẹn ahmed mahjoub hadunawar ó sì lọ gbé orí rẹ̀ ó gbé ókè pé ọmọ akọ́tọ̀ ló wọ ọmọ akọ́tọ̀ fún wọn ọ̀pọ̀ eléyìí wọn ọ̀sùn á kí ló àwọn àmì tó tó tó ti ṣẹlẹ̀ tó ti tó ṣẹlẹ̀ ó náà ní fìtínà kọ́ lọ́wọ́ dákun kó sànù wa. Anas Malik radiyallahu anhu ọgbẹ́gbà wọ̀rọ̀ wa sọ yìí pé àwọn fìtínà ọmọ ìṣẹ̀lẹ̀ ṣáájú gbẹndà alùpùpù kàkẹ́tà ilẹ̀ ilẹ̀ mọ́bùlẹ̀ yóò dà gẹ́gẹ́ bí ègégé òru tó sókun kò birikiti yóò sì dẹ̀xọ́ rọ́júlọ́ mọ́mìnà ìyẹn lè jíta ayé mọ́mìnì wọ́n yóò ṣe káfíra nígbà tí lẹ́bàá sì yóò di kèfèrí wọ́n yóò ṣe mọ́mìnà ó lè ṣi ìrọ̀lẹ́ jẹ́ mọ́mìnì wọ́n yóò sì dẹ̀xọ́ káfíra kó jíta ayé káfíri yabiicu akuwaamu diinahum bi carabin min adunya ara àwọn ẹ̀sìn wọn pẹ̀lẹ́rù ilé ayé fìtínà ṣẹlẹ̀ ìsìn ṣẹlẹ̀ jama alimami Tirmidhi ló gbé adéfì jáde ó sì sọ pé hadithun hasanun sahih jama fìtínà tí wọ́n ṣẹlẹ̀ yìí báyìí kọ́dà yóò bá yàn débi pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ wò pé kó wọn kúkú kú ọ̀sán tẹ́lá ti tẹ̀wé nínú àdìsí tó síwájú yẹn pé yàn kọjá lára sàárì ẹnìkan yóò mọ̀ sọ pé yálé tẹ́ni kóńtó mẹ́kẹ́ ẹ̀nà hàdà èyí ṣe sẹ́mi òfin ẹ̀jẹ̀ pé mi ni mo wà nínú àwọn nǹkan tí ó sì mú kí fìtínà ṣẹlẹ̀ láwọn fìtínà tí ń ṣẹlẹ̀ tí ó sì máa ṣẹlẹ̀ ìgbéǹda àlùkìyàmà yìí òun náà ni qillatul ilm ìmọ̀ dínkù tí màá bá ti dínkù fìtínà bẹ̀rẹ̀ wa kathratul jahl àìmọ̀kan pọ̀ wa tarkul islam ọ̀pọ̀lọpọ̀ ó fi islam sílẹ̀ wartikabu dhunubi قتل عبد الله بن مسعود أتي أبو موسى رضي الله عنهما هما زبوار وعلى صدع النبي صلى الله عليه وسلم أنا بني إن بين يدي الساعة أياما أو أدوك أم ديو دادو دادو أو أدوك أم ديو ديو كاجو كيبين ديال القيامة وتوديو ينزل فيها الجهل كاي ما قصو على ساوية ويرفع العلم وكاي ما قول له ويكثر الهرج هرج يوسف أنا بني والهرج القتل ìpànìyàn yọpọ̀ nígbà náà fún alẹ bukhari àti muslim ló gbà wá anas ibn malik radiyallahu anhu onáà gbẹgbẹ ọ̀rọ̀ wa àtọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam bánabi sọ pé inna min ashrati as-sa'ati an yurfa'a al-'ilm dájúdájú nínú àmì gbẹndé alqiyam onáà ní kọlọ ọkọ àmàkùn lẹ wa yakthuru al-jahl káyìmà kan ti pọ̀ wa yakthuru az-zina kí zina ó ti pọ̀ a'udhu billah wa yakthuru shurbu al-khamr. ká mutí kó nà ọ̀pọ̀ wọ̀yẹ̀ kílò rìjáàlì kí nọ́mbà àwọn ọkùnrin ó dínkù wọ̀yẹ̀ sórí nìṣà àwọn obìnrin ó ti pọ̀ hàtẹ́ yẹ kó na lè xamsin na mọ́rọ́ àti alùpàjìmọ̀lùwà débi parí àwọn obìnrin tí wọ́n pọ̀ tó bí àádọ́ta bẹ́ẹ̀ kọkùnrin kan ní wọ́n máa ṣe alámòjútó wọn. nínú ẹgbàá wa mi yẹ kílò lẹ́ẹ̀lì ìmọ̀ ó dínkù kò túmọ̀ sí pé ọkùnrin kan máa sọ kọ́ ọ fún obìnrin lára o ìyẹn ni pé ọ̀nà jẹ́ wọlé alámòjútó wọn tí wọ́n wà ń kó bí ẹ̀gbọ́n wọn bí àbúrò bàbá wọn tí wọ́n máa mójútó lé nínú ẹgbàá wa mi yàtúlọ làyìn ìmọ̀ òdìkù wọ́n yẹ kàrọ̀ jáàl àyìnbàkọ́ fojú hàn Bukhari àti Muslim ló gbà wọn kí ló dé táwọn obìnrin fi pọ̀ lásìkò yìí ìdí tí wọ́n fi pọ̀ àdéhùn mi tún sàlàyé rẹ̀ kí ló dé táwọn ọkùnrin òfin ní pọ̀ tó hàn àdéhùn sàlàyé rẹ̀ àdéhùn sàlàyé pé ogun ogun ni wọ́n pọ̀ ogun bá pọ̀ sẹ́wọ̀n ọkùnrin ló máa ń lọ sójú ogun nígbà tí wọ́n bá ti kú pa àwọn ọkùnrin àwọn obìnrin náà sẹ́kù. tọ́ níta sì gbà lérò pẹ̀lú pé ìpànìyàn pọ̀ kìí ṣe pé níta gbà lérò ní pé àwọn mùsùlùmí ọmọ pa kèfèrí fa kìí ṣe pé níta gbà lérò onígbà àwọn mùsùlùmí ọmọ pa kèfèrí bal qatlu ba'dil muslimina li ba'd ìjọba lérò pẹ̀lú ẹni pé apá kan nínú mùsùlùmí ọmọ ti kú papá kan nínú mùsùlùmí ìbẹ́ yìí náà rí ti ṣẹlẹ̀ láyé nì apá kan nínú mùsùlùmí ọmọ ti kú papá kan nínú mùsùlùmí. àti pé lọ́pọ̀lọpọ̀ ọgbà èèyàn ní ma kí ló ti ẹ̀dẹ́ sáńtì ń ṣe kú pààyàn yìí kí ni nǹkan àfojúsùn wa tí wọ́n fi ń tẹ̀jẹ̀ sílẹ̀ yìí Boko Haram lẹ́rìí yẹn o sẹ́rùn kí nínú àwọn àmì tí ń ṣẹlẹ̀ sí tí ń sì ń tẹ̀síwájú ni kí ló dé tí wọ́n fi ń pààyàn kí ló dé tó bá dé mùsùlùmí bá ní ẹ̀tọ́ gbé bọ́ǹbù wọnú mọ́ṣáláṣí kánò ẹ̀sìn yín bọ́ǹbù èèyàn bíi ọgọ́rùn-ún kú dálẹ̀ wọ́n á dà gẹ́gẹ́ bíi iṣu tá a gé tá a gé kù tá a gé kù tá a gé kù àgẹ́gẹ́ bíi àwọn igi àpólà tá a fi dáná tó tá tó a sún ná àwọn òbí lẹ́yìn ẹ̀ṣẹ̀ fún àbẹ̀rẹ̀ ìyàgbẹ́ ọgọ́rùn-ún méjì ṣèṣe lọ yánnayànna ẹ kàn máa ma lọ gbé bọ́ǹbù sí sùkúù kó sáwọn eléyìí ó kú dànù ẹ kàn máa ma gbé bọ́ǹbù ẹ lọ sí ọ́fíìsì àwọn ọlọ́pàá kápá àwọn eléyìí dànù ẹ kàn máa ma gbé bọ́ǹbù ẹ lọ sí gáràjì táwọn ẹrù ọlọ́run ti fẹ́ wọkọ̀ láti ìlú kan sí ìlú ẹ kàn lẹ bọ́ǹbù má bọ́ọ̀sì ni kí bọ́ọ̀sì tó tó rìn débi kan ẹ wọ̀ fún wọ́n ní wọ́n máa pààyàn láì níbi wàláì yóò ṣe déédéé ṣẹlẹ̀ ṣe ṣẹlẹ̀ kí ni kókó kò tó lórí búkanu àti lè dáhùn ẹgbàá wa wá látọ̀dọ̀ Abu Musa radiyallahu anhu قال النبي محمد صلى الله عليه وآله وسلم فايته إن بين يدي الساعة الهرج هرج يرسل سواد من القيامة قالوا وما الهرج قالوا النبي كل إنجا هرج أو نوم ولا أربعة وايد kọ́ọ̀lù kọ́tù anábì ní ikú ni wọ́n máa ṣe kú pààyàn. ìnáwó lẹ́yìn sẹ̀yẹ̀ kúrò kó mo mùsùlùkùn kéésì tí mo ń sọ ni pé àwọn ọ̀sẹ̀ bọ̀ ni wọ́n máa pààyàn mùsùlùmí bá anábì ní sàlàyé fún wa o. wàlẹ́kìn kọ́tùlù bàdìkùn bàdọ̀ ṣùgbọ́n apákan yín ni wọ́n máa pa apákan mùsùlùmí náà lẹ́ẹ̀ máa ṣe kú para yín. hatta yaqtula tó ṣẹlẹ̀ ń alábàágbé nípa wọ́n ti lọ ń gbé tipẹ́ nígbà tí ibi tí náà ṣẹlẹ̀ wọ́n kàn fara wọn jáde mùsùlùmí mà ní mùsùlùmí àwọn gbàtọ́ jẹ́ mùsùlùmí kọ́ akéṣe ẹ̀pá àwọn òdòdó jẹ́ èèyàn pa alábàágbé rẹ̀ wọ́n kutula akha yóò tó pa ọmọ ẹ̀yà rẹ̀ wọ́n kutula amma yóò pa àbúrò àbẹ́gbọ́n bàbá rẹ̀ wọ́n kutula ibn ammi yóò pa àbúrò àbẹ́gbọ́n bàbá rẹ̀ qalu wọ́n ní rẹ̀ ànábì wa ma'ana uquluna yawma idhin níbo lọpọlọ wọ́n lọ́jọ́ náà pété ọpọlọ láàmú ẹdẹrù sẹ kàtá ìwò àbíbáwò. قال النبي إنه لتنزع عقول أهل ذلك الزمان النبي ní dájúdájú ọ̀fọlọ́n búra ọlọ́run ti mú ọpọlọ kúrò lórí àwọn èèyàn ló ti mú ọpọlọ kúrò lórí gbogbo ẹjọ́ ọmọ pààyàn pàápàá ويخلف له هباء من الناس من الناس àwọn ẹni tí ó tọ́lọ́hún di pọ́n máa bẹ́ẹ̀ gbà náà àwọn èèyàn lásán ni àwọn èèyàn játijàti àwọn èèyàn rádaràdà àwọn èèyàn jálajálá àwọn ni wọ́n máa wà ń gbà. wàyà sọ̀bù aktharuhum annahum ala shay ọ̀pọ̀lọpọ̀ wọn máa wò pé àwọn german kankan wọlé ìtò ala shay wọn ò sì german kankan. ìbẹ́ náà rí gbogbo apààyàn yọ̀ọ́ mọ̀ wò la rẹ̀ fún ìjà mọ̀ká bí olówó wọn ló gbé ìbọn kò tó gbẹjọ lọ ọwọ́ atapa kàńkà ni wọ́n ń bọ̀ lójú ọ̀nà gbogbo yẹn wọ́n ń ká yọ̀ọ́ rẹ̀ pé ta ló kò sì mọ̀ fún wọn kẹta kí làwọn èèyàn sá wéré sí tó gbogbo èèyàn náà pàtà òun máa wò pé tó mú yín má bò rìnà nígbà tó ń rìnà kan imaamu ahmed ló gbé jáde gbọ̀nà tó fẹsẹ̀ nílẹ̀ ọwọ́ alọ́dọ̀ abu huraira radiyallahu anhu nítorí tó fi hàn wá pé wọ́n máa pààyàn pakúpa ẹni tó pààyàn ò lè sọ kí ló fà tó ń fi pààyàn ẹni tó pa náà ma kí ló dé tí wọ́n fi pa òun ọwọ́ nínú ẹgbàá ọ̀rọ̀ ètò abu huraira gbà wá pé imaamu muslim gbé jáde anabi ni walladhi nafsi biyadihi mọ̀fọ́lọ́ jẹ́mi mi bẹ tí ó di wá báwọn yẹn la yadri al-qatil fi ayé fi ayé في nkátàlà ما كيلو ní ma kí ló dé tó ń fi pààyàn apààyàn ní lè sọ pàtó kí ló dé tó ń fi pààyàn wala ayédèrè maqtul ẹni tí wọn ti pa náà ní ma àlẹ ayé ṣe nkótèl kí ló ń ṣe tó ń fi pa ọ. ẹ dákun gbogbo ẹni tó ń pa mọ́sálásí tó kú kalẹ̀ kí ló fẹ́ sọ fọlọ́ kó ń ṣe tó ń fi pa olórí ibú tó ti pa kí ló ń fẹ́ sọ kó ṣe tó ń fi pa wàláì kò lè rí nǹkan kan wí. tó bá sọ pé ẹ ìgbà tó bá kánù ti sọ pé kí gbogbo oníkálukú wa kọ́ dáàbò bora rẹ̀ fúnra ara rẹ̀ lẹ́yìn wá fẹ́ fi hàn wípé mọ́ṣáláṣí rẹ̀ ti ti ń sọ láti gan lẹ́sìn wá pààyàn ókè pé àwọn èèyàn tẹ wá pa wọn kí ló dé tẹ fi pa wọn táwọn lọ́ba kánò tó sọ̀rọ̀ olórí ibu wọn ò lè rí nǹkan kan wíwá ẹrú ọlọ́run tó ń sì pa tó wàá ṣe sọ láti kí lòun náà fẹ́ kó nǹkan tó ń fi pa wọn fún bọ́ ọmọ tó ń fi tán pa òun kàn mọ̀ fún wa mọ́sálásí láti wá sí lọ́ọ̀nù subhanallah àwọn fìtínà yìí ṣẹlẹ̀ o tẹ̀bá wò àpèjúwe pípa tán pa Uthman ibn Affan radiyallahu anhu inú fìtínà ni tẹ̀mọ̀kí láti ọ̀tọ̀ ti pa lẹ́nu ọ̀rọ̀ lọ́rọ̀ àwọn mùsùlùmí òbí jọra wọn tẹ̀bá péjọ pami bẹ́ẹ̀ ti fẹ́ péjọ pami lónìí ẹ̀rù ń bà mí pẹ̀sì níjọ péjọ sí nǹkan rí ma ó sì ṣẹlẹ̀ bákan náà àwọn kawari nígbà táwọn náà yọjú tẹ̀mọ̀kí fìtínà ni fìtínà ńlá ni kawari wọ́n pa àwọn mùsùlùmí kèfèrí wọ́n dojú ojú ogun kọ àlì ibn abi talib tóbi jẹ́ pé nígbẹ̀yìngbẹ̀yìn àwọn náà padà sí kúpa àlì ibn abi talib àwọn kàwárì tí wọ́n máa ń pè yàn kèfèrí kèfèrí kèfèrí lójú wọn náà ní boko haram àti gbogbo àwọn tó jọrú wọn because nígbà tó bá ti jẹ́ pé gbogbo ntẹ́yìn bá ti ṣe kèfèrí ni kèfèrí ni ẹ tún máa wò pé kèfèrí ti tún sáyé ó yẹ ká mú wọn kó ẹjẹ́ eliminate wọn a'udhu billah ẹ̀rí tó ti sínú àyẹ̀ ń bẹ láyé ó ti pọ̀ gbogbo àwọn ọmọ tí ń wọ́wọ́ rà bá wọn ara fìtínà ni ẹ máa rówó rà gbàtà kí ni wọ́n fi ṣe ìbá máa ṣe búrẹ́dì à búrẹ́dì lèèyàn máa gbé lọ tẹ́nìkan òní pé kí ló gbé lọ àwọn bá ti di pé èèyàn kálukú ọ̀yẹ̀ra ni wàláì kọ́tọ̀ ọmọ sí nù máa tẹ́nìkan bá ń bọ̀ láti ibi kakí nìsín tó ń bọ̀ wá sí ọjà agbó tó gbé ma lọ kí ni kálukú ṣe ọ̀nà wọn dà ní kíá kọjá ma kò dúró gbẹ́jọ́ kó ti tún de bẹ́lí ti márùn kó de má dì í à àwọn òdòdó àfúrà kọlọ́pàá ni kì í ṣe sọ́jà àfúrà kó sọ́jà ni kálukó túlẹ̀ àbí òní túlẹ̀ kálukó sọ fẹ́fẹ́ rẹ̀ pé ǹjẹ́ mo jẹ nǹkan kan rí láyé tí ń bọ́ jẹ torí ẹ̀ ọ̀jọ̀gbọ̀n ti jẹ́ mẹ́rin. nínú àwọn àmì gbẹ̀ndà alqiyama eléyìí tó jẹ́ kó ti ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ òun náà ni ká máa fi ọ̀rọ̀ tì sọ́dọ̀ ẹni tí ọ̀kájú òṣùwọ̀n kẹ́ máa bí àwọn èèyàn sípò láì kájú òṣùwọ̀n ẹ wò bórílẹ̀-èdè ti dàrú tó lónìí lórí pé gbogbo ẹni tó dipò kọ̀ọ̀kan mú kò sí competency ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó ń fi sípò olóògógóró ni wọ́n ẹlòmíì lálaalẹ́ wọ́n máa ń sá lọ lé ni bí ìgbàjẹ́ padànù torí ìgbà tó bá gbà pé tán tó ti fóun fún ọmọ ibi tó ń wà mọ́ ó ti tọ́ ara ọ̀gá nígbà ó ti tú ara ọ̀gá nígbà òní wọ́n pè lọ́gàá tí ń darí orí àdá àwòlá wàlá kú wọ́tá ilẹ̀ àdìyà wọn ni wọn ń pa àyàn nǹkan ń dá àrókùn nìkan bó lójú òǹkà àrókùn tó a bí ẹ bá para ń jẹ ńdọ́bà kú àmà tó dọ́bà lé lórí o àwọn ìjọ ọ̀ka tó sùn wa ó ń bẹ nínú wa ẹni tó tún máa ń rìn lọ lọ́nà nínú àwọn tí ń so lórí wọn yẹn tí máa ń rìn lọ lọ́nà tó bá kú kán lùlù ẹjẹ ń fẹsẹ̀ rájò kí n tàdíréke gbogbo orílẹ̀-èdè ń dàrú ìwọ ń tàdíréke wọn fẹsẹ̀ rájò gbogbo orílẹ̀-èdè ti fẹ́ dà gbogbo ẹni tí ọ̀ka jó sùn àwọn kó bẹ̀ wọ́n ní in our own country kò sí tọ́kàn wá pẹ̀lú what you know what borders is who do you know yẹn ní sọ́ọ̀ máa ń wá sẹ́ wọ́n máa bí ọlọ́run pé candidate ta ni wọ́n candidate ta ni wọ ah candidate ara mi ni mí. bọ́sẹ̀gbẹ̀ kan ti yẹn bọ́sẹ̀gbẹ̀ kan candidate ara yín ìyẹn ni pé kìí ṣe bàbá mínísítà kan ló fọ́n wè kìí ṣe kọmíṣánná kan ló rán wa kìí ṣe ọba kan ló ní kọ́ lọ. àbẹ́ ẹ̀kọ́ ni tó ń tí ọmọ ọjà bí ẹni tó ọmọ nínú àmì kínú àmì ìgbéǹde àlùkìyàmà kéékèèké nínú àmì kéékèèké ìgbéǹde àlùkìyàmà ẹnìkan aróko ni.

Hmm, yàtọ̀ sáwà ọgọ́ ni ànábì ògùn sàmùkù náà ọgọ́ náà lóòótọ́ àmọ́ ànábì òmí ògùn kò túmọ̀ síyàn bá ti yẹ kọ́ mà ẹ má máa sọ́jà sí ẹ̀yọ́ kan máa bọ̀rọ̀ sí lọ ni ọlọ́run máa gbà kó o máa lóhùn àwọn lóhùn. lọ ìgbà tí wa parí ọrọ ẹni tó ṣe أين السائل عن الساعة أن تصبر عند القيامة بلوى قال ها أنا ذا يا رسول الله من يا النبي قال أنا بني إذا ضجعت الأمانة فانتظر الساعة tí wọn bá ti lè sọ wọn afọnsọnù adékòó ẹ e قال أني وكيف إضاعتها بول كان صوت صن قال إذا أسند الأمر إلى غير أهله فانتظر الساعة tí wọ́n bá ti lè fọ̀rọ̀ tì sọ́dọ̀ ẹni tí ò kájú òṣùwọ̀n ẹ máa retí ìgbẹ́ndà òkèèyà ó ti ṣẹlẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ ó sì ń ṣẹlẹ̀ ògbẹ́ni tí ò kájú òṣùwọ̀n àwọn ògbésí nìkan. ìlẹ́yìn náà ti mà ní nàìjíríà wa yìí iṣẹ́ tí wọ́n kọ́ ó ní ṣe pẹ̀lú civil engineering iṣẹ́ tó kọ́ nù àsìkò tó wá pẹ́kọ̀ọ́ tán tó jáde kúrò school ọ̀wọ́n wá fẹ́ wọ́n fẹ́ kó civil engineering rẹ tó kọ́ torí pọ́pọ́lọ́ ló tún máa ṣí sí òye ló tún máa pọ̀ sí ìmọ̀lẹ́ òwúlò tó sọ pé iṣẹ́ táwa níta fẹ́ fún ọ òun náà ní pé ọ jẹ́ education sector. engineering lèmi pọ̀ kékeré ní sọ́kàn tí kò máa fọ́ síwé lọ́ní ọkàn máa sáyìn wé ní wọ́n bá fò dibẹ̀ báyìí ṣe ń gbèsè lẹ́kíkọ́ fún tẹ́lọ̀nù táǹsì ń gbèsè gádà mímá fún bàbá bàbá sẹ́ni tí gbogbo nǹkan wá dáa tó lágbára torí pé àwọn ẹni tí à ń fọ̀rọ̀ ti fi lọ́dọ̀ hàn kájú òsùn. ẹ̀yàn gbogbo ẹni tí ń lẹ́ pósítà ká pé ẹ̀yàn mi ti pọ̀ ẹ̀yàn mi ti pọ̀ ẹ dákun sẹ́yìn béèrè ní pé kí lọ́ọ́ mà kí lẹ́ kọ́ kí lẹ́ rò pé ẹ̀mí lọ́ọ́ ti tẹ́ ẹ bá débẹ̀ káà máa béèrè àwọn ìbéèrè kọ́sà ti wá gbádà kọ̀ọ̀kọ́ wọ̀ kúkú dẹ́dẹ́dẹ́ kó sì máa ṣí àdìmọ́nì lọ́ba ti jáde pé ah, kíní kan lọ́ba ti dákọ̀ ẹgbẹ́ rẹ ọkọ̀ dáwó sí wọn ni pé yẹ ìwọ lọ wọlé. àwọn ìbéèrè pé bóòlù ọpọlọ rẹ ṣe pé sí bóòlù ṣe gbọ́n sí òkè ẹ dákun ìjọ wo la lè bá yín lé táwọn abẹ́yìn wò kẹ́ẹ́délé rẹ̀ kẹ́ẹ́dé bó ṣe tólé rẹ̀ àti bó ṣe tólé lásán yóò fi hàn kí bá débẹ̀ sí yóò lè tòjọba torí kò lè ní ìyàwó méjì báyọ̀ pé tó máa ń lura wọn yóò lọ́ ọmọ wòran ni ẹ lura yín tó bá lè lura wọn ẹ bá lè lura yín pa ẹ lura yín pa. ọkè tẹ́lẹ̀ bá jẹ́ gómìnà ẹni stéètì ó tò tó bá jẹ́ chairman local government ẹni ó tò tó bá jẹ́ president ẹni ó tò nígbà tó ọmọ kan yóò àdá tó ọmọ kan ti ń lé lọ ó ní ẹ̀fìn wọn lẹ̀ tó bá lè sára wọn sára wọn sẹ́wọ̀n pé tí àwọn apààyàn bá dorí léde o yóò ní ẹ̀dín wọn para wọn débi kan àwọn ọmọ mi gan bẹ́ẹ̀ máa ń lera wọn màá ọmọ kí wọ́n sára wọn ni àwọn ẹjọ́ kájú òṣùwọ̀n là ń gbé sípò kọ́lá tí a bá lọ sáwọn schools wa àwọn institutions wa ẹ̀mọ electoral. sẹ́yìn kan ti mọ̀ ẹ́ sẹ́ ẹ̀ bàbá yìí kan wé tí wọ́n máa fi ṣèkejì àmàlà ni kọ́ ọmọ nǹkan kan wọ́n lọ àṣìṣàmà wọ́n pọ̀ àbí wọ́n pọ̀ wọ́n pọ̀ oúnjẹ ló ń wá débẹ̀ ó sì rẹ́ni gbé nígbọ̀wọ́ wọ́n fi sẹ́nu sẹ́ kọ́ ọmọ nǹkan kan nígbà tó mọ̀ tó máa ti fi hàn fóun mọ̀ jùlọ yóò máa fi ilé ẹnu ò ní gba dìgírì àwòrán ìlà tó gbogbo eléyìí àwọn tí ọ̀kájú òsùn tí ọ̀ká lè má mú ga tí ọ̀kájú òsùn pọ̀ àbí wọn sí ni wọn ní ẹ̀ka fatia bàbá ó ní èmi adúrú ẹ̀ka fatia kò sẹ́ni tó ju fatia lọ àbọ̀ wà bàbá kà fẹ́ bẹ́ẹ̀rẹ̀ mangalúrì sọ̀rọ̀ wọn ni mangalúrì àwòrán ìlà ìlú ṣe tọ́ lọ́wọ́. àlẹ́ nìkan ó kó lára nítorí rẹ́gẹ́dẹ́ wọ́n ní kí lè léyìí pa olùmọ̀gbà ni ó fi olùmọ̀gbà kékeré wọ́n ní àbọ̀ fẹ́ káàbùkù irú yọ wa ewo ni irú ti yín torí kíkọ ọmọ nǹkan kan ni ẹ̀yin náà ti rí gbogbo oyè tẹ́ ń tún jẹ oyè tẹ́ ń jẹ tọ́lọ́wọ́n bọ̀ ọ̀gá yín tẹ́ ẹ jẹ́ tẹ́ ń tó bá tiẹ̀ jẹ́ pé ń bẹ nú ẹ̀sìn ká lẹ́nu kẹ́kẹ́ fi jóye rí tọ́tọ́ sí ká tó pé kò sí nú ẹ̀sìn ẹnì yẹn jẹ́ oyè àdínì wọ́n lè sọ pé jíwá àdínì ó ń tẹ̀sí kúndi rẹ̀ débi pé òun gan àpàtì àpàtì ò lè ká ókè bàbá lóòótọ́ àdínì tó ti rí gbogbo orí ẹni àwọn tí ò ká yóò sùn wá ẹ máa gbé síbi kan ẹ máa gbé síbi kan nínú àmì pé ìgbéǹde àlùkìyàmọ̀ súnmọ́ nínú àmì tó gbéǹde àlùkìyàmọ̀ súnmọ́ onáni bíbàjẹ́ táwọn mùsùlùmí bàjẹ́ o mùsùlùmí mélòó ló ṣe fọkàn tán má báyìí nípa ọ̀rọ̀ owó wọn kéré lórí ọ̀rọ̀ owó lórí ọ̀rọ̀ owó wọn ṣe tán láti bà gbogbo ọmọ ìyá jẹ́ lórí ọ̀rọ̀ owó wọn ṣe tán láti máa fẹ̀sùn tó ṣe kàn án lórí ọ̀rọ̀ owó kọ̀kọ̀ láti bá tiẹ̀ jẹ́ nítorí kó lè tún tara rẹ̀ sí i nínú àmì tó gbèdé àlùfíàmà tó máa nù. Hudayfa ibn al-Yaman radiyallahu anhu ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sẹ́ni tí mo bá ti nú àwọn mùsùlùmí dẹ́rù máa bá mi kò sì sẹ́ni tí mo bá ti nú àwọn kèfèrí dẹ́rù máa bá mi ṣùgbọ́n ní ìsìn tó bá yẹ lágbájá tàmẹ̀dò dóòlà ní ìdìbẹ́ nìkan kan ti pẹ̀lú owó má sọ́ábìnú láti wá pa wá sílẹ̀ tẹ́nìkan máa ń bóyin tó bá ti mọ̀ pàǹfààní yóò di kọ̀kọ̀ láti lọ polongo rẹ̀ láàrin ìjà kọ́ máa pè ọ́ léèyàn abú èèyàn tó ẹ̀yin náà kọ̀ yẹ kọ́ yà yín lẹ́nu kẹ́nìkan bá ti ń bẹ nìkan jẹ́ ẹ sọ pé kọ̀ ráǹfààní ni tóbi ní ayé ti ṣe rí mi. wa nínú àmì àmì lórí pé jihad ọ̀pọ̀ wọ́n sì máa mú àwọn obìnrin lẹ́rú gan àwọn ìjọ máa pín wọn fún wọ́n máa bímọ fún àwọn obìnrin wọn yóò máa bímọ fún wọn á sì máa pọ́ mi èèyàn gẹ́gẹ́ bí èèyàn náà ní ọ̀jẹ̀ tó bá jẹ́ pé olówó yìí òun ló ní ẹrúbìnrin yìí ajẹ́pọ̀ mọ tí ẹrúbìnrin bá bí tí olówó náà bá kú tọ́jẹ́ bàbá tiẹ̀ ẹrú tọ́jẹ́ ìyá tiẹ̀ yóò padà di nǹkan ní fún ọmọ àmọ́ àti mà wípé tí iye èèyàn bá fi lè dẹrú èèyàn níjọ́ náà nìyá yẹn ni ọgbọ gbòmìnira rẹ̀ tí yẹ èèyàn tó bá gbé dẹrú èèyàn bàbá èèyàn dẹrú èèyàn ọmọ èèyàn dẹrú èèyàn ìjọ yẹn ni ọgbọ gbòmìnira rẹ̀ bákan náà nínú àwọn àmì eléyìí tó tí sì ń ti sin náà ní pípéjọ táwọn gbogbo àwọn èèyàn máa péjọ láwọn mùsùlùmí lórí pé àwọn fẹ́ yàn jẹ àwọn fẹ́ yàn jẹ bẹ́ẹ̀ bá táwọn èèyàn péjọ

ولا يقذفن الله في قلوبكم الوهن ọlọ́wọ́n bá wa sọ alwahl yóò sọ sí yín lọ́kàn ẹnìkan ní kí ni jẹ́ wahl anamí ni hubbu dunya wa karahiyatul maut ẹnì ní fẹ̀lẹ́ ayé sì kórìíra kù ẹni tí wọ́n bá fẹ́ràn gbèsè ayé kọ́ náwọ́ alhamdulilayi mùsùlùmí gbogbo wa tani ò fẹ́ràn àti máa tẹ̀mí kò sí tani ò kórìíra kù àdánwò sọlọ ń gbé bá wa ìgbà táwọn sàhábà alákọ̀ọ́kọ́ àwọn òfìlẹ ayé tí wájú kò sí nǹkan fẹẹ fi ṣe wọn àti kórìíra àtìkù torí àwọn sọ pé àwọn nífẹ̀ẹ́ títú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ títẹ̀ mi ìdí nù sọ fi lè ṣe jihad tí yorùbá sì jẹ́ bẹ́ẹ̀ kò lè ṣe jihad à nífẹ̀ẹ́ sí ká kú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ sí kẹ́ẹ̀ má kú bẹ́ẹ̀ làwọn sàhábà wà. tọ́ ẹ̀rí kọ́rọ̀ ànábì sẹ́ sallallahu alaihi wa sallam níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn ọ̀nà sọ́ra kóra wọn jọ wọ́n wá di àwọn mùsùlùmí lógun kẹ́tọ́ ń pè ní alḥurubu tọ́lìdíyà ogun àgbélébù wọ́n jáde tọ́batọ́ba láti gbogbo France nkankan England gbogbo wọn gbogbo wọn bá wọn mùsùlùmí wọ́n ti ti Palestine kẹtẹ́wọ́ ikú àwọn fẹ́ gba Palestine kúrò lọ́wọ́ àwọn mùsùlùmí torí kí bẹ́ẹ̀ Jerusalem wà wọ́n já àwọn mùsùlùmí lógun fẹ́ pọ́n pa àwọn mùsùlùmí pakúpa kọ́lọ́ ọ̀bọ tó bá gbé Salahuddin al-Ayyubi kọ́lọ́ ọ̀bọ tó gbé dìde. Salahuddin al-Ayyubi òun lọ pa wọn ní ìpàdé di pé wọn mú ọ̀kan nínú ọba alẹ faransé gan wọn mú lẹ́rú tọ lẹ́yìn rẹ̀ ẹ wò báwọn tatar àwọn ẹ̀yà kan ní nínú àwọn China báwọn náà ti ṣe dógungun máwọn mùsùlùmí tó dójúlé wọn tán pa àwọn mùsùlùmí pakúpa tán gba ìjọba ẹsìn Islam ibi táwọn mùsùlùmí kó tíra sí rẹ́gẹ́dẹ́ wọ́n sì kó gbogbo tíra kúrò ní láìbírì wọ́n sì dá sínú odò dídìlà àti fọ́rọ́d ní alẹ́ Iraq níbi tí àwọn àtàdára tíra yìí pọ̀ dé wọ́n sì yí kọ́lọ̀ omi àwọn odò yìí padà torí pé civilization ti ń bẹ lọ́dọ̀ àwọn mùsùlùmí ọ̀gá púpọ̀ tí ò bá sí gbogbo jàǹbá ìgbọ̀n ọlọ́run lọ́mọ máa di sí iye ń tà bá bọ̀ bá pọ̀ dé lẹ́yìn rẹ̀ ẹ wá wo ń tọ́ ṣẹlẹ̀ nígbà tí gbogbo àwọn ọ̀daràn ayé tí wọ́n péjọ àwọn alágbélébú àtàwọn Yahudi àtàwọn àti ẹlẹ́sìn kankan àwọn Russia tí gbogbo wọn jọ péjọ lórí pé àwọn ò rí pé àwọn wó ìjọba ẹ̀sìn Islam náà ni ní tí àwọn atrak àwọn Turkey tọ́jú pé àwọn ní ìṣèjọba gbogbo dawlatul islamiyya eléyìí tá à ń pè ní ad al-uthmaniyya eléyìí tó ṣe pé wíwó rẹ̀ gan kò tí ì tó two hundred years gbogbo wọn péjọ lórí ad-dawlatul islamiyya yìí àtàwọn ẹni tí wọ́n jọ ní agreement pẹ̀lú àwọn Usmaniyya gẹ́gẹ́ bí àwọn German gbogbo wọn dalẹ̀ wọ́n jọ kọ̀yìn sí ìjọba ẹ̀sìn Islam Russia England France Germany gbogbo wọn ti dojú ogun kọ àwọn dawla Usmaniyya wọ́n ti rí gbá wọn fọ́ empire yẹn wọ́n fọ́ Russia ti wá gba kápítà wọn. àwọn England ọ̀sẹ̀ méjì wọ́n ọ̀sẹ̀ méjì àwọn náà gba agbọn bìkan France òun náà tẹ̀lé wọn gba díẹ̀ subhanallah wọ́n wá pín gbogbo àwọn ìlú yòókù wọ́n pín àwọn ìlú yòókù yẹlẹyẹlẹ gbogbo olùdíje lábẹ́ ìjọba ẹ̀sìn Islam wọ́n pín yẹlẹyẹlẹ láàrin England àti France àti Soviet Union wọ́n pín mọ́ra wọn lọ́wọ́ wọ́n sọ wọ́n di sẹ̀rìfíyà àti sẹ̀rìfíyà wọ́n pín lu olùmọ́wọ́ ó di fáwọn èèyàn yóò ronú bí mùsùlùmí mà wọn ò sèdè ìsìláàmù mà ó di pé de faransé àbédè english àbédè russia làwọn èèyàn sọ lẹ́yìn tí wọ́n gba àwọn ìlú wa tí wọ́n pín mọ́wọ́ wọn ò sì tún sí iye wọn ò báwọn sì tún wọ́nà láti rí i pé àrímú mí náà ni àní lárúdì kíkan lábẹ́ ẹlẹ̀ lẹ́yìn tán láwọn fún alómìnira rọ àfi kí wọ́n mọ ọwọ́ náà kọjá páwọn náà làwọn ọmọ wa bá wa yọ lọ́nà tó ṣe pé ìjọba láta náà láta àwọn ò ní access sí ká mọ iye epo tí wọ́n ń yọ jáde àní ní access sí iye gold tí wọ́n máa ń wà jáde iye tí wọ́n bá powó wa náà lówó wa wọ́n sì wá àwọn nǹkan tó jẹ́ pé fèrè làwọn atẹ́gùn tí wọ́n bá ti fẹ́ sí ni ó mú jáde àwọn ni wọ́n fi kò ní ká wọn láyà bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ ní gbogbo olú mùsùlùmí àgbàlá yìí àfẹnusọ́lọ̀ wọn bá sàmù. kí ni tó ṣe wá onáà ni alwahan hubbu dunya wa karahiyatul maut ilé ayé tá a fẹ́ràn tá a sì kórìíra kùnà ni. òyìnbó ti mọ̀ yín pé tá a bá ti ẹ̀sìn wa mú àwọn ò lè borí wa láéláé. tá a máa ń láṣẹ tó wà nú ẹ̀sìn wa tá a wá ní ọdẹ apẹ̀rin lójú ọdẹ apààyàn. torí ẹ̀ lé wa jìnnà sẹ́sìn wa wọn ò dáhùn mùsùlùmí ọkọọdún mẹsìn wọn rárá ẹni tó dé èèyàn yẹpẹrẹ jù lójú yín lẹni tó bá kẹ́kọ̀ọ́ ẹsìn Islam bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni láwùjọ wa èmi tó mọ kẹsì lọkọ science and technology tẹni kẹsì lọkọ kìnní kan ó ti lọ England ó ti lọ kìnní wọn ò kó ti di màláìkà ó kò díẹ̀ tó di màláìkà fa ìwọ wa ń kọ kíó kíó kíó ó ní kíó kíó lọ gbọ́ ah, tó. la hawla wala quwwata illa billah ara ń tẹ́yìnbó ṣe sí ní lànà wọ́n bá àwọn èèyàn débi táwọn bàbá bá ń tọrọ pé ẹ̀mí ọ̀tọ́rọ̀ mẹ́ta ń tẹ́tẹ́ ọmọ ẹ̀kọ́ tí ó kéwù kíni àlọ́ mọ bí àkántáǹtì bí lọ́ọ̀yà àbí bẹ́ẹ̀ kọ́ ni bí chief engineer bí kíní àmọ́ sí ẹ ìmáàmù ìmáàmù ẹ ṣe ìmáàmù tí wọ́n fẹ́ fi ìmáàmù ṣe káyì fún ìmáàmù lágbóolé tó ń bì la hawla wala quwwata illa billah òyìnbó wa kókòrè rẹ̀ kọ́ ìsìn kó táwọn èèyàn lọ́kàn òkòtò wọn lọ́kàn wọn ìfẹ́ gbọ́ kódà wọn lórúkọ oríṣiríṣi táwọn máa fi pẹ́ni tó ń pẹ́pẹ́ ìsìn tó bá lọ sí mẹ́tìrà ń bẹ̀ yẹn tó fi dórí Sudan wọ́n máa pè é ní derwi derwi àwọn darawi nínú àwọn Saudi àwọn Kuwait àwọn Qatar wọ́n ẹni tó bá ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó ń tó mójú lẹ́sìn mọ̀tọ́ wà wọ́n sì máa pè é nù sódà ìgbẹ́ tí wọ́n ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kódà àwọn olùmọ̀ nípa ẹ̀sìn gan wọn ò ní fẹ́ kọ́ máa wọn náà kọ́ ń pẹ́ ẹ̀sìn torí wọ́n àbùkù ti ń ka wọn kọ́ mọ́ bàbí kọ́ máa wọn òyìnbó ti mọ̀ yín pé tẹ́ kò sẹ́ni tó lè wí yìnyín wà láàyè torí ẹ̀ wọ́n á kó kórìí rẹ̀ sìn ẹ́ sìn lọ́kàn wọ́n túmọ̀ pé tá a bá ṣọ̀kan kò sẹ́ni tó lè borí mùsùlùmí tá a ṣọ̀kan ní kọ̀dájú ìwọ ní ìtọ́ jẹ́ mùsùlùmí tó bá jẹ́ lárúbáwá lárúbáwá wọ́n mọ̀ wọ́ nígbà tí wọ́n jẹ́ lárúbáwá wọ́n mọ̀ wọ́ àwa tá a jẹ́ lárúbáwá pé kí la já mọ́ gbọ́n ìsìlámù gbàgbà dé lùwà náà rí àwa náà sáyé ṣe lárúbáwá àwa náà ní máa wú lárúbáwá fún mi lárúbáwá fún mi. irú eléyìí wọ́n ti da wàhálà ju wa wa àti ẹ̀wá ka ìsìláàmù yẹn fún ma bíi bọ́dà kálukú bọ́dà lu rẹ̀ lọ́kà kù òní wò pé mùsùlùmí lélẹ́yìí bọ́dà rẹ̀ lọ́mọ after all òye kan máa lu yìí subhanallah torí ẹ, gbogbo àwọn kan lóyìnbó rí kọ́ nínú àwọn àmì gbẹ̀ndà àlùkìyàmà tí ń ṣẹlẹ̀ tó sì máa ṣẹlẹ̀ òun náà ní rírí ilẹ̀ kílẹ̀ ọmọ àrí ń ṣẹlẹ̀ yóò sì máa ṣẹlẹ̀ nínú rẹ̀ ní alqabd tí sọ̀yàn ló kò kọ́ mọ́mọ́ bí tó kò dín wa nínú àmì gbẹ̀ndà àlùkìyàmà tí ń ṣẹlẹ̀ tó sì máa ṣẹlẹ̀ nínú rẹ̀ ní almasx kọ́lọ́ ó yí ẹ̀dẹ́ yẹn padà sí ẹranko ń ṣẹlẹ̀ yóò sì máa ṣẹlẹ̀ ọlọ́run bá máa fi fi yà jẹ àwọn ẹni tó bá takò tiẹ̀ nínú àwọn àjọ anábì sallallahu alaihi wa sallam látàrí àwọn ẹ̀ṣẹ̀ káàtì máa tún gbẹ́sẹ̀ yẹn hàn ní máa ti sábà bí rẹ̀ bẹ́ẹ̀ bí kí wọ́n máa mutí kọ́ máa fi hàn bí kí ọjọ́ pé ọkùnrin ọmọ wọ sọ àríyà bí kí wọ́n máa ṣe zina bí kí wọ́n ọjọ́ pé kẹ́tẹ́ ni wọ́n máa ta bí kí wọ́n máa wò òkú wò bí kí wọ́n máa ṣẹ̀ṣẹ̀ kú ṣe bí ọkùnrin bọ́kùnrin lò bí obìnrin bóbìnrin ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó wà nínú Mu'jam fi imaamu Tabarani rahimahullah láti ọ̀dọ̀ Sahal ibn Sa'd قل سيكون في آخر الزمان خطف وقذف ومسخ nínú tó ṣẹlẹ̀ níparí ayé òun náà ní pélé ọmọ àrí àìmọye wàláhì láàrin títì lọ́sàn gangan ọkàn rí sílẹ̀ yanu ó gbé gbogbo nǹkan tí ń bẹ lórí rẹ̀ nù àìmọye tó ti ṣẹlẹ̀ àìmọye tó ti ṣẹlẹ̀ láwọn lóyìnbó àìmọye lọ́sàn gangan ó sì rí tó gbé gbogbo odidi ìlú mi tẹ̀lé ni wọ́n ń pè ní ilẹ̀ orí bákan náà ìsọnilóko táì mọ ibi tó kò sí wáyọ̀ máa ṣẹlẹ̀ ọkàn wọ ibi kan lórí kan da òkò bọ kókó ọmọ lílé ọká kí ni mo ṣe ìta ni mo ṣe ọ̀daràn ní ọ̀nì bákan náà alimẹ́sà ka yí ẹ̀dẹ́ yẹn padà láti yẹn kọ́ dẹ́lẹ́dẹ́ láti yẹn kó di ọ̀bọ ṣùgbọ́n ru wọn gbogbo ẹni tọ́lọ́ máa ti ní kí ròyìn ṣẹlẹ̀ sí kò lè lo jíjọ́ mẹ́ta lọ láyé tí fi parun tọ́lọ́lọ́ òní tí tún bímọ yóò jẹ́ èèyàn ọ̀bọ kí ló dé tẹ́lẹ̀ yóò fi ṣẹlẹ̀ Ànábì ní ìdá bọ́hárọ̀ tí màáṣe nígbà táwọn nǹkan èròjà orin tó bá ti kọ́ gbayé kan àwọn tí wọ́n máa ti sábà bí àwọn fìtínà yìí alujad tẹ̀kẹ̀rẹ̀ agogo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ walqinad àtàwọn jìtá àwọn àwọn dòjé nígbà tí gbogbo wọn bá ti ń yọjú واستحلت الخمر táwọn èèyàn bá tún fi kí wọ́n sọ tí mímu dẹ̀ tọ́ nígbà yẹn àwọn àdánwò yọ ṣẹlẹ̀ Abu Nu'aym ó gbé ẹgbàá wọ̀rọ̀ jáde nínú tírà rẹ̀ akhbaru as-sahal látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma wala nabi sallallahu alayhi wa sallam sọ pé la yabitanna aqwamun min hadhihi al-umma òun fọlọ́n búra páwọn kan nínú ìjọ yìí ó sùn lọ́jọ́ kan o ala ta'amin wa sharab lẹ́yìn tí wọ́n ti jẹun tó tán mú mi tán wàlẹ́hùn fayosbẹ́hù wọ́n wá jí sáyé wọ́kọ̀dù mọ́sẹ̀kù tọ́lọ̀ ti yẹ da wọn padà kéèrà dẹ́tẹ̀ ni wọ́n fana ṣe yẹ kí wọ́n dọ̀bọ̀ àtẹlẹ́dẹ̀ anájú ló ń fọlọ́ ń búra kó yọ ṣẹlẹ̀ adé ti fẹsẹ̀ rìn lẹ̀ nínú àwọn àmì eléyìí tó ti ṣẹlẹ̀ tó ti máa ṣẹlẹ̀ òun náà ni pípọ̀ tó wọ́pọ̀ owó ọ̀pọ̀ owó níbi pé lẹ́bàá àti ṣe èyí ó sì kówó lọ́kùnrin rẹ̀ nígbà lọ́wọ́ rẹ̀ nínú àwọn àmì tó ṣẹlẹ̀ tó ti máa ṣẹlẹ̀ òun náà ni taslimu khassa kéèyàn máa sálámà sẹ́ni tó mọ̀ nìkan ọ̀fọ̀sí wò tìjára kíkára kátà ọgbà yìí kan ọ̀kọ́tà ilà arham àti kájà fún ẹbí nínú àwọn àmì tó tẹ̀lé tó sì máa tẹ̀lé mi àdìsí fi hàn látọ̀dọ̀ abdullahi bin mas'ud radiyallahu anhu anabi ni inna bayna yadi sa'a nínú àwọn àmì tó tẹ̀lé tó wájú gbẹ̀ndẹ̀ alqiyama taslimu khassa òun náà ní fáwọn èèyàn òun sálámà sẹ́ni kan àfẹ́ntọ́ bá mọ̀ وفسوء التجارة سرقتا يؤتي طرفك لي حتى تعين المرأة زوجها على التجارة تتي تبن يؤتي زماء نقول لا لولي كاركتا وقطع الأرحام إذا كنت يبقى وشهادة الزور أليك وكتمان شهادة الحق أليه دوام دوامة وظهور القلم يجيق ويوتق يبقى عليك لما وامي قلنا القيامة كيكيكي إليه تنسلة تنسلة تنسلة قلنا اختلال المقاييس ọ̀rọ̀ dàrú o gbogbo ètò gbígbé ayé ò ti dàrú torí ẹ àwọn òpùrọ́ ló tí wọ́n máa gbọ̀rọ̀ wọn wọlé wọ́n máa kó òótọ́ ni wọ́n sọ tó lòdì ló bá ti sọ̀rọ̀ wọn náà ah, sọ àtàkùn máa rẹ̀ dà oníjàmbá ni wọ́n máa bọ̀kà tán oníjàmbá wọn máa fowó sọ oníjàmbá wọn máa fòbí sọ wọ́n tún máa àwọn èèyàn lásán lásán àwọn èèyàn jáde jáde rádaràdá tí ò wúlò àwọn náà máa tètè ògbésí ayé àwọn èèyàn ní ti ṣẹlẹ̀ láyé nù nígbà tó lókòkòrò bá jẹ́ kò ní darí ìlú tó ló gbúrọ̀ tó jẹ́ kò ní darí orílẹ̀-èdè sẹ́wọ̀n fún àfikún lọ́wọ́ sàmì bákan náà àdìsí Abu Hurairah lọ́tọ̀ kàtẹ́lẹ̀ yìí anábì ni sayati ala an-nasi sanawatu khida'at àwọn ọdún ẹ̀sà jẹ́ ń bọ̀ يصدق فيها الكاذب القرآن وما كل لدد ويكذب فيها الصادق لدد وما كل قرآن ويؤتمن فيها الخائف ونجام وما فقطاو ويخون فيها الأمين أني فقط وما كل نجام وينطق فيها الرويبضة أما الرويبضة لكو جوا مكبين وعوين يصرون قيل وما الرويبضة واني وعن النبي تاني جا قال الرجل التافه إن الله سنجاتي الشافع yàtẹ̀kẹ́lẹ́mù fi amúre làámà sẹ́kọ̀ ni wọ́n máa sọ̀rọ̀ nípa gbogbo àlùmà tí wọ́n máa darí gbogbo ìjọba. ìbẹ́ yìí náà ni ìbẹ́ yìí náà wájú ológogoro lẹ́yìn àgídí wa wọ́n ní ẹ̀mú yẹn àgídí wa lágbo lẹ́yìn. ẹ bá mú bàbá ìdè o oní ọba dé fìlà ọba jọyàn gbogbo yẹn bá ní wa ah, bàbá tó yẹ máa kú sójú ọtí nì ẹni tá a nínú ọkùnrin mẹ́ta ọkùnrin mẹ́ta ń di ká mọ̀ gbogbooro àbọ̀kùnrin mẹ́ta ń di pé làákà ìpè ọ̀nà ìtawà sáà nìyí a ajẹ́pẹ́ ẹ̀lẹ́nì kankan lágboolé yín àmúwásán ghayru ahya òkú ni wọ́n lágboolé yín kò sẹ́mi lára wọn irú wọn náà ni irú wọn ló kún bíi pé ká máa ká máa tètè òjọba bákan náà nínú àwọn àmì ìgbéǹde alqiyam aha ṣé báwo ló ní jama ẹ rí i pé gbàtà nàbì sallallahu alaihi wasallam sọ pé nínú àmì yẹn òun náà ní kọjá yìí pé ẹni tó tó kúrọ láàmú pè lólódodo news wo là á máa gbọ́ tọkàn á máa balẹ̀ tẹ̀bá ti gbọ́ BBC kékeré ní àwọn aṣòdodo kọ̀dájú kọ̀dájú ló ké káfíìrì afúlán sọ̀tẹ́sẹ̀ lọ́dọ̀ tiẹ̀ ìwádìí ti fi hàn ní ìsìnkú àìmọyéró wọn máa pa fún wa gbọ́dọ̀ tí wọ́n ní fi hàn BBC ọ̀ oh, authentic source that's it malaika source. ثم قال له يجب ان تكون اذاعه القران بالمملكه العربيه السعوديه القران ستيشن نسا وجيكا فدا فون بان انكو وان ني سوسي انكو اذاعه ابي ده قال انكو اذاعه القران اذاعه القران كو اذاعه الحديث ني اما بي بي سي فويس اوف امريكا فرانس انترناشونال انه ما اقعد mọ́tíkàlù wọn ni yẹ́ẹ̀s orí ni ó ti gbọ́ ti ń dà wá láàmú pọ̀. bákan náà ẹ rí i pé láyé lónìí àwọn tí alẹ́ ní náà wà lọ́wọ́ wọn báyìí nínú àmì ìgbéǹde àlùfíà mi tó bá pé irú àwọn condition tó gbọ́dọ̀ pé lọ́dọ̀ sáàrò olórí kó tó so lórí tí ìsìláàmù mú wá là máa ń lò ní. Ah! ẹ rí pé gbogbo àwọn tí ń ṣèjọba gan inú àyù àmì náà sì wọ́n wà bákan náà nínú àwọn àmì tó ti ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ òun náà ni àwọn ọlọ́pàá àrọ̀lé ayé àwọn ọlọ́pàá àrọ̀lé ayé torí pé tí ayé bá ń lọ sópin àbòtí ó ti pọ̀ jù débi báwọn ẹni tá a gbé tá a fi sípò kó ọmọ gbófinró kó ọmọ mójútó ààbò òlu àwọn gan-an lalábòsí ọkọ̀ nínú wọn àwọn tó yẹ kó ọmọ mú àwọn kà àwọn ọ̀daràn àwọn gan-an àrọ̀ nínú wọn àwọn náà máa ti ẹgba fáwọn èèyàn láì níbi wọn máa lù wọn kónkó lórí gbogbo eléyìí ọsẹlẹ títí ṣẹlẹ̀ nílùú àwọn mùsùlùmí gan anábì ni yakunu fi akhir zaman tó bá di ìrọ̀lẹ́ ayé rijalun ma'ahum siyas ẹ máa ra àwọn ọkùnrin kan tó wọn máa kó ẹgba dání ka'annaha adnabul baqar àwọn ẹgba yóò tóbi wọn dàgẹ́ bí rùmàlù wọ́n dàbí irú màálù mo rò pé akiri nàìjíríà náà báyìí ẹ̀rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́pàá wọ́n pè lọ́lọ́pàá nítorí pé kóńdó làwọn máa mú ká ó ń kóńdó ọlọ́pàá ni wọ́n tẹ́lẹ̀ ọ̀pá yẹn máa gùn bíi tàwọn fúlàní ó sì wà nílẹ̀ lárúbáwá dìsìn nírú mẹ́fù sọ́ngbà ya wọ́n dún kóńdó kóńdó yẹn náà máa mú lọ́dọ̀ ẹ pé kò ní gùn jù wọ́n bá nà máa èèyàn mọ̀ bíi tára kù sí. kí ló bí kóńdó níta di ti sọ ọ̀nà fa ẹ̀rí pé kóńdó bí irú màálùú gan ni wọ́n nàmáyà èèyàn pò wọ́n sí o ó tún wá ṣẹlẹ̀ wọ́n rí kóńdó gan kọ̀fẹ́ tó má wọ́n lọ wá kòfókò kòfókò tó nípa tẹ́lẹ̀ sọ́jà àlámàtí máa mú kòfókò ká kí ló dé láwọn èèyàn gbọ́rọ̀ à ẹ̀yin gẹ́gẹ́ bíi bàbá wọn ẹ máa wá lu àwọn ọmọ yín lọ́jà lè bẹ́lẹ̀ ní ìsìnkú lọ́wọ́ kí gbogbo èèyàn ọmọ ọ̀dọ̀ rẹ ni wọ́n ní nígbà tó ti kíkọ̀ tẹ́sìn gbàgbọ́ pé gbogbo dáǹsì à ń ṣe pamọ́ ni ó ti ẹ̀tí wá débi fáwọn ọlọ́pàá gan tó mú kòbókò lọ ní ìsìn o àjàjà àwọn tí wọ́n máa láwọn ń sin àwọn tí wọ́n máa fọn fèrè tẹ̀lé o àwọn ń sìn wọn wọn àwọn ọlọ́pàá ti máa wọ mọ́tò wíìn wíìn wíìn ẹni tí wọ́n kó ẹgbàá dání wọ́n tún máa ṣe sáwọn ẹ̀kọ́ ọba ti sọ́ra kí ló ṣe fún ọmọ rẹ aláìlẹ́kọ̀ọ́ náà ti sọ ọmọ rẹ òtún fẹ́ gbá dẹ́rù gbà àgọ̀ ẹ̀yin làná ti ń gba olè kọ́ sọ́ra bí ọ̀wọ̀ kọ́ pàṣẹ ọlọ́pàá ti fa tóra burúkú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pọ̀ máa gbọ́ ìwọ ọlọ́pàá bàbá sọ́jà tó mú kóbókó ká ẹ̀yin làdí ti ń ba olè inú àpẹẹrẹ gbẹ̀ndẹ̀ alkiyama ẹni fetí yín anabi ni àwọn èèyàn kan yọjú nírọ̀lẹ́ ayé àwọn ọlọ́pàá nù wọ́n mọ̀ kú ẹgbẹ́ dání ẹgbẹ́ àwọn dà jẹ́ bí irú màálù yakutu nàfi fọ́kítìlá wọ́n bá jáde lábẹ́ màdùmá inú ìbínú ọlọ́run ọjà dé wọ́n yẹ ruuxu nàfi kọ́bọ̀bì wọ́n bá sì ń padà bọ̀ rọ̀lẹ́ inú ìbínú ọlọ́run náà náà láti níbi ọ̀wọ̀ kọ́ pàṣẹ ọlọ́pàá ń tìfá títẹnu ìbínú ọlọ́run lálọ ìbínú ọlọ́run lábọ̀ la hawla wala quwwata illa billah ilé ìjẹba tó nínú ẹgbàá wa mi anábì tẹ sọ nípa àtúbọ̀tá wọn onísẹ̀nsẹ́ni min ahli an-nar oríṣi méjì ń bẹ nù àwọn ọmọ náà lam arahuma ìrírú wọn ìrírú wọn nínú náà. àkọ́kọ́ qawmun ma'ahum siyam àwọn èèyàn kan ti máa pẹ́ gbà dání tẹ́ adná bil baqar láwọn ìgbà tó tóbi bí irú màálù yadribuna biha an-nas wọ́n máa fi ń ná àwọn èèyàn àwọn èèyàn àyè wọn burú já inú náà tọ́ba kò túmọ̀ sí pé wọ́n ti sọ pé wọ́n wọ náà kí wọ́n wá lọ gbẹ́yìn ilẹ̀ fún wọn kó rí ọ̀nà o tọ́ra rẹ o. wa nisa'un kasiyatun 'ariyat àwọn oríṣi kejìlá àwọn obìnrin pé pé wọ́n wọṣọ sọ́rùn ṣùgbọ́n ìhòòhò wọn wà àrí wọn àbá àrí wọn àrí wọn wọ́n pọ̀ láwùjọ àwọn ọ̀daràn àwọn kò ní sàlùbáríkà àwọn ọmọ abú tí wọ́n ń wò sínú rẹ̀ ń dùnnú títí rẹ̀ ń le ó ń ranù àwọn ọmọ òfo anabi sallallahu alaihi olóhùn ríru wọn rí ní ìyà burúkú tí wọ́n jẹ nù náà kàtìyà àtọ̀nbẹ́lọ́rùn ọ̀daràn àríyá ṣùgbọ́n ìwò wọn wà á ti mọ túmọ̀ rẹ̀ láyé ìṣèjì fáwọn lẹ́lẹ́ hmm. ó lè lọ wọ kíní kan lẹ́gẹ̀ẹ́ yóò gbé sára ní òfun ara aṣọ yọ́rọ́yọ́rọ́ sọ pé bí àṣẹ ẹ̀sẹ́jì iná wọ̀ sí ẹ wàá jáde síta gbogbo àwọn olórí ibú àwọn náà tún máa pèsè fún ní mẹ́sàn-án mẹ́wàá pé yẹ́ẹ́ ẹ̀ máa ń yan ọ̀yẹ̀ yín o ẹ̀yin làwa ń wo la hawla wala quwwata illa billah irú ọ̀daràn lọ́daràn pè torí ẹ̀ mumilatul ma'ilat wọ́n á máa máwìn èèyàn sẹ́rí sọ́dọ̀ wọn àwọn náà sì ti lọ́ra wọn àwọn ti lọ́ra wọn ò ní rìn dọ́gba wọ́n máa rìn sẹ́ẹ̀dì ni wọ́n máa sẹ́rùn wọ́n máa sẹ́ẹ̀dì wọ́n máa àwọn èèyàn náà máa wò wọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣe làwọn náà máa sọ̀kọ́ yòté àwọn náà máa ṣe wọ́n máa sọ̀rọ̀ gbígbé bi. àwọn forí ba yín rìn. rògbòsò húnà ka islamati bọ́ọ̀tì nàìjíríà anábì lórí wọn ọ̀nà ẹ̀gẹ́ bíi àwọn kí ẹ̀yìn àwọn ràkúnmí àbíké méjì méjì lẹ́yìn kíkéyàn ọ̀lọ́ àwọn tó bá lọ bá wọn fáàmì irun kan wọ́n tún gẹ̀ àbí wọ́n ní gẹ̀ wọ́n gẹ̀ jẹ̀ǹjẹ̀ báyìí ní irun orí rẹ̀ wọ́n gẹ̀ torí àwọn sọ pé no èmi ìlẹ̀ fomi kárí o kí lomi náà fẹ́ ṣe lórí ọ̀daràn báyìí la yadkhulna aljanna anabi ni wọn ni wà aljanna wala yajidna rihaha fún ọtí ẹni gbóòórùn rẹ̀ ǹjẹ́ yẹn ò ní gbóòórùn kó ló ń ṣe wọ wa inna rihaha ليوجد من مسيرة كذا وكذا àti pé ibi tó oorun àlìjáná باي باي. wọn yóò dìnà tó báyìí báyìí báyìí eléyìí ẹni tá a fẹ́ dúró sí lónìí nípa pé amẹ́nubà àwọn àmì gbẹ̀ndẹ̀ àlùkìyàmù àwọn àmì kéékèèké tó ti ṣẹlẹ̀ tó ti tán àtúwọn amẹ́nubà àwọn àmì kéékèèké ti gbẹ̀ndẹ̀ àlùkìyàmù àwọn àmì tó ṣe pé ó ti ṣẹlẹ̀ ó sì ń ṣẹlẹ̀ kò sì yé máa ṣẹlẹ̀ abẹ́lẹ́ ọba ẹlẹ́dàá wa kó sàlékún ìmánì wa ọ̀ràn wa lọ́wọ́ lórí àtijọ́ kan nínú àwọn ẹni tó ṣe pé ìgbàgbọ́ wọn nípa wọn sì máa ṣiṣẹ́ lẹ̀ di ọjọ́ gbẹ̀ndà alùpùpù ọjọ́ tí owó oníṣẹ́nìkan láǹfààní tí ọmọ òṣìṣẹ́ tó ṣèyàn láǹfààní àyàfi ẹni tó bá gbé ọkàn tó máa wá pàdé ọlọ́run ọba wa abẹ́lẹ́ kó forí jùn wa ká tó kú kó forí jùn wa lẹ́yìn ikú wa kó ṣàánú wa lọ́jọ́ gbẹ̀ndà alùpùpù سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك you. Thank you. ta ni ó mú lọ. kí ni ganan ìgbà ó ní. Thank you. yóò fi lè mú ọmọ rẹ̀ lọ sí ọ̀pẹ̀tò pé kí wọ́n bá wọn yẹ̀ wò pé ṣé ìbálẹ̀ rẹ̀ sì wà ń bẹ̀ torí pé wọ́n fẹ́ sùn sí náà kan. eléyìí ò ní ìdíjà ìṣẹ̀ mọ́ ọmọ lọ sọ́sí nítorí pé ìsọ̀yàn di nǹkan àmọ́ bọ́ sí wọ́wọ́ láì kò nídìí kan pàtàkì kò ní tùmọ̀ torí ẹ̀ ìyá rẹ̀ àbí abóbìnrin míì wọ́n lè wò ó lẹ́yìn náà èèyàn ṣe zina kìí ṣe balẹ̀ lásán lẹ́ni sára rẹ̀ mọ̀ pé ń ṣe zina àbí ń zina wọ́n bọ̀ sí bọ́sí pé àkókò ọmọ bá yín bọ̀ sí àwọn kẹtẹ́ lè fi dá àmọ̀ pé ń ṣe zina pọ̀ so abukata kíkẹ́ mọ́ ọmọ lọ́tọ́ sí kíkẹ́ abọ́ òwò àbí kẹ́nìkan gbọ́n ti ẹ̀bọ́ òwò torí kí wọ́n lè bá àmọ́ bí ń ṣe jùlọ àbùkátà. pápá jùlọ nígbà tá a ti mà wípé ìbálẹ̀lẹ̀ já láì jẹ́ pé obìnrin ṣe zina àwọn sábàbí oríṣiríṣi wà kò lè mú kí ìbàlẹ̀ ọjà láì ṣe zina bá sì gbọ́ bí tó ní béèrè sí béèrè pé kí ni ìdájọ́ kájọ olóńgbò Islam ọgbà kájọ olóńgbò nítorí pé olóńgbò ń bẹ nínú àwọn ẹranko tó ṣe é pé wọ́n ní eyín gangan rírà àti títà kọ̀tọ́ kọ̀tọ́ wípé ká ra àti ká tà ní olóńgbò kò burúkú ọ̀bùn àbí kó rí e tí wọn bá bùn bàbá ó rí e níbi tí ó ti hàn kókò lóluwà kò sí wàhálà nítorí pé ẹranko tó lọ́n ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ ni tó owó rẹ̀ náà ń kọ́ yọ di èèwọ̀ inna Allaha idha harrama shay'an harrama thamana àkókò làkókò tahajjud lóru àtàhàjòd ọ̀nà ni sọlá ti ta àjí ṣe àjí kó tó di pa ṣe àti sùn àti òjì. tó eléyìí kò sígbà tẹ jí lẹ́yìn oorun tẹ ṣe tàhàjòd tí ọ̀gẹ́ ta àjí. mọ́tò máa ń béèrè àkókò lọ́lọ́ lájú láti máa jí ṣe àpọ̀dà lóru ìgbà tó bá di ìdá kan nínú mẹ́ta ti gbẹ̀yìn nínú òru ńlá àkókò tó lọ́lá ìyẹn ni pé ẹ sì rú ìgbà tó ń wọ̀ sí ìgbà tí àlùfáàjà rẹ̀ ń yọ wákàtí mélòó ẹ wàá kún sí ọ̀nà mẹ́ta ẹ wàá mú ìpín méjì àkọ́kọ́ ẹ fi iye wákàtí rẹ̀ kún ìgbà tó ń wọ̀ ajẹ́pẹ́ láti gbà yẹn dìgbà tí àlùfáàjà rẹ̀ ọ̀yọ́ òun náà làkókò tọ́lọ́ láti tọ́ yẹ kẹ́ ẹ máa ṣe àtàhàjù àmọ́ kò sígbà tẹ̀ ṣe tàhàjù tí tahajjud torí kì í tiẹ̀ ni pé ó ti sùn ọwọ́ àti ṣe sọ̀láàtì ọwọ́ yẹn kò sùn níbi aago mẹ́jọ àbọ̀ ọlọ́run jí ọlá aago mẹ́wàá ó ṣe sọ̀láàtì kí lórúkọ rẹ̀ tahajjud. wọ́n ní sáwọn lè máa kópa nínú bò ẹgbẹ́ ti ṣèbéèrè léyìn àti ṣàlàyé fún yín. wọ́n ní sáwọn lè lo kàlẹ́ndà hijra nínú gbogbo táwọn bá fẹ́ ṣe dáadáa ẹ lè máa lo kàlẹ́ndà ìsìlámù gbogbo ìjọba fẹ́ nítorí pọ̀ náà lọ́yẹ ká máa lò ṣùgbọ́n ìgbà míì kò lè ṣeé lò nípa bí àwùjọ ti ṣe fira rẹ̀ bẹ́ẹ̀ nìkan dá lè ṣẹlẹ̀ o lè má ràn ọlọ́run kó fún yín lówó oṣù pẹ̀lú kàlẹ́ndà ìsìlámù bí skul nìsín àsìkò tí ẹ̀yin bẹ̀rẹ̀ ṣẹ́ kí ẹ ti kàlẹ́ndà ìsìlámù lẹ̀ wò gírígórí alẹ́ wò tẹ́ fi bẹ̀rẹ̀ sẹ́ ṣùgbọ́n ló sọ ajẹ́ pé ìgbà wọn wò tó fi máa san oṣù fún wọn kò ní tó máa ń pẹ́ iṣẹ́ nǹkan látòkè rẹ̀ nígbà tá a fi pọ́ bẹ̀rẹ̀ sùkúù kàlẹ́ndà ìdúrà la lò bàtà pé wọ́n gbà sí mi kàlẹ́ndà ìdúrà ni bàtà wọ́n wọlé padà kàlẹ́ndà ìdúrà náà ni kò bá ní sùn. bàbá ti kú ìyá ló kù ṣé ìyá lè fọmọ lọ́kọ ìyá ò lè fọmọ lọ́kọ láíláí àmọ́ ìyá lè fa ọ̀rọ̀ ọmọ lẹ́nìkan lọ́wọ́ wọn fi lọ́kọ yóò fà lọ́kùnrin lọ́wọ́ a sì ti mọ̀ pé tí bàbá bá kú bàbá náà ní kú bàbá tó kú yẹn tí kò ní fámìlì tí kò lẹ́gbọ̀n kò lábúrò kò lọ́mọkùnrin tó bá ti lẹ́nìkan nu gbogbo àwọn ilé àwọn yóò fi lọ́kọ kéde màmá màmá ti wọn ọlọ́run fà lùbáríkà sí i nípa ń fìyàn lọ́kọ ìyá kọ́ ló ń fìyàn lọ́kọ ẹ̀hẹ́n tí yá mi ọ́ wá lọ sọ́ra rẹ̀ bí nǹkan kan lágbólé tó yarí kanlẹ̀ gbọ́n wọn fọmọ fún ọ tí wọ́n ló fi fún tẹ́lẹ̀ náà ni. ẹnìkan ti gbọ́ ikú apá kan nínú àwọn olùmọ̀ Islam gẹ́gẹ́ bí imáàmù Ibn Jarir at-Tabari àti imáàmù Suyuti wọ́n ṣàṣìṣe nípa pé wọ́n fún ìgbẹ̀yìn ilé ayé ní déètì òun á sọ pé ńgbà tó jẹ́ pé àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ wọn náà lòdodo fún wọn gbà tí wọ́n ṣàtìsẹ́ bákan méjì ni ẹni tó bá ń sọ báyìí ẹni kó pa ìmọ̀kan ló ń dà á láàmú tẹ̀ ṣàlàyé fún un bálùkùránì ti sọ pé nìkan ọ̀ma àfọlọ́ bísúnà ti sọ pé nìkan ọ̀ma àfọlọ́ tó bá yé ó súnmọ́ kọjá pípa ìmọ̀kan yẹn kọ́ gbọ́n nù àbí kó sì jẹ́ pé onífẹ̀ẹ́ nù ni onífẹ̀ẹ́ nù ìbáwí lòun fẹ́ tẹ bá bá wíkẹ kan lábùkù ó ṣe ṣe fọmọ àwọn ààrẹ àbí kó sì jẹ kó rírì ò pé nítorí sì dájú nípa ẹni tó rírì ò pé àwọn àyè kan wà náà tí wọn lè mú lọ láwọn ilẹ̀ Yorùbá wa yìí wọn lè mú lọ sáró fún ọyẹ ọpọlọ rẹ wò gbádùn tí ìbá wa ṣe ti dìrín ọbọ ẹnìkan sọ pé ilé ayé ó ní ọdún five hundred lẹ́yìn tọ́lọ́ ti rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam a sì ti wà lọ́dún one thousand four hundred and forty six four hundred and forty six lẹ́yìn ìgbà tọ́lọ́ ti rán nàbì àbí forty nine lẹ́yìn tọ́lọ́ ti rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam ayé ò sì parí ìwọ́n sì sọ pé ẹni tó sọ pé ó parí láti five hundred òdodo lọ́rọ́ rẹ̀ tẹ́lẹ̀ ń gbádùn ẹ̀yẹ kọ́ lọ sáàrò torí pé akẹ́kọ̀ọ́ kéṣe láyé la wà á má nìsín lọ́dọ̀ tiẹ̀ àbẹ ẹkọ ni bó la ti wà àti wà lálùkì yá mọ̀ ní kò gbádùn ẹ̀yẹ kọ lọ sáró yàtọ̀ sí èso ń sọ lóògùn sè nígbà àwọn tó bá fẹ́ fẹ́ra wọn nísìnyí kọ́ kọ́ lọ sáró wọ́n mọ̀ bá a máa jà náà fi máa ń tó bá jẹ́ wèrè nù wọn lẹ́yìn tó bá ti bẹ̀rẹ̀ jẹ́ kọ́míṣánná wọ́n máa dilẹ̀ pé mọ́tò yẹ káwọn sọ̀ ń gbà mí ńlá ní gbogbo ẹni tó bá ti fẹ́ra wọn lóògùn sí ètò wọn máa lọ sáró wọn máa lọ sí kìnní wèrè pọ̀ ń bẹ̀ tó bá ní. àbúrò wọn á tó gbogbo ara ṣètì rẹ wèrè nígbà tó ọ̀rá yìí tán lọ ọ̀rá yìí mà lọ́pọ̀lọ́ rẹ ọ̀fẹ́ ṣiṣẹ́ bó ṣe yẹ mọ́. àmọ́ bí ẹni tí ń sọ ọdún pé hàn etí ẹnìkan tó ti sọ pé ayé ti yẹ kó parẹ́ láti nine hundred years ago tó lóòótọ́ lọ̀rọ̀ rẹ̀ tóun sọ tóun wò pé àti wàhálà kìí àrùn àwọn arò wọ́n gbà lálejò ńbẹ ọlẹ́ni tó ti níyàwó àbótí lọ́kọ tó tún wá ṣe zina kété tó bá túbá sọ́nà lè gbà bẹ́ẹ̀ ni yóò máa túbá títí títí tí tó fi filẹ̀ ayé lẹ̀ túbá dídọ́ gbé náà pé àmì yóò máa bẹ táṣẹ́lẹ̀ mẹ́kíà lábẹ́ bọ́lọ̀mbà ti ṣe fẹ́ tó bá fẹ́ kókó jíya rẹ̀ ẹgbàá tó máa ṣe fúru wọn bẹ́ẹ̀ nù jahannam tó bá sì fẹ́ láti forí jì kọ́ lọ sí àlùjáná kò sẹ́ni tí ó fi ọlọ́run léèrè ilé ìjàbù ti jẹ kọ́mọ tọrọ àforíjì bó tilẹ̀ jẹ́ pé inú náà jahannam wọ́n ní nínú tí ó máa yọ àwọn ọmọ náà lẹ́nu nínú rẹ̀ òun lòórùn abẹ́ àwọn zina iná gan ọ̀rọ̀ fa òórùn abẹ́ àwọn zina òsì ní kọ́ ọmọ náà gbádùn ọlọ́run dákun má jà á mọ náà torí ẹ̀ tó ń múra sí òun sínú rẹ̀ ń dùn kó ń ṣe sí náà ara tó tún dálẹ̀ fáwọn ọmọ náà ẹgbẹ́ rẹ̀ nù subhanallah. tọ́ wọ́n ní boko haram àti dawla islamiyya isis ní al àti Suriya àti al ní Somalia àtàwọn arúgbó ní Mali àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn afòfòsòfò apanipakúpa táwọn náà bọ́ sínú àmì gbẹ̀ndà àlùkìyàmù bẹ́ẹ̀ ni wọ́n bọ́ sí abẹ́ fìtínà abẹ́ fìtínà tá à ń sọ wípé àmì ni tó ti ṣẹlẹ̀ tí òye máa ṣẹlẹ̀ ìfẹ̀mí ṣòfò ìmọ̀ pa àwọn èèyàn pakúpa láì mọ kí ló dé tí ẹ fi pa yẹn láì jẹ́ kókó kí ni ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ tí wọ́n fi pa káṣọ kà wọn bọ́ sábẹ́ kò túmọ̀ sí pé tí wọ́n ṣe dá o wọ́n gbà láti ayé bì ètò wọn bá bà mí wọn wọ́n gbà lọ́la lùkìyà mi torí pé ọlọ́run ọbọ̀ gbà ká pààyàn lórí àìsàn ẹ̀mí ọmọ èèyàn ga jù bẹ́ẹ̀ ṣe ń pè lọ. èèyàn jẹ́ lè má mú fáwọn obìnrin àlùwalá rẹ̀ wá já tó lè fa obìnrin kan síwájú kọ́ máa bá sọ láti lọ àbí tó náà bá sálù aládé tó lè tó sẹ́yìn wọn nígbà tí èsèré ní sọ́láàt èsèré ní Islam kò sí ní tó burú pé kóbìnrin kan kò sí ní kò ní tí kò lọ fà ọ lọ fọwọ́ fà ọ mọ fà obìnrin olóbìnrin o ọmọ àgbẹ̀tẹ̀ rí káyìn sọ́láàt ni o ò ní fọwọ́ fà ẹni sọ pé ọ̀kan nù yín ọ̀kan nù yín tó bá dára ẹ lójú kọ́sílẹ̀ máàmù fẹ́ẹ́ mọ̀ kó wọn ò ní bọ́ wájú ibi tó wà náà ni bó tilẹ̀ jẹ́ pé wàá lọ ṣẹlẹ̀ ọ̀kan nù yín èèyàn méjì bá wọ́n bá ríra rẹ̀ tàbí òye hmm. lẹ́yìn náà ìwọ tó wà láàrin bẹ́ẹ̀ ẹ̀ kó fìtí náà lè máàmù obìnrin ìwọ tó wà láàrin kí ni kí ni tó dé tó fi mà fún ìwọ tó wà láàrin rẹ̀ rẹ́ lọ jẹ́ pé láti pìlẹ́jọ́ obìnrin ti lè máàmù ara rẹ̀ kí ni wàá là lẹ́yìn náà gómìnà dáṣọ láti rẹ̀ tí wọ́n lọ́ láti kó ṣe jàmáà gan lọ kí ni wàhálà àwọn ọmọ sùkú náà wọn máa sábà da gbogbo eléyìí lẹ káwalẹlẹ adúpẹ́ amọ̀sọ̀sọ̀ kó tó ató alò aláṣọ ọ̀ ató lẹ́yìn obìn nígbà tí èsì pọ̀ gbádùn. wọ́n lè yàn kí ẹ ṣe sọ́lá tábà ti pé kò ní ṣe sọ́lá tábà ti pé kò ní ṣe sáàtù máa pè lọ á máa pè lọ ni ẹ̀hẹ́n tó bá ti lóun ò ní gbọ́ kò ní tó àwà torí kò wá kọ́ wọ́ bó kọ̀ wọ́ náà onítọ̀ bá tọrọ àlùra wa lùlù ń bẹ ní ọ̀dà ẹ̀yọ̀ nílùú o mo rò pé yé ẹ sọ pé lùlù ń bẹ ní ọ̀dà sẹ́yìn fẹ́rù ó tún bà pé ó tún láàlùra wa ní ọba ya ìwọ lọ sọ èmi kẹ́kọ̀ọ́ ń bá mọ̀ ẹ̀yìn tó ó túmọ̀ sí pé tọ́ba tí wàá yọ ẹsẹ̀ ẹ̀yọ àṣẹ sọ láti náà tó <laughs> títí olóòfin rí pé àfikún ọmọ ẹ̀sẹ̀ sọ láti lọ́ọ́ táwọn lè máa fèdè yorùbá sàdúà àdúà bá o nínú sọláàtì rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar nígbà tí a ti mẹlẹ yẹn o ti tó gbogbo ní ẹ̀fẹ́ wà mẹ́. tọ́ wọ́n láti fi mọ̀ áyẹ̀. <coughs> radiyallahu anhu níbi tó sọ pé ajtahidu ra'yi wala ali sanabi sallallahu alaihi wasallam sọ pé alhamdulillahi alladhi waffaqa rasula rasulillah ila ma yuhibbu rasulullah kí ló dé tó fi jẹ́ dọ̀ọ̀yì ẹ wà lè fi òní tẹ bá fẹ́ máa tó fi jẹ́ dọ̀ọ̀yì ẹ wà lè fi òní torí tá a bá ń ṣàlàyé rẹ̀ á ń yàn pọ̀lọpọ̀ jẹ́ àwọn òní máa ń tà ń sọ ó sì túmọ̀ sí pé àyìn máa kéwú díẹ̀ ẹ wà lè tó ètò kan polówó lè kí wa lọ́rọ̀ pé à ń fẹ́ kíkọ́ wa àwa náà ní ìdíyẹ ẹ wàláhì lọ́rọ̀ pé wọ́n á sọ kíkọ́ wa lè kí wọ́n lè kí wa ní ìdíyẹ ọ wà lè kí wa béèrè ìtumọ̀ rẹ̀ nù ọ wà lè kí wa béèrè ìbẹ̀ láti mọ̀ bóyá ọlẹ́kọ̀ọ́kọ́ mo rò pé ń yé wa àbá ọmọ béèrè tó yẹ kó ọmọ ẹsẹ wọn ní tó bá délé yóò àwọn ẹ̀yà rẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì àwọn tó bá padà sí sùkúù yóò ṣe islam irú èwo nu kírísílám tọ́tọ́ àbí ọ̀tọ̀ kọ̀tọ́ o káfíra tùnú o èsì ìdá mùsùlùmá tù àbí kọjẹ́ nasraniyatu mọ́kàn àmọ́ ká wá sí lábùlà kò sáyè kí ló dé tó ọ̀láyà síbẹ̀ ah, ah, ọ̀fẹ́ wọná yóò yí wọn kó o ti di mùsùlùmí òpin tí wọ́n lè ṣe fún ọ lẹ́yìn lúlù onígbà wọn ní sanwó sùkú rẹ mọ́ káwọn lẹ́lẹ́ ọlọ́run sọ ọ̀nà bó ti máa rí sa ilé ìjẹ́ ló ti jẹ́ má ti torí tí wọ́n kọ́ wọná rọrùn wọn nígbà tá a sọ pé àwọn ìjọ ńlá méjì nínú àwọn mùsùlùmí ọjà gbogbo wọn kankan náà wọn pèpè lọ síbi rẹ̀ nínú àmì gbẹ̀ǹdà àlùkìyàmù gbó wàhálà tó mọ̀tàn wọn jẹ ọwọ́ ọlọ́run lọ́wọ́ ọwọ́ nílé ìjọba torí wọn jọ jà sẹ́mi pàánù ti sọ̀rọ̀ lọ́wọ́ àdìsí lọ́n sọ pé ìdàlùtọ́kọ̀ alùmùsùlùmáàni bi sayfayhima falqatilu walmaqtulu fi an-nar tí mùsùlùmí méjì bá dojú ìjà kọra wọn tí wọ́n yọ ìjà síra wọn àtẹni tó pààyàn àtẹni tó pa àtẹni tó pa àwọn méjèèjì ń bọ wọn wọ inú iná. wọ́n ní agbọ́ ah, ah, tẹni tí wọ́n pa bóòlù ẹni tó pa agbọ́ tẹni tí ó pààyàn bóòlù ẹni tó pa wọ́n ní sebo náà fẹ́ pa ọmọ ìyá rẹ̀ ni sebo náà fẹ́ pa ọmọ ìyá rẹ̀ ni tẹ́lẹ̀ yìí ọjọ́ báwọn. kò wá túmọ̀ sí pé àwọn jàmá ńlá méjì ń iná náà ni wọ́n wọ̀ ọ́ ó lè jẹ́ pé ìdájọ́ mi lọ́lọ́wọ́ bó fún ọ. wọ́n ní àwọn kan pé pípadà bọ̀ anábì Ìsá alayhi salam pé irọ́ ni. tọ́ ìyọ́dún yìí máa ti pín tọ́lọ̀ ń sọ irọ́ ni ń sọ amadi yẹn ṣe mùsùlùmí nítorí pé àwọn takò alukur'an wọ́n sì takò sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam a sì ti mọ̀ pé ní tó bá takò eléyìí báyìí kò lè jẹ́ mùsùlùmí wọ́n takò alukur'an wọ́n takò sunna ẹni tó bá sì takò eléyìí kò lè jẹ́ mùsùlùmí torí amadi yẹn ṣe mùsùlùmí o wọ́n sì wọ́n lẹ́nu kátà lè fi sọ́tì òní rùn pé mùsùlùmí làwọn mùsùlùmí báwo wọn bá jẹ́ mùsùlùmí wáyà àmàdíyà tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́ àwọn ní sọ bẹ́ẹ̀ wọ́n pe ọ̀rọ̀ ọlọ́ọ̀ nírọ́ wọ́n pe tànàbì sallallahu alaihi wasallam nírọ́ torí kí wọ́n lè wáyè wọ́n wáyè tí irọ́ ọ̀gá wọn fi bírédì múlẹ̀ ara fìtínà kẹ́ẹ̀kan máa ń ṣe nǹkan kan tí èsì Islam irọ́ lọ́ọ̀mà dáàbò bò wọ́n ní jihad àwọn tí ń ṣe pọ̀ bó làwọn ṣe mọ̀ pé àwọn eléyìí jagun torí tọ́lọ́ ni àà ṣùgbọ́n àná ti sọ fún sàbí ẹnìkan sọ fún anabi sọlọ àzọlọ àwọn kan máa ń jagun torí kó lè pè wọn lápẹ àwọn kan máa ń jagun torí kó lè dáàbò bo ẹ̀yà ìran wọn tàlẹ́ni náà nínú wọn ti ṣe jihad fi sabilillah ó ní man qatala li takuna kalimatullahi hiya al-ulya fahuwa fi sabilillah ẹni tó bá kó ń jagun torí kó lè jẹ́ pọ́rọ̀ ọlọ́ọ̀lọ́ gajù òun ń jagun fi sabilillah ilé ìjọba wọn lẹ́ni tí ń lo àlùjánu ipò wo la fẹ́ tò sí bóyá fún rere àbá ìdá àti rere àti àìdá kò sẹ́ńtọ́ bẹ́ẹ̀ ọ́ kí lọ fẹ́ fà àlùjánu ṣe nígbà tí èso ọ̀daràn nígbà tí èso ọ̀daràn náà wọn léèyàn jẹ́ màmú lẹ́yìn ìmáàmù ìmáàmù wa jókòó èèyàn dìde ṣé yóò ṣe sùjúdù àti sáhùn ní àbí òní ṣe kò ní ṣe yóò sáré lọ bá ìmáàmù ní kò sí ìmáàmù wa kò sí nǹkan kan tó sùn wọ́n ní sòótọ́ ní fáwọn máa fọwọ́ tọ́yọ̀ kó tó jẹun irọ́ ni kìí sòótọ́ níbo ni iyọ̀ náà wà bá wọ́n ní ká sọ àwọn àpẹẹrẹ Mahdi fáwọn á wàá sọ yọ wà nínú abala kejì ìdánilẹ́kọ̀ọ́ yìí wọ́n ní lamisad tí wọ́n máa kọ sí lébò nípò rẹ̀ kò sí nínú ìlànà ìkọkúkọ lásán torí tó bá jọ́nà ni ẹ̀yin tẹ̀ ń kọ́ nìkan kọ́ lẹ̀ bá máa kọ́ tó bá jọ́ náà ni ẹ̀yin kọ́ lẹ̀ bá kọ́kọ́ kọ́ torí ẹ̀kọ́ púpọ̀ lásán tẹ́nìkan kan ọ̀bẹ ọ̀nì ó sì ń bẹ nínú pé wọn náà bóyá àwọn ẹni tí ń sàtàtì yan torí ó kún sáàyà yẹn kọ́ ni.